gbàkóso bàbá rere gbàkóso ọlọ́run gbàkóso ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni ìgbàkóso ẹ gbàkóso nínú ọ̀sẹ̀ tuntun gbàkóso ayé wa gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso ẹlẹ́dẹ̀ gbàkóso three thirty to four ẹ o ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni gbàkóso bàbá gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso olúwa gbàkóso gbàkóso gbàkóso ah i have a dream serious one about Dino Malaye. let me write ah that bad dream will not come to pass you in Jesus name aláburú kò ní ṣe o orúkọ Jésù <clears throat> i have a dream gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso gbàkóso ẹ ṣé ẹ ṣé ẹ ṣé o ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń wọnú ọ̀sẹ̀ yìí tẹ̀sẹ̀ ń wọnú orí Facebook tẹ̀ ń wọ orí platform yìí olólùfẹ́ tiwa lórúkọ Jésù a ò ní sọnù ẹ ò ní sọnù mi ò ní sọnù ọmọ wa ò ní sọnù lórúkọ Jésù wọn ò ní gbé wa ṣánlẹ̀ lórúkọ Jésù ayé wa ò ní parẹ́ ayé wa ò ní ṣòfò lórúkọ Jésù a máa bó so tàyà á fẹ́ blọ́ọ̀gì ni but a ó gbàdúrà kan lẹ́yìn tí a bá ṣe tán bẹ́ẹ̀ ni mm, mo kàn rántí nísìn mo ti kọ́ sílẹ̀ bí mo ṣe jí mo mo ti gbàdúrà lé lórí náà a máa tún gbà á tẹ́ bá ti wọrí platform yìí ẹ jọ̀ọ́ abẹ̀bẹ̀ ni o ẹ sì gbọ́ ẹ máa bá wa tẹ love ẹ sì bá wa tẹ like ó ti yé ẹ bá wa tẹ love ẹ bá wa thanks for, for coming to this platform happy first sunday of august ni ẹ ti rí mo ṣe orí mi lẹ̀ ni a ṣe <laughs> tolúwa ni mí kọ́rọ̀ tọmọ mi máa ń lò nìyẹn àwọn ọlọ́mọ ń ṣe tolúwo come let me tell you something come this side. Thank you. ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí ẹ jẹ́ kí a gbàdúrà ẹ má mọ àìdẹ́ bí mo ṣe fẹ́ gbàdúrà ẹ ti gbọ́ àwọn ẹlòmíràn ò fàdúrà bọ́tí ẹ má jẹ́ ń yín àdúrà dẹ̀ lérè o àdúrà pè mí àdúrà dára àdúrà àdúrà ṣeun tó lágbára àdúrà dùn àdúrà ẹ̀yin àdúrà máa ń lérè ó sì máa ń múlé èèyàn dùn ẹ káàbọ̀ gbogbo yín but I cannot cite ọmọ mi kan níbi that is uh, Canada lọmọ nífẹ̀ẹ́ mi tòótọ́ Bùsáyé Oṣé God bless me and you Oṣé darling God bless you everybody ní Ọlọ́run kẹ́yìn lónìí bẹ́ẹ̀ ni ẹ ti rí orúkọ àwọn tí a kọ àti gbogbo nǹkan tá a fẹ́ ṣe ní pápá ìpáni bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ pápá bẹ́ẹ̀ ni afẹ́sáré ṣe ní pápápá ṣùgbọ́n ká tó máa lọ you know you know what I can't do anything without prayer èmi Bọ́lá Fọláṣadé lẹ́mi gbé kìíní kúrò lójú mi I can't do anything without prayer you know I just want to pray and I just I want to go to the ṣáàtì ah, ẹ pápápá ni jẹ́ n borí mi jọ <laughs> àti ìfini. Oh, you are watching from that is New York that God bless you New York ń bẹ̀ ẹgbẹ́ mi ń bẹ̀ New York wà náà ọmọ New York York lọ́mọ okay now God bless you you welcome to this platform either you are my enemy or you are friends you know today I'm not going to I don't think I'm going to I'm going to bless everybody like prayer okay if you offend me today I cross my mind I cross my mind I pledge Buga there, Mama. <laughs> Thank you. <laughs> Thank you, darling. <laughs> I promise it's a pledge. I'm not going to I wave if you are but don't abuse me because I said I'm going to I'm not going to you know I'm not going to reply if you insult but don't insult me, okay? So because it's not good to insult somebody, especially when it's not insulting you. Let's pray quickly. Heavenly Father, we say thank you for this new week. Lord, we appreciate you, Lord, because there's nobody like you. From east to west, from north to south, Daddy, there's nobody like you. Be that way, exalted, be glorified forever. Lord, we are going to this plan, we're going to this chat, we want to discuss, we want to rub my together. Father, please take total control, fill my mouth, fill me with your presence. Oh Lord God Almighty, the people are listening that are ready to listen this moment. Please, Daddy, give them understanding in the name of Jesus. Oh Lord, take total control. <laughs> I will not be put to shame. You will not be put to shame. Father, please bless everybody. Oh Lord, those who have a strong, a better, I mean, a bitter and a stone heart, Father, touch their heart today. Break that stone heart, turn it to flesh heart. Lord, I pray, Lord, that you not destroy my attitude. Má gba to tó fún mi lọ́wọ́ mi. Àwọn ìwà rere tẹ́ fún mi, má mi ọlọ́run jẹ́ kí ẹ̀mí mọ́ náà mi kó máa pọ̀ títí àwọn eléyìí tí ò tí ì ní ọ̀run fífún wọn ìbẹ̀rù ọlọ́run nípìnlẹ̀ṣẹ̀ ọgbọ́n the fear of God is the beginning of wisdom I pray for people to have the fear of God as from this day Lord your fear will be upon in my heart in my children heart in this people mind so shall it be I open a platform this week in the name of the Father the Son and the Holy Spirit the blessing of this week shall be our portion we shall be blessed this week the Almighty God will have mercy upon us. We will not die this week. Ha, we will not see evil this week. No sickness shall befall this week. Omi ara àti ẹ̀jẹ̀ wa kò ní gbàbọ̀dẹ̀. A ò ní ṣubú ara, a ò ní ṣubú ẹ̀mẹ́. Orí wa ò ní gbàbọ̀dẹ̀ sẹ̀. Àwọn àbọ̀dẹ̀ gbogbo iṣẹ́ òkùnkùn tí wọ́n ti ṣe parí lórí èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi. Ọ̀run pa gbogbo rẹ̀ jẹ́ o. Ọfà tí wọ́n rán lóru ọ̀gànján. Adáhùn gbọ́fà náà padà ní ọ̀sán gbogbo yìí ní ìrọ̀lẹ́ yìí. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ká kú ó dá ó dilé yín ẹni tó fẹ́ ka ṣàìsàn àìsàn dilé yín o ẹni tó fẹ́ ka tòṣì òṣì dilé yín o ṣùgbọ́n ìṣẹ́ àti òṣì ìyà àti kú òjijì kò ní tọ́ sí èmi àti gbogbo àwọn ọmọ mi àti gbogbo olólùfẹ́ mi ire ni tiwa ní ọ̀sẹ̀ yìí o ọlọ́run tó máa dẹ́lì tó máa ń pín oore mo gbàdúrà lónìí gbogbo àwọn olólùfẹ́ mi àti èmi àtàwọn ọmọ ní kẹ́ ẹ̀yà léwa kẹ́ fún wa ní oore orílẹ̀-èdè tí à ń gbé yìí mo pàṣẹ àlàáfíà lórúkọ jésù yóò wà níbẹ̀ mo gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà náà ọlọ́run gbàkóso ibẹ̀ gbogbo ohun tó fi àtúnṣe nígbà tí ẹ bá tó orílẹ̀-èdè nàìjíríà ṣe má jẹ́ kí bíbá yìí náà bàjẹ́ o orílẹ̀-èdè ti jẹ́ ìbùkún fún mi wọn ò ní di ègún fún mi mi ò ní rántí orílẹ̀-èdè kí n sunkún mi ò ní rántí orílẹ̀-èdè kí n banújẹ́ mi ò ní kábàámọ̀ mi ò ní fi ègún sí orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè yóò máa jẹ́ ìbùkún lọ títí láéláé gbogbo ẹ̀yin tí ẹ ṣàmì lábẹ́ ètò yìí lónìí ọ̀run yóò gborí yín sókè ọ̀run yóò ṣàánú fún yín ẹ ó dìde ẹ ó rìn ibi tí ọ̀tá fẹ́ kẹ́ ẹ wà lójú kan bí adágún odò lónìí o ọ̀run la ọ̀nà síbẹ̀ bẹ́ẹ̀ ni odò ayé yín ṣàn bẹ́ẹ̀ ni ẹ tẹ̀síwájú ẹ ò ní padà sẹ́yìn a ó máa ga láti inú ògo dé inú ògo inú ọlá dé inú ọlá bẹ́ẹ̀ gangan lórí kò sí ní padà jésù agbára wa amen god bless me and you this morning welcome to this platform once again i remain loyal and my name is bola folashade Eke Auto Bola Eke Auto Success bẹ́ẹ̀ ni princess ni mi o ba ọ̀run ba ayé bẹ́ẹ̀ ni double portion hmm, mo jẹ́ so number one tó mọ̀ pé ẹni tí wọ́n bá ti bí nílé ọba ó máa mọyì ọba ó sì mọyì adé so mo mọyì ọba mo sì mọyì adé bọ́ you know i'm i'm just myself a true sayer and i don't hate people either i know you i don't know you you are you <laughs> and i do things is not because of what i can gain but i know whatever you sow surely will come back to you later you reap okay ó lè pẹ́ ó lè yá èso mìíràn á máa pẹ́ kó tó so ṣùgbọ́n tó bá ti dìde tó kò ṣeé wú yóò máa jẹ́ everlasting fún ẹni tó bá ti gbìn ni so that is it at times when you are doing some good things and it's not forthcoming you see a lot of people dey even buga you at times you know they tell you ah ìwọ àdúrà tó gbà kó tiẹ̀ gbogbo iṣẹ́ rere kí ló ṣe they have said that to me many times but I know God has a purpose for everything. The Lord know me and he will reward me mightily. I will never be put to shame. So the same thing with you. Káàbọ̀ lẹ́ǹkan sí. Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi. Ọmọ Ìkàrẹ́ ni mí o. ilu Ondo State ni agbébí mi ní Ìkàrẹ́ originally born in Nigeria from Ondo State Ìkàrẹ́ Àkókó. Bẹ́ẹ̀ni there is nothing fake about him just me. <laughs> But today I put this one is fake. It's my lips is not pink. I just put it because <laughs> I just put it. But there's no makeup. I put the eyelashes, but no no powder, nothing. And I also color my hair because I barb it. You know, I carry low cut most of the time. I told you. I carry low cut, you know. I carry low cut and I pink it, pink it. Eh, I, today is pink, you know. <laughs> yesterday, when you see me, I think uh, two days ago, yesterday, it was um, maybe blonde, but today is pink. So, because my daughter was doing pink and I also, ah, oh, only me that So thank you so much. So we are starting with Larry's. Larry's, I saw one video the other day when I was speaking about um wọ́n ọ̀bẹ many channel? You cannot náà tí mo ń because many people àwọn míì náà wọn ò kúkú What I dàbí pé wọ́n mórí náà bóyá ojú ń tì wọ́n àtọ́wọ́n náà ṣá ṣùgbọ́n whatever you saw. you reap I know ṣá ọmọ olóore ò ní jìn sí kòtò kàkà kọ́ ọmọ olóore jìn sí kòtò mọ̀nà mọ́ná ṣẹ́ mọ́lẹ̀ fún ọmọ ọlọ́run èmi kẹ̀dẹ̀ rẹ́ mo ti lọ nínú àwọn a lot of things you know No má jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ láre ṣé kí n bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ láre àbí kí n kọ́kọ́ yan ti àwọn tó sọ̀rọ̀ kábíyèsí ọ̀nìrìṣà last day when I was talking about kábíyèsí ọ̀nìrìṣà I never I never mi ò wọ́ kábíyèsí nílẹ̀ o despite pé wọ́n wọ́n ṣe nǹkan tí mo like honestly mo ṣe mo ṣe gudugudu méje lórí ọ̀rọ̀ kábíyèsí àti olórí Naomi àti yàyà mẹ́fà lórí Facebook níbí yeah wọn ọbẹ̀ mi but mo ṣe gudugudu méje tí èèyàn bá dẹ̀ ṣe gudugudu méje náà àti yàyà mẹ́fà fún èèyàn èèyàn máa kò sí nobody totally rubbish okay everybody that, that's why when I see anytime we talk and uh, our prime minister here is strictly re responding to that to tell us that we listen to you and we responding to whatever need or whatever complaint you know then ó máa jẹ́ kó you understand me ó máa jẹ́ kó because one one jẹ́ feel important also that you are a woman being you are not you know you also a woman man okay so the I emulate and I want a lot of our leaders also whether whether king or anybody or baba le o ìyá le o anybody She also emulate you know that's okay o àwọn tí ò mọ̀ wá rí wọn ò mọ̀ yálà yà wá tó bá jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ wọn ò mọ̀ yálà yà yé wọn ò honestly speaking we just because people just have questions wọn ò mọ̀ yálà yà now I'm not born here I say I have problems. I don't know fún me problem but you know because of God okay that's how we should emulate God bless you don't let me go quickly I mean don't let me just go too much so most of you now saying that okay o oh, ẹ eh, for you adé wọlé kí ni mo ti sọ láti forí adé wọlé mò ń sọ kó má bàa forí adé wọlé mọ́lẹ̀ mọ́ ègé mi mò ń sọ ń sìn because tí ẹ kábíyèsí bá máa ní ìyàwó àwọn nǹkan sí àwọn èèyàn tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tí wọ́n sọ̀rọ̀ nípa ìgbéyàwó tí kábíyèsí fẹ́ ṣe gan wọ́n fẹ́ throw shade sí others ni they are throwing shit systematically i know if i just look at people mo kàn ń wò ní ẹlòmíì àwọn alóhùn ò báyànjà kò ṣe kò ṣe fracas but they throw shit. they go after people every day systematically they don't forgive people i'm not saying <laughs> tó bá ní kẹ́mi máa jáde fáwọn èèyàn agbó èèyàn tó ti last me if i measure your name i call you out mo lè sọ now irú ọmọ larry tí mo fẹ́ sọ ó sì kì ṣe pé bóyá ó ṣẹ̀ mi but mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lónìí pé mi ò kì í ṣẹ̀ mi ò ń ti ẹni tó máa má jẹ́ ti sọ̀rọ̀ larry mo ń bọ̀ larry mo ń bọ̀ you know mi ò ṣẹni tó máa ń mọ̀kè èèyàn mi ò rẹ́ ṣẹni tó máa ń ba ayé èèyàn jẹ́ tó bá ní kẹ́mi di èèyàn mú gan gbogbo àwọn èèyàn especially Yorùbá yẹn tó bá ní kí kò sí anybody tí ò go after me kò sí anybody tí ò ṣe ìkà fún mi nínú wọn tó yẹ pé because wọ́n máa sọ pé wọ́n sọ̀rọ̀ àwọn eléyìí ó lágbára nílùú ó ṣe báyìí but i'm trying to register my mind it's what people did to me and what they cannot do evil to you and kò dẹ̀ sọ fún mi pé oh no don't talk it's not good okay tó bá yẹ pé mo ń sọ̀rọ̀ fún yàn ní sinmi àná ah, tó bá débì kan mọ̀jà mọ̀sálà lójú ogun but torí ogun yẹn well, my daughter, my son, everybody involved. They dealt with me to the level of some people lost their life. You know, and they continue to do such thing. And I'm calling Mama Nikki sorrow. No, it's not good, okay? So, Kábíyèsí Ọ̀nàrìṣà. Sherry, ní kó tó di pe. mo sọ mo níjọ́ yẹn tí mo ṣe ṣáàtì ọjọ́ tí mo fẹ́ ṣe fun Kabi si, inú bí mi gan níjọ́ yẹn mo lọ ra fìlà yẹn mo ni nílé ìgbà winter winter cap ni mo fi bojú because it's a person that I so praise tí n bá praise yàn mi ò ń fẹ́ kí mi ò ń fẹ́ mi ò tí n bá dẹ̀ love yàn mi ò ń fẹ́ kẹ́ni yẹn but do you know one thing about Nigerians tó bá rí ẹpọ́n bá ń sọ̀kò fún ẹ nǹkan tí mo rí nípa Yorùbá nìyẹn tó bá rí pẹ́ nìkan sọ̀kò fún ẹ wọn ò fẹ́ mú nǹkan tó jẹ́ kó máa sọ̀kò yẹn àwọn náà máa jáde pẹ̀lú òkò ni wọ́n bẹ̀rẹ̀ bẹ̀ sí sọ wọn níbẹ̀ pé kí ló ṣe wọ́n fẹ́ sọ̀kò pa wọ́n ṣe ń ṣe nìyẹn ní Yorùbá that's mo dẹ̀ máa ń wí pé àwọn tó bá ń ṣe orúkọ bẹ́yẹn ọlọ́run dáríjì mi mi ò fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ ń sìn kọ́ má dà pé èèyàn bú gbogbo yorùbá torí tí n bá sọ jáde náà ó lè kàn mí kó dẹ̀ lè kàn kí n bá sọ pé wọ́n ní ọdẹ orí ni ṣùgbọ́n mo ní màmá mu dẹ̀ níbẹ̀ náà náà bí mi náà bí bàbá mi ti understand so people èèyàn máa wádìí ohun gbogbo dájúdájú tó bá dẹ̀ ti rí èèyàn ẹni tí ò bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún un náà ní ẹnìkejì ẹ tọ́jú rẹ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ lánàá náà tí mo dẹ̀ sọ nípa kíní yẹn anybody mi ò tó bá ní pé máa yọ ó yẹ kí máa yọ ní ẹ́ẹ̀ because àbíkẹ́ fúnra rẹ̀ ṣèbí gbà tí wọ́n wọ́n ní Wàsíù Àyìndé ṣèyàwó ó máa bú mi ó bú mi gan àbí kẹ́sì tó bú mi mo òun ni wọ́n fẹ́ bú yẹn òun ni gbogbo nǹkan ṣe yẹn ni wọ́n ní ẹni tó ṣe yẹn gan náà kí lorúkọ mi ìkọ̀fẹ́ kọ̀lẹ̀ àtúnṣin ni òun ló ń sọ̀rọ̀ sí ó tòṣe ìtòrò nǹkan náà trouble maker ni ó máa ti bú yẹn tó bá dẹ̀ ti gbà tó máa fẹ́ jẹ gbogbo ọrùn máa ń mọ̀ but ibi tó ti ń mọ̀ kára wọn yẹn wọ́n máa mọ̀ kọ̀ ní ìṣà wọ́n máa to the dirtiness that's what we are saying gbogbo tó ń lọ mo mọ̀ ó yé mi ǹkẹ́ ó yé mi wọn wọn máa máa dàgbà ara wọn máa máa systematically ni so ẹ jẹ́ ká lọ sórí ẹ̀yin tẹ́ wá ń sọ fún gbogbo Adéwọlé ẹ jẹ́ kórìíra yín pé torí ẹlòmíì tó bá ti fẹ́ ṣèkà fún ẹ báyìí a máa sọ ẹ ó sọ̀rọ̀ ní kí ni mo sọ sọ fún ọ nílànà kí ni mo ti sọ pé ilé wọn kó má ti jẹ́ kó ba ilé wọn jẹ́ tó tún ti ń gbé yẹn wá ó fẹ́ gbéyàwó kan ẹ̀yàwó yẹn wọ́n ló lówó ẹ̀ẹ́lẹ́ yóò lówó kìnnìkan kìnnìkan ẹ̀yà ẹ̀gbọ́n wọn àwọn àbúrò wọn wọ́n fẹ́ máa rẹ ẹni yẹn jẹ́ is that not an insult ṣé kìí ṣe insult ni we call a spell a spell at times some people be coming and àwọn yẹn tó dẹ̀ ń bú ni wọn níwá fún wọn ẹjọ́ ẹjẹ́ kó níyà yín pé o ẹni tó bá máa tún mi dẹ̀ni mi bínú o ah mo la oh god tó bá ti kiri ẹ mọ́kàrí àkókò bẹ́ẹ̀ yẹn ń sìn o bá sọ pé ìwọ ọmọ jésù jẹ́ntúlẹ́dì àwọn kan wà tó yẹ pé wọ́n bully seriously wọ́n máa ń bully ni they won't go for them but when you are saying you too because they want to shut up your mouth they don't want to see you wọn ò fẹ́ rí mí ẹ̀ látọ̀ wọn ò fẹ́ rí fìrífìrí ẹ̀ lórí facebook that is it so don't come to me tọ́lọ́jọ́ ìgbà tí wọ́n máa ń tó bú mi ní òde gbowó ń so n ti bá rí nǹkan ọjọ́ tí mò ń sọ̀rọ̀ kábíyèsí tí mò tí mò ń fi orí lakú fún wọn tòótọ́ ni wọn mi ò gbowó ń bẹ̀ wọn ọ̀dẹ̀ mi lówó so kábíyèsí olórí àwọn tó fún mi ní nọ́mbà àwọn gbà wọ́n tún wá ṣe wọn ọ̀tún gbé kọ̀ ó ti yé bẹ́ẹ̀ ní ò sọ pé kí wọ́n fún mi lówó náà mo tún wá wò ó gbà pé tó bá pé intervene in that matter nígbà yẹn ó bọ́ sí nǹkan má pa bàbá ọmọ mi ẹ wá máa sọ fún mi pé ẹ ó sọ̀rọ̀ kábíyèsí bákan ẹni tó máa ń nà kọ́ lára máa ta tí wọ́n bá pè wọ́n mo pè wọ́n náà mo dẹ̀ ní nọ́mbà wọn lọ́wọ́ kí ló pa yín lẹ́rìn um <laughs> many times has said inside yes welcome once again welcome welcome welcome welcome once again kábíyèsí ní ti kábíyèsí yẹn lánàá wọ́n wà very careful Yeah àdó wọn systematica tó máa bẹ̀ sí dàgùn báyìí torí ẹni tó bá gbá lórí ẹ̀ báyìí ẹni akọ̀ tún bẹ lómi síta ni wọ́n kọ̀ bẹ̀ sí drag ẹni yẹn ni gbogbo ilé kábíyèsí abẹ́ẹ̀sì wọ́n tún wo anybody can go to any length some people are la máa And when you ń go to any length people don't especially Yorùbá wọn kì í gbàgbé ọ̀rọ̀ bó ṣe wà yẹn wọ́n máa kì í ṣe gbogbo ọmọ Nàìjíríà ò kì í ṣe ọmọ òwu ṣùgbọ́n wọ́n ní àwí ìmẹ́nu kúrò ní tòwu ẹ wẹ pé mo sọ́njọ́ sí náà pé mo lọ́mọ olúkàrẹ́ ní mi bọ̀ ti kàrẹ́ ọmọ òwu ni mí o ọmọ bàbá ẹ má gbàgbé o torí wọ́n ti sọ story fún mi ẹ mọ̀ pọ̀pọ̀ tí mo ti clear láti kékeré mò ń bọ̀ ẹ jẹ́ ká kúrò lórí yẹn bọ̀bọ̀ bàbá ò tí ì jẹ́ ká ṣe DNA tẹ̀ wọ́n ọ̀dẹ̀ tí ì fún mi ní tètè mi èmi ò ẹ̀ kọ́ fún mi lógún kọ́ dẹ̀ fún mi lówó kọ́ fún mi lówó mọ́tò ni mo fẹ́ tà àti ilé mọ́tò àti ilé ni mo fẹ́ máa tà méjèèjì táwọn èèyàn máa ọkọ̀ tó ń gbé rìn àtọkọ̀ tó ń gbé tó máa fi ń borí <laughs> so once again jẹ́ ká lọ quickly to the message that is for the kábíyèsí onírìṣà you have to be wọ́n gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ yẹn kẹ́nìbọ̀dì má máa fi hàn jàfraka at the end of everything orí ìyàwó wọn àtòrí ẹni tó ń fẹ́ fẹ́ àtòrí gbogbo ilé wọn ló máa padà wá àwọn tó bá ń tí òṣè ìdílé àwọn bẹ̀rẹ̀ síta bẹ̀rẹ̀ sí drag àwọn yẹn systematica bó ṣe ń rò nìyẹn bẹ́ẹ̀ ni táwọn èèyàn bá fẹ́ kí n drag ké wọ̀ ń sìn wọ́n á gbé níbi tó máa gbé àwọn nǹkan kan sí tó máa bẹ̀rẹ̀ sí ń drag tó máa ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n máa ni so people are using system to fight their battle on Facebook so kò lẹ́sẹ̀ tó bá ti nà tára ta ṣó ti yé ẹ káàbọ̀ lẹ́ǹkan sí i happy sunday first sunday rèé o ẹ send star fún mi ẹ jọ̀ọ́ ayé yín ò ní bàjẹ́ bá mi send star ẹ ṣé gan ni àbúrò mi ò tí send star ẹ ṣé bá mi send star thank you so much ẹ let's quickly go to the larry's shoe larry's shoe you know ọ̀rọ̀ tí mo sọ ń jọ yẹn ó wá múra jáde ó jáde i love that ó wá mo dẹ̀ tún wá rí lórí facebook wọ́n tag me. tag me. ah They are mocking me. I'm not the owner of myself. I'm not God that creates me. This and that she was. So I know when somebody bá or ọ̀rọ̀ I've been àbí nǹkan tó she go go gògó just like Larry In tí mo dẹ̀ sọ yẹn èmi bí n ṣe wà mi ò ń mi ò ń wọ́yàn ńlẹ̀ tó torí pé kò ní nǹkan tí mo ní àbí kò tí ì ní nǹkan kan tó yẹ kó ní láyé èmi Bọ́lá the Lord one of those things tí tí àwọn èèyàn ò mọrí sí ni màá fi ń ṣe wọn máa ní ṣoore ṣálè mi aṣoore má gbowó <laughs> ṣe báwọn kọlá apani alíbọn apani má gbowó àbí kí ni no máa gbowó but èmi aṣoore má gbowó wọn ń pè mí bẹ́ẹ̀ mo dẹ̀ gbọ́ ah, ọlọ́run ní jẹ́ káwọn máa kọ̀ ṣoore ṣáàtì wa o ká máa ṣoore ká máa gbowó ká máa ṣèbọ̀ mú mi pé mo máa rí who laugh last laugh best so ladies mo wá rí ibi tó ti múra that's good What tó gba ambitions bò ó wá ṣà ń ah wọ́n gàn òun kò dárúkọ mi wọ́n gàn òun òun kọ́ lòun dára òun because wọ́n kọ̀lẹ̀ out. Hmm. reason ní ọjọ́ tí mo sọ tòótọ́ ọlọ́run elédùnmarè ń gbọ́ ọjọ́ tí mo jáde tí mo wá gbàdúrà fún Lizzy do you know what I I make up my mind I settle my mind I'm not going to put my mouth okay but that day I was sleeping and èmi máa ń gbọ́ràn gan sí àṣẹ ọlọ́run ó ti yé and when I was talking tó bá tún wò mí níjọ́ náà I closed my eyes because it's not a thing that don't work you understand me because tó bá ti ṣe nǹkan tó bá ti ṣe tó ṣe nǹkan tó ṣe nǹkan tó ṣe nǹkan tó dẹ̀ ń jẹ̀bi ó ti yé bẹ́ẹ̀ yẹn nígbà mìíràn you just believe that okay you know but that day God said to me again and nígbà mìíràn tó lọ́run bá sọ fún mi pé go and do something tó bá ṣe yẹn ọlọ́run kàn fẹ́ yí ànemẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run tó bá ti wá ṣe ó pa àṣẹ fún ìwọ ìwọ wá fi ó wá ṣe nǹkan tí ọlọ́run ní kó o ṣe the Lord will surely lára nǹkan tí ọlọ́run máa fi ń gbọ́ téèyàn nìyẹn when God obey will command you and you listen to the commandment, they surely when you are asking God for something, either He please him or could please yeah, he will do it. That one secret. Obedience, God. That's why you see a lot of people when they decree a thing, it will surely come to pass because they do what they obey. Even that thing sweet them or doesn't sweet them. And at same God will use that as a sample. Ó máa fi Ọlọ́run máa ń dán ènìyàn wò. Á jẹ́ kẹlòmíì tó ṣẹ́ ẹ nígbà mìíràn tó ṣẹ́ ẹ gan-an á dẹ̀ fẹ́ á ní go and do this to this person tó ṣe ó lè ní go and save this person tó ṣe when you go and save the person or you help the person the Lord will do wonder in your life that we never forget are you getting me aha so I do obey God, okay? At time when you obey God, woman máa sọ pé ọlọ́run wo ni onìkan ló máa ń gbọ́ <laughs> ló máa ń mọ alálàá wọ́n mi dáadáa. A lot of people also abuse me that they believe that ó ah, over ó fẹ́ gunfight. No, me no They do that thing. If you know me very well, woman, máa mọ̀ pé gunfight, God forbid, ọlọ́run máa jẹ poor. But I always say the truth, okay? And the Lord can send me to fight for somebody. That is mo one sorry, sọ̀rọ̀ mo wá sọ̀rọ̀ Larry. Mo ní Larry pé o ṣáà mọ̀ pé o ti bímọ gbọ́ reason tí mo fi sọ̀rọ̀ Ni oju tó bá ń pojú gbẹ̀yìn mo dẹ̀ sọ bẹ́ẹ̀ mo ló máa ń pòwe fún ni bẹ́ẹ̀ ni oju tó bá ń pojú gbẹ̀yìn ó máa ń pòwe ni tí èèyàn bá ń yọ ọpin tí ojú gbẹ̀yìn bá yọ ọpin tí ẹ̀ bá yọ ohun olójú yẹn o pọ́sibù kó má mọ̀ bọ́ títí ojú tí èèyàn bá ń ṣe búburú tí ẹ bá ń te ẹ̀ tẹ́ te ẹ̀ tẹ́ hèlì ẹ̀ tẹ́ hèlì ẹ̀ tẹ́ te ẹ̀ tẹ́ hèlì ẹ̀ tẹ́ sọ fún mi yéé and inside you you know that okay torí pé kò kàn dọ́dọ̀ tèmi ni àná dẹ̀ ń ṣe nǹkan tí ò dẹ̀ da yìí wàá máa hèlẹ̀ tó bá di lọ́ọ̀la tó bá lọ tọ́nù kọ̀ ẹ́ ni ìyẹn ni mo fi sọ pé àmọ́ ní mo torí mo sọ wọn mo ní à lísì gan mo ní ọ̀dọ̀ òun náà ti ṣe rí ìyẹn mi pé nígbà tí màdámù yẹn kí lórúkọ ẹ kí lórúkọ madam esabod yà nítorí nígbà tí ó ń dìde sí àwọn èèyàn especially àwa tó dẹ̀ ń dìde sí àwọn èèyàn ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n ṣe fún mi wọ́n ṣe fún mi ṣé wọ́n fi bú mi ni ọlọ́gọ pass ṣé mi ni mo máa ní kán ba òwò mi jẹ́ àbẹ́mi máa ní kán ṣe ìkà fún mi sí wọ́n máa tún wọ́n máa fi bú mi you know how painful it's going to be those people tó lọ sọ́dọ̀ wọn nígbà yẹn tó dẹ̀ mọ́ máa dẹ̀ gbé sójú ó ti yẹ bẹ́ẹ̀ torí ẹ̀ náà tó bá drag me because tó bá drag me to some level wọ́n máa dákẹ́ nígbà tó bá dẹ̀ dákẹ́ nígbà míì báyìí mo máa níyàn ogún ọdún máa ń gbóná èmi lè padà wá mi ò ní drag wọn bọ̀ máa máa sọ òrìfà tó yìí tó ké so mo dẹ̀ wá sọ mo ní ikú tó ń pojú pé èèyàn kú máa ń pòwe fún yàn ni bó ṣe mọ pé ò ti bímọ torí pé ńgbà tí lísì kọ́kọ́ lọ síbẹ̀ yẹn lọ́jọ́ náà lọ́hùn kò tí ì bímọ kò tí ì lọ́kọ èmi dẹ̀ mọ̀ ní orí Facebook yìí wọ́n fẹ́ẹ́ to Lizzy Anjorin yẹn bó ṣe sọ pé Ọlọ́run òun ṣòwò òun ti ní ṣẹ́ńjì lọ́wọ́ tó ó ti bẹ́ẹ̀ torí ṣẹ́ńjì ló ṣì ní kò tí ì dé Dangote wọ́n fẹ́ẹ́ tó everybody lórí Facebook mo lè ka iye àwọn èèyàn tó wò pé tí n bá tó ṣe o àtàwọn ọkùnrin àwọn ọkùnrin tó ń jọ ń jà tó ń bàjá sí many of them ni wọ́n ń try pé ah, ó dẹ̀ single tí òun náà tún wá padà sọ pé ókè o ìyá gan sọ pé ókè o kóun wá lọ sí ẹnìkan kó wá lọ bá olówó kan òun ní Turkey that is to say gbogbo àwọn èèyàn náà ló ń ṣe màmá náà ti já sí kán máa gbé obìnrin fún ọkùnrin kán máa gbowó torí tó bá gbé lísì fún àbúrò ẹ̀ tó wá láti kútọ̀nù náà ọmọ kútọ̀nù ni ẹ ó ti yé bẹ́ẹ̀ okay okay ó fẹ́ dá lísì padà sílé yẹ ọmọ ìgò náà ni so a lè gbowó wọ́n máa sanwó àbí pé tí yẹn bá lè wá sọ pé wọ́n ti gbóbìnrin kan wá o so a lè wá ra lé ní turkey a lè ní kó pàdé so wọ́n á fi lísì ṣe all of them

kó máa tún sọ̀rọ̀ ọmọ gan ẹ ti know all those things mo understand ẹ̀ bọ̀ tí n bá dúró máa kàn dákẹ́ máa máa wo eléyìí pé eléyìí kẹ̀dẹ̀ rèé ńgbà tó bá máa yá sí i àtàbà dá sí àbí káàkàn gbálẹ̀ ọlọ́run gbọ́ wọ́n máa ní orí Facebook wọ́n lè ja okùn ẹ̀mí èèyàn kò sí nǹkan to tó fi ń ṣe yán wọ́n á já okùn ẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn yẹn wọ́n á fi blade sí èyí tó bá máa yá ni bó jọ̀bẹ̀ ló máa kọ́kọ́ yá máa fi sí wọ́n dájú gan-an ah! nínú fracas yẹn wọ́n dájú bọ́n ṣe wà yẹn kò sí ètẹ́jẹ́ òsí lọ́wọ́ wọn wọ́n lẹ́jẹ̀ lọ́wọ́ kì í ṣe pa àfikún ọmọ wọn torí pé kò ń ṣègbà tó bá dúnbó èèyàn àwọn míì gẹ̀rẹ̀ wọ́n lè dúnbó wọ́n ti dúnbó wọ́n ti ṣe mẹ́rìntì wọ́n ti go wire so during that time yẹn gbogbo game àti game tá à ń wò mo wo báyìí àti gbogbo nǹkan tí ọlọ́run tí mo rí mo ní ilé yìí wọ́n máa padà wá gbogbo wọn ló máa padà wá dájọ́ yẹn bí wọ́n ṣe ní wọ́n gbèjà yẹn wọ́n máa padà wá dájọ́ yẹn fún padà opposite wọn gbúdọ̀ pọn ilé kó má padà bú ẹ kò sẹ́ni tí wọn lè bú tó bá ti di ọ̀rọ̀ olówó dé àjàjà kí ẹ jàjà gbàgbé bẹ̀rẹ̀ ṣá so listen ó wà níbẹ̀ nígbà náà that's the meaning of ọ̀rọ̀ tí mo sọ nìyẹn ipe listen ò tí ì bímọ nígbà náà nígbà tó wà lórí Facebook ẹ gbogbo wọn ló fẹ́ fẹ́ o mi ò fẹ́ dárúkọ èèyàn torí pé mi ò fẹ́ anybody come for me and I don't want anybody because if they come for me I will come for them but I don't want to just find myself in some mess but òun fúnra rẹ̀ máa mọ̀ everybody náà tí ẹlòmíì lè máa mọ̀ bọ̀tà wàá mọ̀ ó ti yé many of àwọn míì tó wà lórí facebook náà fẹ́ fẹ́ so tó dìjà gan nísìngbà tó wá fẹ́ ọkọ tún ó ti yé bẹ́ẹ̀ yẹn á dẹ̀ ti ṣàlàyé gbogbo nǹkan tó tún wà ń bẹ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ táwọn bá ń já àwọn èèyàn wọn ní fẹ́ mọ́ ni kò sí tó kàn ẹ̀ ń bẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn so àwọn géèmù náà tóun náà gba gbogbo ẹ̀ tó tún ṣe lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ìta tọ́lọ́wọ́ mọ̀ bá tiẹ̀ mọ́ àgbúrò sọpá mọ́ gbogbo ẹ̀ tó rà kí n ṣe ọlọ́run ó ti yé so that's one reason minute mo sọ ni pé injọ́sí tóun náà wà ń bẹ̀ òun ò ọjà bọ̀ tòun fún ọ lówó pé ah, kán lè help òun torí òun ò ní màmá ó ti yé bẹ́yẹn then ó dẹ̀ yá wọ́n padà wá ń jà wọ́n padà wá dàjọ èébú ojú á dìjà bẹ́yẹn you understand me and eh, òótọ́ dẹ̀ ni torí pé tó bá ti kó sọ́wọ́ àwọn ó dàbí ẹni tí àwọn four one nine ni tó bá kó sọ́wọ́ wọn ọjọ́ tó bá ti sọ pé tó bá ti àfi tó bá ti rí pé o ò sí nǹkan kan lọ́wọ́ ẹ mọ́ tó ti di bẹ́gibẹ́gi tó wá di ẹni tó ń bára tó tún wá fi ń yọ ẹ tó máa lè tọ̀ mẹ́ẹ̀tì ẹ dọjọ́ ẹ then that's when they will leave you but tí ó bá yìí wà lọ́wọ́ ẹ tó ń gbìyànjú wọn máa wà lórí ọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ wọn yẹn just like bí ọ̀rọ̀ wa bá ṣe sọ ni pé leave me alone leave me alone wọn ò kì í fẹ́ fìyàn sílẹ̀ ó ti yé ọdọ owó tí lísì náà ló ń san gbogbo mílíọ̀nù mílíọ̀nù ẹ̀ kò tí ì pọ̀ torí pé kò tí ì san ten million aṣáàgbọ̀ ọmọ kan ló lọ ó bú mi sìn ó bú mi wọ́n ní kó bú mi wọ́n introduce ẹ̀sẹ̀ tó wà ní áòsì ó ra góòlù ó ní wọ́n fún un nílẹ̀ fifteen million ten million àbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn kọ́ kó máa sọ fún wa àwádẹ́ ń lọ bí iṣẹ́ a máa gba one fifty or one sixty tó bá ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ bóyá two something wọ́n fún wa ní one something nínú ẹ̀ wọ́n ti forty forty each day tá a bá lọ yẹn two something ló yẹ kó fún wa but wọ́n máa yọ bí one sixty tó bá tí one sixty bá wá sọ́dọ̀ mi or one fifty gan ọpẹ́ ni each day tí n bá ṣiṣẹ́ yẹn bí fifty dollar ni wọ́n máa yọ lórí ẹ̀ táàsì o insurance o ìgbádà o kò ló bá ba ṣáṣú o àwọn kan dẹ̀ bú wa wọ́n dẹ̀ bú yàn wọ́n bú mi náà wọ́n fún wọn nílẹ̀ wọ́n bú mi wọ́n gba kẹ́ wọ́n gba góòlù wọ́n gba oríṣiríṣi wọ́n gba mílíọ̀n mílíọ̀n ní gbogbo bó ṣe ń lọ yẹn gbogbo ẹ̀ lámọ̀ gbàtà sẹ pé ṣe tọ́ bá bí ìyá wọn yára wọn dáadé mú gọ́fàdà yín jáde wọn ò lè mú jáde because wọn ò ní fẹ́ ká dragon wọn ti mọ̀ pé nǹkan tó ṣe kò dáa gọ́fàdà ìdílé ṣe ti ọmọ yẹn ní gọ́fàdà òun ní jáde kì í ṣe òun ní gọ́fàdà ẹ̀ we know it ìjẹ́ pé bóyá purọ́ we know so people tó bá ti wá sọ pé kó bú ẹ tó dẹ̀ máa fún wọn lówó tó máa fún wọn nílẹ̀ wọ́n bú ẹni tó bá dẹ̀ bùgá tó bá sọ pé ó ní àjàjà kó jẹ́ pé ó ti lọ ṣe ẹnìkan tó wá wò pé ẹni tí à ń ta fẹ́ bá jà lòun lọ ń support yẹn gúrùpù tó wà láti Àbújá yẹn kẹ̀dẹ̀ mo mọ Àbújá group tí wọ́n bá ti ń gbọ́ Àbújá group ó ní àwọn kan tó fẹ́ bájà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Àbújá group ní àwọn tó fẹ́ bájà ní Èkó tí o bá dẹ̀ ti fẹ́ gbèjà àtàwọn ará Èkó yẹn wọn mọ àwọn Àbújá group máa fi agbára wọn ẹ̀ ṣe mọ̀ pé federal capital dẹ̀ níbẹ̀ yẹn federal capital níbẹ̀ yẹn so wọ́n máa fi agbára federal ẹ̀ eh, federal government Àbújá wọ́n máa fi wọn ẹ̀ you understand me so gbogbo ẹ̀ bó ṣe ń lọ lámọ̀ ó ti yẹ́ lẹ́yẹn gbogbo bó ṣe ń lọ lámọ̀ mo gbọ́ Esabod ló kọ́kọ́ sọ nígbà tí wọ́n kí n tó wá fún lísì lẹ́lẹ́kejì yẹn there is nothing tí wọ́n ṣe fún mi tí wọ́n dẹ̀ mọ́ pèsè program work because wọ́n ti believe pé tí èmi àti lísì ò bá já Esabod ò lè gbé sẹ́nu for long time like that torí lísì náà kẹ̀dẹ̀ kò recognize mi kò recognize mi torí pé kò lè ra góòlù ìtàn rà lábújá yẹn kò lè ra fún wọn kò rà ìgbà tó lóun ra góòlù ẹyọ kan mi mọ̀ bóyá òun ló ra góòlù fọmọ tó ní kó wá ṣépè fún ara ẹ̀ ǹjẹ́ kì í ṣe mi ọmọ yẹn kò lè góòlù yẹn ń gbé tán tó ń rà lábùjá sí ọmọ mọ̀ ní kan máa rà lórí Facebook ni ká ẹ lè rí bí náà ṣe ń lọ lára owó sálàtọ yẹ kán fi san owó àwọn kiri náà ni àwọn àwọn tó ṣiṣẹ́ tí wọ́n rí san allocation tó yẹ kó fún state àti gbogbo wọn kò ń ṣe bó ṣe wọ́n ní so kò sí nǹkan tá a fẹ́ ṣe sí so larry sọ̀rọ̀ ẹ láṣẹ ń sọ̀rọ̀ so larry ẹ sábọ̀dù tó bá wà bó ṣe wáyé ẹ ní mo gbà tí mo mọ larry mi ìmọ̀ ẹ tẹ́lẹ̀ o orí Facebook náà ni o mo dẹ̀ ti rí ẹ pẹ̀lú pàṣọ ní ọjọ́ yẹn náà oṣù ẹ náà ni níjọ́ yẹn náà tó fi bùgá lọ́jọ́ yẹn náà tó ń ṣe níjọ́ kan tá ń bu ó dẹ̀ ṣó òpó òun wà pẹ̀lú ọmọ ẹ̀lẹ̀ kan tó ní ìdí tó lápó ó dẹ̀ ṣó ẹ̀ wọ́n tàgì mi lórí Facebook mọ́ ẹ̀ máa tá ń bu ó ti yé bẹ́ẹ̀ torí pé ó ṣẹ̀ mí ni tẹ́ ò bá ṣẹ̀ mí òun ta sí mi òun kọjá àyè mi ṣe wà tó bá tún ṣẹ̀yàn tó bá tún fojú èèyàn bolè máa ń gbèjà èèyàn níbọ̀ sí i kò ṣe gbogbo la máa ń dá sí ó wá wà níbẹ̀ yẹn gbogbo ẹ̀ṣẹ̀ tí Lizzy bá lè ṣẹ̀ mí Lizzy of course but gbogbo ẹ̀ṣẹ̀ tí yóò má lè ṣẹ̀ you got to forgive at time ọlọ́run kọ́ dẹ̀ lu èmi fún ẹ fún kínní ni people a lot of people are surprised pé ó tún jáde wá gbàdúrà fún ọmọ Lizzy yes Lizzy ló sọ fún kí lorúkọ Bísí kó ṣépè fún mi kó ṣe àmì kó wá ṣépè fún ọmọ mi kì í ṣe ọmọ mi ló ṣépè fún èmi mọ̀ Lizzy ni mo dẹ̀ jáde fún Lizzy náà ọba ẹ̀yẹ sábọ̀dù náà kẹ̀dẹ̀rẹ́ ó sọ jáde lórí pé Facebook ní tẹ́sábọ̀dù bá ti fẹ́ kó bá àwọn àtàkẹ́ nìkan sódà tóun bá ti mú ẹni yẹn ò nílé ìgbálẹ̀ èmi ni wọ́n máa kọ́kọ́ akọ́kọ́ níkẹ́ nìyẹn wá àtàkùn mi bẹ́ẹ̀ ni tó bá fẹ́ tẹ́sàbọ̀dù bá fẹ́ tóun bá kí kóun tóun bá ti mú ẹni yẹn o ẹkùn mẹ́ran bẹ́ẹ̀ tó bá ti tóun fẹ́ mú ẹni yẹn ọgbọ́n sísẹ̀ mo fẹ́ sọ fún yín o tó bá ti fẹ́ mú ẹni yẹn tí ò fẹ́ kí n gbálẹ̀ á ní kẹ́ni yòókó kó wá kó wá kọlù mí yẹ ẹ á ní kẹ́ni yòókó wá bá mi jà azin kó wá ṣe ní ọmọ àyàmá sí mi ó sì mọ̀ pé tóun bá ti mú ó máa pẹ́ lórí ẹ̀ àjẹyù kò ó máa pẹ́ ó ti yẹ bẹ́ẹ̀ yẹn so àwọn tó dẹ̀ ń fún Esabod náà níṣẹ́ tí wọ́n fún níṣẹ́ tó ń ṣe wọ́n ṣe máa ń kọ́kọ́ sọ fún nìyẹn pé Auto Bola ló máa kọ́kọ́ lọ dojú ẹ̀ kan jẹ́ kó kọ́kọ́ ṣe báyìí fẹ́ Esabod so wọ́n lè jẹ ìyà dáadáa tó tọ́ ni kì í ṣe rọ́ ní oṣù ọlọ́run o bọ̀ torí pé èmi máa já wọn bọ̀ tí ó bá ti wá di pé wọ́n kúkú ṣe nǹkan burúkú fún mi bí ṣe kúkú máa máa wò rí. ó ti yẹ bẹ́ẹ̀ nígbà yẹn Esabod sọ ó ní pé ẹ ẹ Lizzy sọ fóun pé èmi nǹkan mo yáwọ́ mílíọ̀n ọmọ mi mo fẹ́ yá hundred thousand lọ́wọ́ òun ó ní Lizzy sọ bẹ́ẹ̀ fóun ó ṣà ń sọ ṣé mọ̀ nígbà tó fẹ́ sọ ọmọ ti ẹ kí lorúkọ yìí tó ń gbowó làbújá tó bú mi tó gbowó ṣe rí pé wọ́n ń bú mi wọ́n ń gbowó tí bá ní kí n ṣe èpè fún gbogbo àwọn tó ń sanwó fún àwọn èèyàn tó ń bú mi tí bá ní kí n ṣe èpè fún yín kò sódò tẹlẹ ìwẹ́ sí but mo promise lẹ́nìí I will not going to be angry I tell you ó sọ ní ọjọ́ yẹn gbogbo nǹkan tó ti jọjọ dì ní kọ̀rọ̀ ó kàn máa sọ síta ni ṣèbí o sọ pé kọ́ lọ ohun àdírẹ́sì ilé ọtọ bá dá pé kọ́ lọ pa ẹ sábọ̀dù ló sọ nígbà tí Kwame lòun fẹ́ pa ara òun kì í ṣe mi òun ló sọ òun ló sọ lórí Facebook gbogbo èèyàn ní wọn rò bóyá ọmọdé àbí ṣe wò ní mo ní jèbi wọn ti sọ ní kọ̀rọ̀ kó ṣe wá di gbangba ẹ sábọ̀dù torí pé ó fẹ́ nígbà yẹn Kwame ńkọ́ ó ń bú ẹ sábọ̀dù sọ ọ́ dẹ̀ máa wò pé nítorí lè fi ṣe ń sìn náà máa bá òun fi mú tóun ọmọ tó máa gbà òun lẹ̀ bẹ́ẹ̀ ni ó kàn fẹ́ ṣí ojú wọn kó lára mi gbogbo tó bá fi ọjọ́ ṣe ń kọ̀rọ̀ á wá sọ fún mi kò ṣe pé máa pè mí orí platform gbé búfẹ̀rẹ̀ ló máa gbọ́ ẹ ṣe bí wọn lọ sọ pé lágbájá ṣe báyìí that's the status of Esabod is one of those status is a very fight is a fight is a street fighter for real iṣẹ́ orúkọ tá a pè woman yẹn òun ló ń jẹ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn he has a very demonic brain you understand kì í ṣe pé ẹ ti understand ẹ ṣáà rí pé a fi àǹtí sínsì tẹ bá kàn fún mi you know so ó sọ wọn àti ọmọ yẹn tó dẹ̀ sọ wọn yẹn mi ò kúkú dáhùn gbà ẹ̀ náà ó ti yẹ lẹ́yìn tó bá ti wá rí pé mi ò dáhùn gbà ẹ̀ wọ́n ti wá pé ah ọmọ yìí ó dẹ̀ fẹ́ kí ló máa ṣe o wọ́n á tún wá lu ọmọ yẹn gọ̀gọ̀ náà fúnra gbàtọ́ rí pé ó ti sọ̀rọ̀ yẹn mi ò gbé ọmọ yẹn dání èmi ò dẹ̀ kí ṣe bẹ́ẹ̀ o sọ́ọ̀sì pé ẹni yẹn sọ pé kí wọ́n wá pa mí gbà yẹn ṣe bọ́dọ̀ òun ló jẹ́ kó wá sọ síta torí pé mi ò síbẹ̀ gbà tẹ́ di tẹ̀ tẹ́ di ogun mọ́ mi tẹ́ ní pé kó lọ ṣèkà fún mi pé kó wá àdírẹ́sì lé mi ṣe bí mi ò síbẹ̀ but when you get to a time you you came out to say it but it's not the day they call you that you telling me definitely you are both of them both of you You ìwọ no. you are doing the same thing and òun kẹlẹ ló máa sọ tiẹ̀ síta ni pé òun wá àdírẹ́sì ilé ẹ a máa ṣe báyìí fún ẹyin a máa ṣe báyìí fún ẹyin gbogbo updating tó máa ṣe fún mi ní Canada gbogbo ẹ̀ pátá ni Esabod máa sọ ní orí lórí platform ẹ̀ to tell the whole world that is powerful that they are telling him that people are telling her story about this person that he has a lot of all my enemy and those people that are explained that I tí mo complain about that they do they did evil to me they actually they are his friend that is cordial with them are you getting me but kini olówó sọ síta pé eh, Lizzy sọ pé mo yá mo fẹ́ yá hundred thousand lọ́wọ́ ẹ̀ níjọ́ tó ti ń túrò ṣéèdì yẹn tó ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ìyẹn náà tí wọ́n ti ń bú mi tí wọ́n máa ti dárúkọ mi systematically because wọ́n máa sọ pé wọn ò kọ́kọ́ wá mi you understand me nígbà tó dẹ̀ wá so? tó ní eh, ìwọ náà ló sọ pé Auto Bola kìnnì kan kìnnì kan kìnnì kan ìgbádá kò dùn bàbá já sàn ẹ eh, kìnnì kan ìwọ ní kó bá gba hundred thousand mo dẹ̀ jáde mo dẹ̀ sọ kí bá yá owó àbí mo tiẹ̀ kẹnu sí lísì lísì àbí tó bá fún mi lówó rí mo ti ṣe rédíò kan rí gbà ṣe rí kọ̀rọ̀ tí mo wọ̀ lísì ló ra o lísì ṣe máa fún mi kò fún mi ní kọ́bọ̀ rí mi ò dẹ̀ béèrè owó lọ́wọ́ ẹ̀rí ṣì ń gbá mi ò béèrè lọ́wọ́ ẹ̀rí ó ti yé bẹ́yẹn ìyẹn ò dẹ̀ mí pé tí n bá fẹ́ ṣe nǹkan fún kí n má ṣe fún bọ̀tí ẹ sábọ̀dù jáde ó lọ sọ pé mi fẹ́ yá hundred thousand lọ́wọ́ mu ní hundred thousand ìyẹn náà mo ṣe sọ pé mi fẹ́ bí Kwame náà ṣe sọ pé ìyá olówó tó wá ra mọ́tò lọ́wọ́ mi ní ìtí ẹ̀ mọ́ owó yẹn kan kò ṣe ìyá olówó lónìí pé woman yẹn sọ pé mo fẹ́ yá hundred thousand òun ló dìjà láàrin wọn wọn ni ọwọ́ ta ní mo wá wò pé àbí nísì mọ ìyá olówó rí ni àbí báwo ló ti ẹ̀ ṣe kọ̀dẹ́sì kí ló ṣẹlẹ̀ gangan kò yé mi kí yẹn sì dàrú mọ́ mi lójú up till now ìyẹn ti bí ọ̀rọ̀ kíní yẹn pé ikọ́ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ipe ẹni tó rárá mọ́tò lọ́wọ́ mi yẹn because they want they connect if they want to fight you they look for people all these people they are just one confam pomóyọ̀ ni já láti já okùn ẹ̀mí àwọn èèyàn because báwọn ṣe wà yẹn àwọn kan fojú pamọ́ wọ́n máa fowó wọn gbogbo owó tó dẹ̀ fi ṣe kan majority of the kì í ṣòwò wọn wọ́n kàn fi ń dájà sílẹ̀ ni okùn ẹ̀mí ẹni tó bá lè já kó já ẹni tó bá lè kú kó kú àmọ́rí ẹ̀ bá lè kú forí sọ̀lẹ̀ kó forí sọ̀lẹ̀ and a lot of people tó dẹ̀ wà lórí Facebook yìí èyí tí mi ò tí ì ṣẹlẹ̀ sí nígbà yẹn lọ́hùn irú ọ̀rọ̀ tí mo sọ nípa ajú àmì bàbá ọ̀nà ìjà lánàá yẹn tí bá fẹ́ wo eré àkànpọ̀ máa fẹ́ bọ Tolú Lọ́pẹ́ Gàbà mi ò ní sọ̀rọ̀ yẹn rárá náà I won't say it, but no, I will say it because it's not because of her, tí mo It's because of others and people, a lot of people are involved also. Huh? Because in my own long, Tolu Lọpẹ́ ńgbà tó ń gbọ́ tóun náà ń gbowó bíi ti débì gbà yẹn. Kò sí tútí òfin mi pa ṣe bí ń sìn. Ṣé bí ọmọ tó tẹ̀ ń jẹ́lẹ̀ mi kò dárúkọ mi pé Auto Bola wò ó? Kò torí kò ní jẹ́ dárúkọ mi pé torí obìnrin yẹn mọ̀ pé a máa drag òun. Kò ní dárúkọ mi. Ó ti yé? kò sọ pé Auto Bola àbíkẹ́ ló ń dárúkọ kókó wáyá góòlù ẹ̀sánlè bí àbíkẹ́ náà ṣe ń ṣe fún nígbà yẹn nìyẹn Auto Bola ò lè ní owó kankan mọ́ bó ṣe wà bó ṣe máa bá kú nìyẹn kì í ṣèmi ni wọ́n ń sọ o kì í ṣe mi bọ́lá èmi máa ní ẹni bá ní má ní ló máa dolòṣì torí mi bá ti yàn jẹ́ oore ni mo ṣe dé level tí mo dé yìí level tí mo bára mi yẹn náà tí mo fi wọ́n wọ́n ṣèkà fún mi oore ni mo ṣe fún gbogbo kò sí kankan tí mo ṣèkà fún tó bá yẹ pé mo ṣèkà níjọ́ náà lọ́wọ́ possible kì í má kì í má rí gbogbo nonsense but mi kò sí kà lọ́wọ́ mi ẹni tí ìbádẹ́ ní kà lọ́wọ́ bá lè ṣe bá ní kó ṣe bí but mo dúpẹ́ fún ọlọ́run náà mo máa mọ̀ àtàwọn mo tún mi ò mọ̀ wọ́n ní èsì náà ní ọjọ́ náà lọ́hùn àwọn tí wọ́n fi wọ̀n mí tí àwọn fi wọ̀n mí tó introduce mi àwọn yẹn ṣe mí níbi ṣùgbọ́n ọlọ́run ní àwọn èèyàn fún mi tó jẹ́ pé wọ́n máa ran kádàrá mi lọ́wọ́ tó lè máa ran destiny àti gbogbo ohun tí ọlọ́run fẹ́ ṣe nínú ayé mi àti ọmọ ìwọ́n fẹ́ máa ràn lọ́wọ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn so ṣe bọ́ọ̀ nìyẹn débì nísìnyí àwọn èèyàn wọn máa rí pé bóyá ọtọ àwọn máa sá ọtọ bọlá ẹni tó ràn ẹ lọ́wọ́ ìbò mọ náà i know that àti gbogbo wọn àti kí gbogbo wọn wọn jọ ń ṣe gbogbo iṣẹ́ yẹn ni tó bá ti lérè lò ó tó bá ti sọ pórí ẹ yí pé wọ́n ló lówó jù wọ́n tún gbọ́mọ kékeré kan tó bá kéré sí ẹ wọ́n tún gbé tiẹ̀ pé kó máa gbójú ẹ mọ́lẹ̀ you understand me kó máa gbójú ẹ mọ́lẹ̀ kó máa gbójú ẹ mọ́lẹ̀ wọ́n dẹ̀ máa ba nǹkan tí wọ́n ti ní tẹ́lẹ̀ tó máa máa bàjẹ́ wọ́n dẹ̀ ní kọ́mọ kékeré máa gbójú ẹ mọ́lẹ̀ it's a game that people are doing so ni mo ṣe sọ fún larry náà lẹ́ni ó ń jó ọlọ́run ò ní jẹ́ káyọ̀ ẹ bàjẹ́ o èmi ò kì í bayọ̀ èmi ò kì í ro èmi ò kì í fi ìwọ́n tó bá ń dùn yàn mi ò kì í fi hàn tèèyàn number one bó ṣe ń gbéṣẹ́ fún ẹ sábọ̀ mí ní kò gbàjẹ́ lẹ́nu ẹ̀ o torí ìyá olówó ló pe rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó lẹ̀ ní tó bá san owó tó má gbé owó wá tó ń gbé advert wá wọn gbé wá òun máa ṣe kí ni ó máa wà òkè ìgbà tí Wàsíù Àyìndé tó dẹ̀ ń ṣe marriage ìgbà yẹn tí a dẹ̀ rí gbogbo yín lẹ lọ sí ibi wedding yẹn nobody tó jealous anybody else understand but nígbà yẹn then you are a friend to that person ìyàwó yẹn wọ́kọ́ dìde sí ìyàwó yẹn gbà tí Wàsíù náà dẹ̀ gbà náà ojú ẹ̀ but later you became friend to the ìyàwó yẹn náà gbogbo yín lẹ́jọ́ péjọpọ̀ sí ìgbéyàwó bóyá ọ̀kìnrin àbí pẹ́pẹ́yẹ whatever then nígbà tó dẹ̀ yá Esabod yẹn máa máa bú wa máa fi picture yẹn máa búlì mi all the time and gbogbo yẹn lè máa máa gbéṣẹ́ fún ìwọ wá ló ń gbé òwò fún ṣé ìwọ ti kó tó di pé Esabod kó tó di pé ẹni yẹn wá nígbà yẹn kó tó wá nígbà kó tó ṣe ìyàwó láti ẹ̀ ṣé ìwọ gbéṣẹ́ fún ó gbéṣẹ́ fún now ó gbéṣẹ́ fún because you are there to mount her for a reason so that àwọn kan tó bá ti fẹ́ ṣe yes go iye gbogbo alba tó bá gbé fún sábọ̀dé mímọ bó ṣe lọ you ẹ gbé fún ní for a reason to match something ṣóun ló ní crowd jù ní ṣóun ló ní èèyàn jù ní ṣóun ní ẹni tí wọ́n máa ń wo platform ẹ̀ jù ní a máa ní àgúnmọ̀wò it's just a tactics because iṣẹ́ tó bá gbé fún sábọ̀dé òun náà ló máa ṣe tó bá ní wá ti jọ owó tó bá ní kí ẹ́sàbọ̀dù gba ọmọ ẹ̀ àbí kó ṣe anything níta pọ̀pọ̀ ó máa ṣe when it comes to the area of money we know wá ti rí àti rí yẹn he love money kò dẹ̀ sẹ́ni tí ò láìkò owó bọ̀ tí kéèyàn bá ti láìkò owó ju ẹ̀mí lọ àti àwọn ẹ̀mí ènìyàn then the person can kill for anybody for anything now wọ́n ń bú àwọn èèyàn ó ń dìde sáwọn èèyàn ó ń ba business orders yẹ and you are giving her your own business to advertise for you you understand ó ń fún ní ṣẹ́ tiẹ̀ lárit láti polówó ọjà fún ẹ ó dẹ̀ ń ba ọjà èèyàn jẹ́ lórí Facebook yẹ sábọ̀dù èmi lè ní ẹ sábọ̀dù tí n bá polówó mọ́tò ẹ sábọ̀dù máa lọ kọ́ síbẹ̀ pé èmi scammer èmi scammer àwọn tó jí mọ́tò ní ọwọ́ mi àwọn tó wá nígbà tó ra mọ́tò lọ́wọ́ mi ní Canada wọ́n jí mọ́tò mi kan mo sọ lórí Facebook yìí kíákíá sábọ̀dù gbé jáde ó lé mi ó lè mọ́tò tèmi ni wọ́n jí o they stole they steal my car one of my car and the car they order that is why I know that woman then I don't she she's into things she uh, of course gbogbo ọ̀rọ̀ tẹ́mi bá sọ for fọgbàgbé tí bá sọ pé ọmọ ilé ọmọ ilé ọmọ ilé ọmọ ilé wọ́n jọ ṣe ni forget bó ṣe jẹ́ ni mo sọ yẹn mo lè má fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán gan ni. nígbà tí wọ́n jí mọ́tò yẹn mo kọ́kọ́ sọ mo ní mọ́tò tí wọ́n kọ́kọ́ ọ̀dà lọ́wọ́ mi èrè tí mo jẹ lórí ẹ̀ gógó nìyẹn two thousand one hundred ní gbogbo mọ́tò mẹ́wàá tí wọ́n kọ́kọ́ rà yẹn two thousand plus yẹn òun ni wọ́n ní kó gbé lọ́wọ́ mi from people to know that there will people be thinking that okay wọ́n ra mọ́tò lọ́wọ́ obìnrin yìí o ah àti mẹ́ẹ̀kì owó now wọ́n wá ní kó wá gbé mọ́tò yẹn kì í ṣe pé bóyá mo gbé mọ́tò yẹn pé mo gbé bá síwájú ni mo ti gbé síbi tí wọ́n ti fẹ́ ṣìpù ẹ o wọ́n wá gbé yẹn lọ ìyá mi pé tí wọ́n yẹ pé mi ò bá wọn fà á ní ọjọ́ yẹn kí n jà gan wọ́n máa gbé mọ́tò yẹn rá pátápátá nígbà bẹ́ẹ̀ ni wọ́n máa gbé rá pátápátá ìyá mi pé gbogbo iṣẹ́ tí mo ṣe ń gbà yẹn eré àwọn kan jókòó sí nàìjíríà pẹ̀lú àwọn kan ní Canada kì í ṣe Canada o àwọn ọmọ nàìjíríà to get all the profits, tí mo ṣe ó ti yẹ woman yẹn kẹ̀lẹ̀ rèé wọ́n dé owó sọ́dọ̀ wàá fẹ́rẹ̀ jà lọ́mí báyìí kò ń ṣe owó ìjọba i mean kò ń ṣe owó woman yẹn o but i don't want to say it mi ò fẹ́ sọ bó ṣe jẹ́ ó ti yẹ nígbà tó wá yá àwọn ìjọba pé nísìnyí wọ́n máa sọ pé àwọn ti patronize ẹ wọ́n fún lówó to create impression that i make money at least two thousand máa ṣe nǹkan kan is a money torí ti bá lọ bí iṣẹ́ náà ti bá jẹ two thousand two hundred that's one salary oṣù kan nìyẹn ókè tí mi ò bá ti ẹ̀rí tọ́jú mo sanwó lémi kò sí pé mo ń wá síta àṣírí mi ò tú ó ti yẹ yín àṣírí mi ò tú máa sanwó lé mo lé ni mi ò dín because when you are living in Canada you are living abroad you be able to pay your rent you be able to pay your bill you be able to do things you are actually that's what you came to do you are actually making things with time o ma increase ẹsàbọọdù nígbà tó máa rí for you to know that one, ń bẹ ẹsàbọọdù ní iṣẹ́ oríṣiríṣi and you are part of it nǹkan tí mo sọ fún ẹ nìyẹn ọ̀rọ̀ tí mo wá sọ ọ sí pé o ò tí bí ọmọ ó wá dùn ẹ́ gan ó wá dùn ẹ́ ṣé ó wá rè pé mi Bọ́lá Fọláṣadé jẹ́ ìsọ éèjì tó wà láàrin ọmọ mi first born mi àti Adébùkọ́lá they have twenty years separate twenty years in between ló wà láàrin wọn ọdún ogún ọdún ló wà láàrin Ṣọlá àti Adébùkọ́lá kẹ mo ti ẹ mo dẹ ti marry tipẹ́ Ṣọlá ò tí ì pé mi ṣé Ṣọlá ti pé ten years mo ti marry marriage mi àkọ́kọ́ I did I was struggling to get married I mean to get baby I tried a lot of things mo lọ gbogbo doctor sórí ẹ̀ mo ṣe mọ àwọn gynae cases very well I can teach about gynae gynae case you know because I was looking for the fruit of the, the womb and it was tough you know what it takes especially bí wò tí marry tó mú àwọn tó marry tó wà ní ọkọ tó pé wọ́n tún ti wá tó bá tó tó mo tó wá ìjẹ̀bú ni mo tún wá fẹ́ torí ẹ̀ mo ṣe mọ̀ pé tí bá sọ story ìjẹ̀bú mo mọ díẹ̀ mi ò mọ gbogbo ẹ̀ tán o especially when you are not their tribe do you know what you the the tension they will be giving you ẹni tó bá wà nù marriage àwọn tó ti gbé fẹ́ tribe wọn gan tí ò bá jẹ́ you know what change àti trouble tó máa ma fún nítorí pé kò tí ì bímọ nínú ẹ̀yẹn so tó o bá ti wà bímọ sọ̀rọ̀ pé mo fẹ́ fi yọ ẹni but you both of you you guys you when you see people tó bá nu ẹnìkan because kò tí ì dọ́dọ̀ ti yín torí pé wọn ò tí ì bẹ̀rẹ̀ sí nu ẹ̀yìn then you be that will be sweeting you tó bá di ìgbà títí yín ọ̀rọ̀ kan lèmi sì sọ ni mo kò sọ sí pé tó o tí ì bímọ sí ọkàn lówó owó wo lo ní ọlọ́run kò bọ̀ ẹ́ láṣì thank God for your life mi ò mi ò fẹnu jẹ́ tẹ́ńbẹ́lẹ̀ o ah gbogbo nǹkan tó tọ́jú yẹn ní tí mo kó jọ tí wọ́n bàjẹ́ ó jù yẹn lọ bọ́tà àtòtórí ẹ̀ nítorí pé o dẹ̀ lọ sọ́dọ̀ ọ̀bẹ yẹn gbogbo ọjà tẹ́lẹ̀ ń gbé fẹ́ sáré pọ̀ bí ẹ kò fi promote ẹ̀ to be hunting more to be doing even more to people ni àti ayò kìí ṣe pé ẹ sábà tí n bá polówó ọjà lórí Facebook ó ba gbogbo business mi jẹ́ nígbà yẹn náà ó pẹ̀lú nǹkan tí woman yẹn máa lọ nìyí ó máa bẹ̀ sí wá fún ni gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àjà lọ́wọ́ tó bọ́lá báyìí ó máa wá fún he used to go for anybody that patronize me when I on Facebook one day somebody was begging me for money I used my money to do the charity and be doing the charity before coming on Facebook I don't come on Facebook to do things ask people oore tí mo ń ṣe àti charity àti pé mo rò pé i'm doing things for good people that when you do good according to bó ṣe sọ pé you see good that's what i was doing and i was busy doing good to people and people busy doing back even to me mo ti ń ṣe gbogbo yẹn nígbà tí mo dẹ̀ ń ṣe ẹnìyẹn wá tọrọ owó lọ́wọ́ mi lórí facebook do you know what happened mo wá fún ní owó níjọ́ yẹn ó wá lóun nídìí six hundred thousand owó tó lóun fẹ́ lò kọ́kọ́ fẹ́ lò hundred thousand mo ṣáà fún wọn lóun mo ń ná owó mi owó mi from my purse owó tí mo tí mo bá rajà kó tó di pé woman yẹn wá rajà lọ́wọ́ mi mo máa ń ta mọ́tò mo máa ń ra mọ́tò máa ta online ó lè má ju bóyá kìnnì kan export export gẹ̀dẹ̀rẹ̀ ni mo ni mo register fún because I don't want a problem that will give me tax problem on future you understand me I I I, I register for export export gbogbo mọ́tò tá a máa rà yẹn ìmí ìwà tó yẹ pé gan tó ti cancel in Canada that you cannot use so export there is no tax on there so we send them so I been doing that one before the woman came to me and I been in this business for donkey and I help I explain myself ibi tí mo ti kọ́ gbogbo iṣẹ́ ibi tí mo ti go through àwọn kìíní mo ní background mo dẹ̀ ní èèyàn mo dẹ̀ ní mo ní ibi tí mo ti dìde mi ò kàn ń ṣe ẹnìkan tó kàn máa purọ́ mi ò purọ́ you understand me Esabod máa jókòó ó dẹ̀ máa bá yí gbogbo bísẹ̀sì àwọn je. jẹ́ Esabod bá rẹ̀ nìkan tó ń talẹ̀ a máa nílẹ̀ tàwọn yẹn fèkì ní tòun ní ìsáàdì ìwé táwọn èèyàn tó ń ṣe tó ṣe máa ń ṣe àwọn tó ń tajà oníṣòwò tó tọ́ tó fẹ́ ṣoríire tó fẹ́ ṣòwò jèrè tí ò ní tí ò ní ṣorí burúkú tí ò ní padà dé nílẹ̀ ṣé béèyàn ṣe yẹn ṣe máa ń ṣe nìyẹn Esabod nígbà yẹn mo wá sọ bọ̀bọ̀ yẹn kì í ṣe nìkan ó wá ní òun nídìí six hundred thousand hundred thousand yẹn one twenty thousand tó need àti owó dátì mo ti send owó sí and i been busy doing mo wá gbé àkáǹtì ẹ̀ sórí facebook ẹnìkan wá sọ fún pé kí n má gbé àkáǹtì ẹ̀ pé torí tó bá send owó sí ó lè jẹ́ wrong àkàbí kankan bẹ́ẹ̀ pé kí n gbé àkáǹtì kan wọ́n ní okay if you want to give this person money please call me and and i no i tag the account of the boy to the platform the boy say he's from Ijebu Ode but he living in Ibadan Oh, you State yeah I said somebody I paid one boy only Facebook not but ti mọ boy yẹn and go to this boy check where he's living maybe he's not lying ó dẹ̀ débẹ̀ ó dẹ̀ ní kò then mo dẹ̀ okay, what you go kó kọ́kọ́ fẹ́ lò yẹn á fún èyí something Oh, náà ni do you think it's easy to get something olo irú nǹkan bẹ́ẹ̀ yẹn you know mo dẹ̀ sọ pé òkè mo dẹ̀ tag account ẹ̀ sórí Facebook Can kí àwọn ọ̀dà sísẹ̀ share no àánú I say about dẹ̀ jade ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé wọ́n gbúdọ̀ fún anybody lówó lórí platform mi pé mi fẹ́ scam ni ẹjọ́ mélòó ni mo ti scam àwọn yẹn ni gbogbo nǹkan tó gbé kinní ẹ lọ if i want to drag you pé Esabod anybody tó bá lọ sórí ẹ platform Esabod kò ń ṣe Lizzy nìkan ló máa drag wọn Lizzy ò lè drag Esabod bí bá drag Esabod ó máa ṣú ó máa tọ̀ ó máa bú èmi wọn terrorist ni ìgbà tí wọn ti gbẹ gbogbo àwọn ọmọ ìtọ́ bẹ́ẹ̀ ni because mi ò ṣẹ́ mi ò rẹ́ mi ò mọ́ obìnrin owó lọ́wọ́ mi náà ni ipe o fẹ́ máa gba iṣẹ́ kéwọnù o àjálẹ̀ o kíríkọ kíríkọ o gbàtàwọn ilé ẹ̀fọn ẹni ayabi ó dẹ̀ kojú ìjà tì mí ayabi náà fún Esabod torí ó fún Esabod ní owó tó pọ̀ ni ò fún Esabod lówó ó béèrè two thousand dollar lọ́wọ́ mi wọ́n dẹ̀ máa sọ pé ṣé two thousand dollar ló béèrè lọ́wọ́ a máa bá yé a máa fowó bá yé ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ fi bá yé ẹ̀jẹ̀ náà wọ́n sọ ọ́ di píkà ó ń pìkì káàkiri fáwọn torí pé wọ́n fẹ́ cover secret àti àṣọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó bá ní kẹ́mi kan kọ́ fún ẹ personal if you call it i have right to do that because Esabod gbogbo lẹ́yìn iṣẹ́ mo tún polówó mọ́tò lórí platform wàá rí nǹkan tèèyàn wàá bàjẹ́ wàá rí nǹkan tí ọ̀dà àti wàá bàjẹ́ wàá rí ọ̀wọ̀ èèyàn wàá bàjẹ́ tó bá yọ̀wọ̀ èèyàn wàá bàjẹ́ wàá yẹlẹ̀ wàá palẹ́kún a máa ṣe a máa ní no I'm a mafia mafia ta ló ń rún ẹni ta ló sọ pé àwọn ìyáláyè bàbá ńlá mafia gan wọ́n pa wọ́n sílé ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ti lọ mú tó mú tó mú àwọn mafia ìyáláyè bàbá ńlá gbogbo wọn yẹn wọ́n máa bẹ́ orí wọn dànù fóògùn ni mafia orí burúkú wo wàá máa bó sí yẹn you be destroying people's life and then you be wàá máa boast of it and then wàá máa sọ fún ẹ mo wá sọ fún ẹ mo ní láàrin ikú tó ń pojú gbà yìí ó ń pòwe fún yàn ni ìwọ ń sìn ó rẹ pé ọjọ́ tó bá ní ọkọ ń sìn ṣé oní oní oní oní oníbàtà ajá máa wá o ó ń gbé fún ó ń ta ṣé kó tó kó tó kó tó kó tó kó tó máa ta mọ́ ọjà ẹ ṣé kó tó kó tó ó sì máa ta bàtà ẹ kó tó di pé òun mọ́ sábọ̀ kó tó wá sọ́tẹ̀lẹ̀ sábọ̀ lù ní láti ẹ̀ máa ń sìn ó lẹ́ni wá síbẹ̀ for purpose ó ní máa rọ a máa represent wọn náà máa fowó rán wọn dẹ̀ máa sọ pé wọ́n polówó ọjà ni gbogbo ẹ̀ ló yé wa náà gbogbo ẹ̀ pátápátá ló yé wa mo máa ń sọ fún ẹ tó bá di lọ́la ìwọ ògbọ́ ni tínísì sọ pé òun fún lówó kò ṣe pé wọ́n kọ́ bá tẹ̀ fún lówó the cordial and respect alone that he gave to that woman enough is for for for for for her not to come again but tó bá ti fún ní ní build build ayé tó bá ti rí ayé build ó máa kọjú tì ẹni gbogbo wọn ló wà lórí Facebook ó ṣeé ṣe nìyẹn àwọn olówó kan dẹ̀ ló wà behind them a dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó ti ẹ̀ èmi báyìí tó jẹ́ pé a máa sọ pé a máa ṣú ẹ̀ ni ọlọ́run fúnra rẹ̀ ló máa bá mi ṣú wọn kò sí pé kò sí nǹkan kan tá a máa sọ. so mo rí pé o wá feel sad pé ìwọ kọ́ ló create ara ẹ̀ did I create myself ṣé mo gbàdúrà tó ni mi ò ṣe ṣìnà mi ṣe pé mo lọ ṣe runs níbẹ̀ ní ọ̀dọ̀ àwọn kéwọ̀n kì í ṣe pé bóyá mo sọ pé mo fẹ́ wàhálà o ẹ bá mi fún mi wàhálà o mi ò sọ pé gbogbo nǹkan tí mo kó jẹ bá mi bà jẹ́ o kì í ṣe pé bóyá mi ò gbàdúrà kó dẹ̀ ṣe pé bóyá mo ṣèkà àbí pé kì í ṣe oore ni mo ṣe ṣé mo gbàdúrà fún ni bí wọ́n ṣe sọ pé o kì í ṣe o create ara yẹn we know but i'm not mocking you i'm not mocking you but i'm just trying to call you maybe you, do, you are not with your oh wà pẹ̀lú o ti maybe o ti wà do too carried away i don't want to use that word for you pé you are not with your sense but maybe you are carried away ẹni yẹn náà listen ó lọ bẹ̀ to believe that pé òun máa jẹ́ pé at least ogun tó kọ́kọ́ fẹ́ jà òun yẹn ó ti rí náà kò mọ̀ pé ogun yẹn máa go to this extent kò mọ̀ tó bá lọ síbẹ̀ tó bá sọ pé o fẹ́ kógun ayé ẹ̀ṣẹ́ tó bá lọ sọ́dọ̀ Esabod ogun ẹ̀ máa pọ̀ sí ni tí kéwọ̀n bá ṣe nǹkan tó yẹ kó ṣe àti gbogbo àwọn tó kù yẹn tó bá se writing ó possible gbogbo àwọn tó tiẹ̀ mí wọ́n ti sọnù gan kọ́mi wọn má sọnù ó dẹ̀ possible gan kí wàhálà tó ṣẹlẹ̀ sí kéwọ̀n àti gbogbo wọn táyìn drag up till now tó ti di wàhálà ọ̀rọ̀ yẹn ti di wàhálà rẹpẹtẹ náà àti wọ́n ti fà á títí títí débi pé àwọn èèyàn ti àwọn èèyàn tí ò yẹ kó get tí ò tiẹ̀ mọ platform wọ́n ti mọ platform mi kì í other person àwọn àwọn èèyàn people tó yẹ pé they listen and they now study they know that all what i'm saying there's nothing wrong i mean it's, there's not a èkó ṣe rá òótọ́ ni mò ń sọ mo dẹ̀ sọ mo ní ikú tó ń pojú pé èèyàn ń pò ìfẹ́ ṣọ́mọ pé ò ti bímọ olóòdára ẹ ṣáwa dára wà ní èmi fúnra mi particular má sọ̀rọ̀ ẹ mi ò sọ of anybody i'm talking about myself ṣé mi dára mi ni àbí àwọn èèyàn ṣé ìwọ lè gbà kó o ní ìyàwó kó o lọ́kọ sílé kọ́lọ́hún wá ṣe é sì kó wá lọ́kọ kó ti bọ́kùnrin ẹ̀ dáadáa o mi ò sọ pé ó jìyà kò síyà kankan kó má tiẹ̀ jìyà ọlọ́run ní ṣe tiwa níyà kó wá ṣe tán kí ẹnìkan kò dédé kó bí ọmọ méjì àbí mẹ́ta kó wá dédé àbí kò kàn bí ọmọ kókò dà ẹnu bí jù tó ẹ kókò kí ọkùnrin ẹ kókò dédé dà ẹnu ṣá o ò mọ bó ṣe máa fì nípa Pasuma nígbà tí o tó tó kàn wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ this is what they do to people they just smoke on they want to be breaking people's hearts wọ́n kò máa ń break out àwọn èèyàn ni break out àwọn èèyàn ni break out àwọn èèyàn ni and then some ladies wọ́n máa tún jókòó wọ́n máa wo olójú wọn kò ní wrong kò ní wrong simply because at that moment they are benefiting tó bá padà dọ́dọ̀ wọn máa ké. èmi ò èmi ò yọ ẹ́ o n ò yọ ẹ́ rárá rárá rárá but you are also with Esabod tí àwọn àdẹ̀ ti ń bá yọrin tó bá lè bá sọ̀rọ̀ wáyé tó fi ń bá yọrin wáyé tó fọ́ máa gbé ọjà fún ọjà ó ń bàwọ̀ polówó ọjà ó ń ba ọjà olùmíì jẹ́ ẹ kàn ń dìtẹ̀ ni ọ̀tẹ̀ ni mo rí sí ọ̀tẹ̀ ni mo rí sí bí bí kò bá ń pojú gbà èèyàn ó máa ń pòwe fún yàn ní Yorùbá ló máa ń sọ Yorùbá náà dẹ̀ ni mo sọ fún ẹ ó ń pòwe fún ẹ nìyí ní ìgbà tó ń pè yẹn tó ń pè yẹn ọmọ mi ní Lizzy kí kan ní Lizzy torí ń gbà yẹn èmi nu má dẹ̀ jẹ́ kí n sọ ọ̀kọ̀ọ̀kan fẹ́ jẹ́ kí n sọ ọ̀kọ̀ọ̀kan fẹ́ kó tó lọ bá ẹ́sà bọ́ọ̀dù yẹn kó dẹ̀ ṣe kó lọ bá ẹ́sà bá àti mo bó ṣe jáde àlùfùlání ló wá padà lọ bẹ̀ torí pé àdẹ̀ tó ń plọ̀gù àlùfùlání gbogbo wọn tó ṣe jàtìjàtì a bínú sí wọn náà bọ̀tà kan try láti sọ everybody there many people trying to sit right these days ọdún tó bá fẹ́ ṣe gbogbo àwọn náà màmá yẹn wọ́n máa kọ́ wọn mú aṣọ Lizzy Anjorin fúnra rẹ̀ kọ́kọ́ ni a ti gbọ́ bó ṣe lọ sọ́dọ̀ ẹ̀ sábọ̀ kò ń ṣòwò gangan ló lọ lódìdí lọ sọ́dọ̀ ẹ̀ and it's a plan work also because èmi mo wá jáde sọ èmi gangan ni Lizzy ránṣẹ́ sí náà kó tó lọ sọ́dọ̀ ẹ̀ sábọ̀ pé àwọn kan ń bùn lórí Facebook ṣe bóyá àwọn fans Ṣadé ló sọ fún mi náà ìyàwó láńkó tó ti kọra sílẹ̀ ó ló sọ fún mi eh, eh, Auto ó ló sọ fún mi mo dẹ̀ ṣe sọ ẹ̀dẹ̀ mo pè mí tó bá yẹ pé oníjọ́ yóò sọ fún mi ó ní bó ṣe sọ fún mi ìgbà tó wá tún sọ̀rọ̀ kan ló jẹ́ kórìí mi tọ̀nà lẹ̀ nígbà tó sọ pé eh, ẹ mọ̀ pé nígbà tí ẹ̀yìn ti ń rè ṣe mọ̀ pé àwọn lísì yẹn ò tí ì jẹun kọ̀ọ̀kan tẹ́ bá dé ṣọ̀bẹ̀ ṣe ń ta diamond ó ta gold ọmọ kékeré ah, hmm. àtẹ̀yìn ti ń rè yẹn kò mà tí rè bọ̀ nísìn onórè bó ṣe sọ̀rọ̀ yẹn mo kàn wọ́n pé ṣé èmi ló fẹ́ wọ́n pè mí pé kí wọ́n bẹ́ẹ̀ speak fún yàn ó wá tún tú òṣì èdè ó tún tú ó tún na ọ̀rọ̀ sí mi lára tó jẹ́ pé owó mi ìbá ti ẹ̀kẹ́rẹ́ ìbá pọ̀ ó wà nínú owó ọwọ́ mi náà ti wá gbowó tán náà fẹ́ fi ra màlúù níjọ́ wedding ẹ̀ ọwọ́ mi mo náwó mo débẹ̀ mo pọn ẹlé mo ṣe dáadáa fún ẹ ìwọ wá dé mi ò mọ̀ yálà yẹ ẹni tó gbóni kí yá ẹni tí hundred thousand níjọ́ náà ló fẹ́ fi wọra tíkẹ́ẹ̀tì lọ Dubai àbẹ́rẹ́ ló ní kí yá ọ̀nà níjọ́ tó wá bá mi torí pé ó ti rí pé mò ń ṣe lẹ́kọ̀ọ́ ní kí wíyà ní owó kan ó ṣe wá fẹ́ rì fèrè fẹ́ẹ̀n ṣé aláyẹ ẹ̀yà ìyá ìyá láńkó àti ẹ̀yà ìyá ògùn tí ó já ọmọ ṣiṣẹ́ ó ṣiṣẹ́ sọ́wọ́ mi ni ó wá ń tú ọ̀rọ̀ sí mi ní tó fi jẹ́ kórìí mi spark gbà pé and tẹ́ mi bá dẹ̀ forí mi bá dẹ̀ tọ̀nà lẹ àtẹ́ni tó fẹ́ speak fún àtẹ́ni yẹn a máa jọjọ máa jọjọ jẹ́ picture lísì wá bá mi mo kọ́kọ́ dákẹ́ tí bá ti jí láàárọ̀ kùtù bá wọn kò táàgì mi picture lísì yẹ́ẹ̀ yálà yẹ́ẹ̀ rèé tó bá ti yẹ́ẹ̀ yálà ọ̀rọ̀ tí ìyẹn wá sọ fún mi tó wáyé pé kò tí ì pè mí sí tọ́lọ́kàn táàgì màmá wò pé ìyálà ìyá ta ni ìgbà tí mi mọ̀ ẹ̀mí àti ẹjọ́ báwo ló ti máa jẹ́ ìyálà ìyá mi bọ́n tí màtí adé gbọ̀ngàn ti pè mí ìyàwó lákọ̀ ti sọ fún mi pé ìgbà tẹ́mi ti lówó yẹn ṣe mọ̀ pé eh, lísì ò tí ì lówó kíríkan kìnìkan mi ò tí ì sọ̀rọ̀ lísì máa yọ that's why bóyá mi ṣe tan wọn lẹ́nu you are part of the terrorist team now yes because mo dẹ̀ mọ́ pọ̀ ti gba Oṣòdì kọjá kì í dẹ̀ ṣe kì í ṣe love kì í ṣe life náà ni ó máa jẹ́ kó má gba Oṣòdì kọjá torí tí wọ́n bá jókòó náà jẹ́jẹ́ táwọn ọmọ yẹn bá wà ń gbòòrò gbogbo náà máa fẹ́ lò wọ́n tẹ́lò tẹ̀sìn tẹ̀sìn náà máa gbà kì í ṣe pé mo fi bú gbogbo wọn ní ìfi bú wọn torí èmi náà tí mo ṣe jókòó jẹ́jẹ́ wọn ni kí ni mo bá wọn ṣe mọ̀ wọ́n gan mo jẹ́jẹ́ mi mo jókòó bó jókòó jẹ́jẹ́ gbogbogbò wọn máa wá wá ẹrí ni mo dẹ̀ bẹ̀ sí bínú gbà yẹn mo rẹ̀ ṣe ń ṣe yẹn pẹ́ẹ́dẹ́ ti dàrọ̀ wọ́n bẹ̀ sí tọ́ọ̀tà mi bẹ̀ sí bú mi dẹ̀bi tó ń ṣe all of them ló mọ bó tó sọ̀rọ̀ tó máa ní Auto Bola ló wá fún wọn Auto ló ṣe kiri kan fún wọn you can see how bí mo ṣe kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ nìyẹn fúlísì so for you to know that tó bá yẹ pé Ṣadé ò wá ń sìn kọ́kọ́ sọ fún mi pé o lówó mọ́ wọ́n máa bú ẹni o wọ́n dẹ̀ jẹ nínú owó ẹ wọ́n dẹ̀ ṣe simply because ẹ máa gbọ́ o Ṣadé yìí mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí Ṣadé nígbà tí wọ́n ṣe ìyàwó mi ò mọ́ rí sáríà yìí náà ni ló máa ṣẹ̀ṣẹ̀ sọ́wọ́ gbogbo wọn gbogbo ọ̀rọ̀ yìí náà ta bá ń sọ lọ ta bá sọ bọ̀ ọwọ́ kókó sáríà ni gbogbo ẹ̀ ti máa ń jáde wá torí mo jókòó mi jẹ́jẹ́ níjọ́ náà lọ́hùn ni mo kàn wá mo ti mọ láńkó nígbà tí mo promote ẹ̀ lọ sí kínní ọmọọba láńkó ọmọọba Dubai ọmọ oko súlẹ̀ ẹ̀mí bàbá bàbá rọ̀fíà súlẹ̀ àlámì ṣẹ̀fí àlàó ó ló jẹ́ kí n gbé ọmọ oko ní àmì ló jẹ́ kí n gbé láńkó gbà yẹn láti gbogbo ni ẹni tí a fẹ́ lò fún MC ó dẹ̀ sọ pé kí n jọ ńgbà tó pọ̀ wò nílé wá sí ṣó yẹn pé torí mo pe òun náà pé kó wá ṣe mo gbogbo àwọn olórin àwọn kọ̀ọ̀kan mẹ́rin ó dẹ̀ ló wò nílé wá lẹ́tà ló sọ fún mi pé àwọn ti mọ̀ pé wọ́n fẹ́ gbá mi ni wọ́n ti plan pé wọ́n fẹ́ gbá mi kí ló dé obìnrin máa ṣiṣẹ́ nìkan máa lọ́ọ̀ máa gbá ẹnì máa ní kó má sọ̀rọ̀ tó má dẹ̀ sọ nǹkan kékeré nǹkan kékeré tèmi dẹ̀ sọ ń sí mi tiẹ̀ bú ẹ láti Oh oh oh! ọ̀hún tiẹ̀ náà Oh, tí mo wo kí ni yà so fẹ́ so sorry I cannot abuse you for that but tẹ́yìn kan bá ń ṣèkà fún yàn it's not good láti máa wọ́n ti rírí táwọn èèyàn bá ṣẹ̀ mí gan tó bá dìgbà tó bá gbógun tì wọ́n gan instead mi ò mi mi ẹni tí rí tẹ̀mí lọ gbógun tì ẹni yẹn kí wọ́n dìde kí wọ́n lọ bẹ̀rẹ̀ sí bá ń gbógun tì ni no but wọ́n ṣe gbogbo ohun tó wà lórí Facebook wọ́n máa ń ṣe I don't do that ìyàwó Ṣadé kílẹ̀ ní Ṣadé ṣe sọ bẹ́ẹ̀ nítòótọ́ Lizzy olófúnmi nọ́mbà Lizzy Ṣadé ló fún mi nọ́mbà lísìnà ìyàwó láńkó nígbà tí mo gbé láńkó lọ sí Dubai ńjọ́ tó rí mi báyìí fóònù tí mo ń lò mo mo sì mú fóònù mẹ́ta mò ń lò bọ̀dọ̀ ní Samsung kan tó later Samsung tí mò ń lò ń gbà yìí ó dẹ̀ ní kí fóònù mo ní kí lọ ra Samsung fún olóhùn òfẹ́ lé olóhùn òfẹ́ yẹn tí mo fẹ́ rà mo lọ ra Samsung fún olóhùn òfẹ́ onítọ̀wọ́ mi lòún fẹ́ gbà ọ̀n tí mo yọ síìmù mi meanwhile nísìnyí kò sí aláyẹ tó máa rí mi tó máa sọ fún mi pé kí n fún ní fóònù tèmi ń lò tí mo lọ rà mí fún tó máa because gbogbo orí ẹ̀yẹ náà máa fi kò sí nǹkan tó lè fi ṣe fún ẹ yá thank God pé mi ò ń ṣe dán mi ò dẹ̀ ń ṣe nonsense mi ò ní bọ́ọ̀mẹ̀ mi ò ń ṣòṣì bí ẹran níwo ọ́s wọ́n máa ti ayé mi wọ́n máa ti ba yára wọn jù báyìí lọ wọ́n ti ba yára wọn jẹ́ tó báyìí pé mi kàn ń sùn ta lásán bó pé mo kàn ń ṣe ṣìnà lásán gbogbo ìdí gbogbo àwa wọ́n máa ti fi ayé ọ̀tá mi ṣe yàmàyàmà jù báyìí lọ but thank God ọlọ́run náà wọn ọ̀dẹ̀ mọ̀ ní ọlọ́run fòpin wọn dàbí wọn lọ́gbọ́n torí pé mi gan bọ́ ṣe ń wò mí mo ń ṣèlú mẹ́ẹ̀ná mo ń ṣọmọ àṣẹ náà ìgbà tí mo ti sọ̀rọ̀ lórí Facebook wọn máa ti mọ̀ pé ìgbà tẹ́mi ti wà ń gbòòrò sáré àgàn sì kéré ó kéré gan sí nọ́mbà mi níṣẹ́ bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ ni àwọn bàbá wọn níbẹ̀ yẹn àwọn àti wọn yẹn gbogbo wọn bọ́ ni yẹn kọ́ là ń fi sọ bọ́ téèyàn wà láyé kó máa ba yéèyàn jẹ́ kéèyàn wá máa sọ̀pọ̀tẹ̀ kẹ́ máa gbé lárugẹ tó bá wá ba yé ti ń jẹ́ ẹ máa máa ké tó bá bá yẹn nígbà tó kó àkàn yẹn máa mọ ṣe rí lára that is ikú tó ń gbójú báyìí ó ń pòwe fún yàn ni pé ìwọ lárí sí pé ó dẹ̀ bímọ àmì ò dẹ̀ tí bímọ ọlọ́run afọ ẹ lọ́mọ aṣẹ nínú bí o fi gan ẹ̀ bọ́ tiwọ́ náà ìwọ tó wà tó ń wo kò dáa náà ẹ sábọ́ọ̀dù ti mizẹ̀lẹ̀ ẹ sábọ́ọ̀dù ti ó ti ṣe ìkà fún many people with the support of some people back home Nigeria Ṣadé ló mú nọ́mbà ẹ sábà mi lísì tó wá fún mi ìgbà tí mo wá rí pogún pọ̀ lórí nígbà tóun àti Tóyìn tún jàǹgbá ìmọ̀ ni ìwà ọ̀rọ̀ tó sọ nípa Tóyìn kò dáa mo dá lẹ́bi ìjọ rẹ̀ àwọn ẹni tó bá mi àǹtí Bọ́lá ẹ̀yin àgbàfà àgbà tí ò dá ni yín ẹ̀ tó lé dáadáa ó yẹ kẹ́ ẹ dá àwọn méjèèjì kẹ́ ẹ pé àwọn méjèèjì mọ́ra ni kẹ́ ẹ sọ pé kó má bínú kẹ́ ẹ làjà fún wọn ẹ̀dùn mo wá ń gbàdúrà fún Tóyìn nìkan mo wá fi kìlísì sílẹ̀ mo dẹ̀ jáde ìjọ kejì mo dẹ̀ tún ní má bínú o lísì wọ́n náà Ọlọ́run ò ní bá tiẹ̀ jẹ́ ẹ má jà mọ́ kiri kan ó dẹ̀ tán ó dẹ̀ tán lẹ́tà náà bọ̀ kò tán nínú wọn tó bá ìjọba wọn máa gbáyìí tán máa ṣe ni wọn máa ṣẹ́ bíi pé bóyá àwọn ló bí àwọn ló dá àwọn ló lè ṣe ìkọ̀kọ̀ fún ẹ ní wọn tó bá ti ṣe ìkọ̀kọ̀ ò ní lè ṣe tiwọn padà tí Ṣadé ò bá wá níjọ́ náà lọ́hùn òun ló fún mi pé kí n jọ kí n bá òun ní òun fẹ́ kí n bá òun kọ́kọ́ kojú Elizabeth ọba ńlá pó bú ó sọ̀pọ̀tì Tóyìn kí n bá òun bu torí òun mọ̀ pé èmi àwọn ti rí pé èmi mo lè kápá wọn mo dẹ̀ wò pé èmi hẹ̀tì pé téèyàn máa ṣe ìwọ́n ní gbogbo àyẹn gbogbo wọn fẹ́ tó bá ti rí story tó ń trending tó ń dẹ̀ rí pé tí mo sọ̀rọ̀ ń pa ẹ̀ gbogbo wọn tí mo sọ̀rọ̀ ń pa ẹ̀ wọ́n bìrì pé olówó ni wọn especially kí wọ̀ yẹn wọ́n lè jì wọ́n lè rí ìfàlà wọ́n lè rówó àti gbogbo wọn ṣá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń dá sí dá everybody kàn dá gbogbo wọn forí ọmọ wọn gbègbè gbogbo wọn forí ọmọ gbègbè tó yẹ pé mi ò kúrọ́ mẹ́nibọ́dì bọ̀bọ̀bọ̀bọ̀ ni yá ló pa tí ìbá ti ẹ̀jẹ̀ pé bóyá àwọn ọkùnrin máa ń dọ̀dọ̀ kúdọ̀ gan ẹ ṣé Auto Bola yẹn mọ́ àwògbé à nǹkan kò fáyìn tó bàbá ọmọ mi kò fáyìn tó ẹ gbọ́. but wọn dá sọ̀rọ̀ wọn kàn máa láṣẹ everybody put in their mouth they don't know how you feel. nígbà ìkẹ̀dẹ̀ kí wọ́n ṣe bá pé ọ̀rọ̀ ebú nìkan nípa kan ti ẹ̀jà is another thing wọ́n dúró sọ́nà wọ́n jalè wọ́n tún bá àkọjọ́ wọ́n tẹ orí títì kọ́ bẹ́yẹn àwọn bí four one nine wọ́n dẹ̀ tún ṣakọ ní tí ìrírí ẹ̀rì àwọn èèyàn púpọ̀ dẹ̀ jáde tiwọn ìgbà yẹn mo ti mọ̀ pé nàìjíríà seventy or eighty percent of Nigeria are thieves ọlọ́wọ́ iṣẹ́ láti ìgbà kẹ̀sì mo ti mọ̀ pé no èèyàn gidi <laughs> wọ́n tọ̀ wọ́n nàìjíríà wọ́n wà wọ́n pọ̀ wọ́n pọ̀ everybody wọn ò fẹ́ mọ̀ tòótọ́ tó bá lóòótọ́ báyìí tó bá ti rówó báyìí wọ́n kojú ẹ̀ wọ́n dojú ẹ̀ bolẹ̀ ni tó bá ti lóòótọ́ báyìí tó bá ti rówó báyìí wọ́n kàn gbé òótọ́ ni wọ́n kàn sórí ẹ̀ mọ́ àpáta ni á kàn kú dànù ni No, too much bad people. Ó dẹ̀ gbé jẹ́wá fún mi nìyẹn. Ṣé o fẹ́ kí n bá ẹ Elizabeth jà? Tori pé ó ń bu ẹ̀ ń gbà yẹn. Okay, now ṣé wá yẹ kí ìwọ tó shade. máa tú òṣèdì? Kò ń ṣe òun kò ẹ̀ ìṣe ó yẹ kí To ìyàwó Láńkó tó béèrè owó lọ́ọ̀mí owó tó béèrè lásìkò pé ńgbà tí mo ń ṣe léyẹn. Wọ́n máa kàn béèrè owó lọ́ọ̀mí owó tó kọ̀ ẹ̀ wá yá. Okay oyin tó fi tó fi jẹ́ kí Ṣadé fi tiẹ̀ sí tó fi jẹ́ kí orin Lizzy kí Lizzy wá fi kún tí mo fi wá tí mo fi wá dìde tí mo fi dì pẹ̀lú ẹ̀ nígbà yẹn òun náà ni wípé á lóun mọ̀ mí á ti máa wọ ẹni tó mọ̀ mí of course á ni en Ṣadé ọmọ girlfriend yìí do you know funny thing girlfriend yìí Koko Zaria náà ní Ṣadé yẹn o bọ̀ tó máa gbé fún láńkó àwọn ló máa ń tolé èèyàn olórí burúkú làwọn pípù yẹn ọlọ́run bọ̀ ó bẹ̀ mí níṣẹ́ ó tún wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣé ẹ mọ̀ pé pàtẹ́tí lówó ń bà yẹn ah, ọmọ yóò máa tí lówó kankan hmm, ẹ wo wá wọyé lẹ́ni bí pé bóyá ṣe ni mo mọ lísìrì tèmi àti ẹ ti jẹ ọjà àyàwó bèrè ẹ̀pù rí tí mi ò ṣe rí bọ́ torí pé òun wá bèrè three hundred and fifty kọ́ ló bèrè ń jọ́rọ̀ lọ́hùn ó ṣà lóun fẹ́ fi owó kan èló ni wọ́n ń ṣẹ́ dọ́là ń gbà yẹn bóyá one something bóyá one seventy so ó fẹ́ two thousand dollar ó lóun máa ra tíkẹ́ẹ̀tì nínú ẹ̀ so yóò kú ó lóun máa fi rajà wá sílé ó lóun fẹ́ lọ bá pàṣọ pàṣọ fẹ́ lọ play ní Dubai òun fẹ́ tẹ̀lé lọ wọ́n á wò pé ṣé àwọn pàṣọ fẹ́ lọ play ní Dubai èmi ní kí tí wọ́n sanwó sanwó pàṣọ because wọ́n máa kàn rí ẹbí ọ̀dẹ̀ mo dẹ̀ ń ṣe eléyìí ẹ̀mú ẹni o fẹ́ lọ mí ìwà ọjọ́ tó kọ́kọ́ wọlé mi aago báyìí ṣé wooloves ní aago yẹn purple colour mo kó jáde ẹ ṣáà ṣáà ní kí n ṣáà wá nǹkan kan fún ó gbà yẹn kí n ṣáà wá nǹkan kan fún mo ní tí bá ti lọ sí tí bá ti padà dé láti South Africa pé màá ra nǹkan mo wá fún màá dẹ̀ fún nìkan ó ní no no no no èní because ó bá ti rí ẹ tó wọ́n mọ̀ pé kó tó di pé ọká lè fò àbí pé kó tó já oògùn tó má lò fẹ́ kó tó ṣí lójú ẹ wọ́n kàn ní pé wọ́n á ṣàfẹ́ gbà kankan wọ́n á dáàbò ẹ pápápápá gbogbo wọn mo wọlé ń jọ ìbò fún lágo pọ́pù ní ago tí mo fún àti kí ni ná bóyá ni pé kíní ó dẹ̀ yá ó dẹ̀ ní wọ́n fẹ́ ṣèyàwó o bó ṣe wọlé kókó sálẹ̀ ló bá ní ah, èèyàn mi rèé Auto Bola yẹn mo mọ̀ pé náà ni wọ́n ti ń wá mi pé ilé Koko Zaria àdúgbò wọ́n mú mi wá bẹ̀ mi sódà ilé mi wọ́n lè máa ti bá tilẹ̀kùn lé mi kò ní ṣe é mi ò ní sọ pé kọ́ má ṣe géètì fún wọn níbi tí mo máa ń gbé wọ́n mú wá sí wọ́n mú mi wá pẹ̀lú Bísọ́lá sáàárín wọn nẹ kọ́ ba lè máa jẹ mí. lónìí ah Auto kí lè ń ṣe mí mo ní mo rẹ́ǹtì lé sílé Koko Zaria ò ní ẹ̀ eh, òun wá bèrè sáré àná ni irọ́ dẹ̀ ni sáré àlọ́ máa ní mo wà lẹ́sìn kó wá bá mi so wàá máa rí nǹkan kan gbà òun fẹ́ ṣèyàwó mo ní no problem kí nìkan tó máa fún un kí n ra màálù fóun àfúnlówó kí n ṣe lè fóun àfúnlówó ọjọ́ tó fẹ́ ṣe patí gọ́gọ́gọ́gọ́ láàárọ̀ kùtùkùtù ló pè mí ó dẹ̀ mọ̀ pé mo ń ṣe ilé lọ́wọ́ mo ń ṣe mo ní nǹkan tí mo ń ṣe ẹ̀ lọ́tò ìjọba tó yọ lọ́hùn láàárọ̀ yìí sì ní pàṣẹ sọ pé tí wọ́n bá san five hundred thousand tó kù no owó tó kù ń sìn òun ò ní òun ò ní lè òun ò ní wáyé wá láti wá play kí n jọ kí n fún un lówó ó tún àgbà hundred thousand lọ́wọ́ mi láàárọ̀ ọjọ́ yẹn pé olóhùn ò ní kó cement wá àárọ̀ ìdẹ́ ni onídẹ̀ ní patí ó ti yé mo tún àgbà wọn kàn tún fẹ́ claim ni mo fún lówó yẹn ó ní ó lójú agbo lòun ti máa fún mi mo ní no problem mo débẹ̀ owó bọ́ǹdù tí máa ń lọ sí patí ẹ lọ bèrè mi ò náwó patí máa ná five hundred thousand mo máa náwó fún wọn bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà tún máa sọ pé ló máa tún tí bá gbé báàgì mi sọ́wọ́ ọmọ ọ̀dọ̀ mi tí mo kówó sí ẹ̀ torí pé I always go I, I'm doing my project then ó máa kàn kọ́wọ́ sínú àpò mi ni pàṣẹ ó máa kọ́wọ́ sápò mi arọ́ọ̀bù sáré àná bó ṣe máa rọ́bó lọ́wọ́ wọn tó máa gbà bí ìgbé bóyá ìyàláyà wọn lólówó wọ́n máa jalè wọ́n ń jalè lójúkorojú wọ́n máa ń lọ́yàn lọ́wọ́ gbà you know them now ó wá wá sọ́dọ̀ ẹ sábọ̀ kí wá ni o normally ó yẹ kí n wó ẹ that is what me ní ṣe bẹ́ẹ̀ fún because mo lè olè bí mo lè bí pé o mọ̀ mo pé gbogbo nǹkan jẹ́ sábọ̀dù ṣe bọ́ tó o mọ̀ because somebody ti fún ẹ lọ́wọ́ yẹn pé go and do it you will do it surely i know gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ many things many of them so owó tí wọ́n yá níjọ́ yẹn àti gbogbo ẹ̀ kò fún mi lówó kò fún mi ní kankan padà in fact níbẹ̀ yẹn ṣé wọ́n fún wa ní drink ṣá a tún lọ rà á ni níjọ́ tí a party yẹn ó ní wọ́n ti kó gbogbo drinks ọ ẹ wọ́n jí owó òun lọ gbọ́ nígbà tó máa ṣe tó báyìí à ọ́tò ó tún nídìí nǹkan mi nìyẹn òun àti ìyàwó ẹ̀ náà ni wọ́n máa jọ ń tẹ̀lé àwọn kiri ẹ ọ́tò ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní pé wọ́n ti jí owó gbogbo owó báàgì òun pólí báàgì wọ́n jí lọ lọ́jọ́ yẹn ni wọ́n jí owó pólí báàgì òun owó owó tó ń pààyàn tó ń gbàǹjẹ́ ó dẹ̀ gbowó gan ó ní wọ́n jí lọ ni dẹ̀ ní no problem kò sọ fún mi nígbà tó sọ owó fún mi ó tún tó bí ọjọ́ mélòó kan kò dún bí sàn mí bí kò kò kò kò tó bí a month ló bá tún dé ló bá ní ẹ kémi jọ ẹ fẹ́ rí mi kémi sáré yẹ ní ẹ three kìíní kan thousand ó ṣàní equivalent of two thousand dollar ẹ tó bá ti dé láti Dubai ẹ kí nǹkan tiẹ̀ ṣe léè fún ẹ kó jẹ́ mi máa tún gbé ẹ dìde again torí gbogbo nǹkan ti dáhùn ẹ tó ṣẹ̀ṣẹ̀ ṣèwà tán kémi tán owó tó ń gbà lọ́wọ́ màá gbogbo nǹkan tí mo ti ná ṣé mo tán mọ́ wọn ni ọjọ́ tí láńkó wá sí Dubai mo sanwó tíkẹ̀tẹ̀ mo ṣe visa fún mo ra nǹkan fún mo fún lówó mo tún wá fún ní ó tún gba fóònù ọwọ́ mi mo ra tuntun fún náà ọlọ́wọ́ òfẹ́ tuntun pé tọwọ́ mi lòun fẹ́ mo gbé fún láńkó lọ́jọ́ tí mo kọ́kọ́ rí so kí ni mo ṣe ó wá dẹ̀dẹ̀ níjọ́ mo dẹ̀ ní ìyàwó ẹ̀ tó tún gbé wọn mo ò rí mọ́tò kan báyìí tí mo tẹ̀ bà lọ́mọ nǹkan olówó náà fẹ́ rà fún ṣọ́tọ̀ mi ètò tó máa ń ṣe madam no network ìjọ náà lọ nígbà tí mo rí lọ́dọ̀ kí n má rí lọ́dọ̀ Sunday mo níjẹ́ bode Sunday tó kú yẹn ìtí Ṣadé ṣe nìyẹn tó bá sọ fún mi tó bá gbé ṣadé òtí ẹ̀ wá níjọ́ yẹn kókàn tiẹ̀ fún mi ní nísì kókàn sọ̀rọ̀ lísì kókàn lọ kó máa sọ pé ẹ ṣe rí pé nísìnyí ọmọ yẹn ti lówó àwọn ti lówó gan sìn o ah, ẹ wá wo bẹ́yìn ṣe wà ń sìn mo wá ń wura mi pé àbẹ́lẹ̀ ìyá wèrè ni ṣe mọ̀ pé bó bá dẹ̀ ń sọ̀rọ̀ yẹn mo kọ̀ kọ́ tiẹ̀ mo kọ́kọ́ kí fún tó bá dẹ̀ ti kí fún yẹn tó bá rèkì fún ó máa já eh, tó bá rèkì fún ó máa já kò lórí fóònù tó bá ti já yẹn ẹ a lọ sọ fún wa lóòótọ́ yẹn fún inú máa bí báyìí bọ̀ mo jáde padà láti wá tẹ̀ sí gbogbo wọn lójú fídíò yẹn sì wà lórí ó ìwà ní system ó ìwà lórí platform mi lórí Princess Bọ́lá títí di ọ̀la nígbà tí mo wá jáde wọn ní mo nǹkan tó pè mí ní kọ̀rọ̀ tó sọ fún mi o èmi kẹ̀dẹ̀rẹ̀ ńgbà tó dẹ̀ já tí mo dẹ̀ máa jáde mo dẹ̀ ṣàlẹ́ gbogbo nǹkan tó wá sọ fún mi ọdún nígbà torí pé mo ń sọ̀rọ̀ wọn they will look for another uh, another area for me to wọ́n máa direct channel mi ni sọ́dọ̀ ẹlòmíì because wọ́n fẹ́ kí n gbé ọ̀rọ̀ wọn sílẹ̀ at that moment wọ́n fẹ́ kí n gbé ọ̀rọ̀ sáré àti gbogbo Ṣódìdì àti gbogbo àwọn tí mò ń sọ wọ́n fẹ́ kí so the woman máa lọ ẹnìkan wọ́n lọ hàn jẹ́ lọ́sọ̀ burúkú fún ṣé mo mọ lísì rí ni ṣé èmi àti lísì jọ ṣé àjọ jẹ́gbẹ́ náà àbájọ ṣòwò kan kọ́ máa ṣe pé ṣe lájọ jọ ń ṣe nǹkan tẹ́tẹ́ ṣe wá lè ń sìn bọ́lọ̀ tí wàá gbé sókè kí ló kàn mí pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tó sọ nìyẹn iye tóun rẹ̀ iṣẹ́ tó ń bẹ̀ láti wá ṣe fèmí ẹ̀ iṣẹ́ tó ń bẹ̀ torí ẹ̀ nígbà tí àlùjọ náà máa padà dé tó mi ṣé àmọ́ pọ̀rọ̀ lísì àti ẹsàbọ àmì ọ̀rọ̀ Zaria àti ẹsàbọ àti Lizzy ló lóun fẹ́ gbèjà ló kọ́ pariwo pé Auto Bola ló gbé Sunday Igboho sọ́wọ́ àwọn ọ̀tá Yorùbá mi ìmọ̀ta Yorùbá ó ti yé because they want people of me they be looking for people to help them to kill you lórí owó ẹni o kò dẹ̀ sí ìmọ̀tọ́ ìwà mẹ́rin náà ni pé wọ́n ìbí ní pé wọ́n ìmọ̀ gbogbo nǹkan pẹ́pẹ́pẹ́ tí mo kàn ní they want you to die the moment tó bá ti lè sọ sí nínú ayé àbí tó ti ní land property nàìjíríà tó dẹ̀gbẹ́ nàìjíríà wọ́n máa the next wọ́n máa fẹ́ kó ṣẹlẹ̀ ní sẹ́ni pé wọ́n wọ́n fẹ́ kó kú irú àwọn Koko Zaria yẹn Koko Zaria yẹn Esabod bó ṣe wà yẹn sí terrorist orúkọ ẹ̀ ti wà mẹ́ àti fọjọ́ ẹ̀sùn gbogbo àwọn èèyàn ló fọ́lọ̀ wa níbi ìbànú dẹ̀ mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o ó mọ̀ sí Esabod pa ni á dẹ̀ máa sọ̀rọ̀ fún bí pé bóyá ṣe ni òun láìkẹ́ just for kí Esabod lè máa bá àtàkì wa ni ṣé ìtàwá sọ ṣé irọ́ ni wọ́n máa ń ṣe bíi pé bóyá ṣe ni wọ́n pọ́nlé wọ́n láìkẹ́ wọ́n máa ń ṣe ayé ẹ̀ bíi pé ọlọ́run kórìíra irọ́ dẹ̀ ni tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kò sọ máa bá gbogbo wọn sì ọlọ́run ilé ìdìmọ̀ gbọ́ they they go buy a lot of people even the people àwọn tí ò mọwọ́ gbogbo nǹkan tí wọ́n ń ṣe tí ò mẹsẹ̀ èdè wọ́n kó bá ara wọn kó bá wọn they cause a lot of problem wọ́n pa wọ́n wọ́n wọ́n cause a lot of division nínú APC àwọn guys yẹn A lot of problem happened today in APC is because of those people, not because of many things at all. I tell you, but I don't go there because I'm talking about Larry now. Larry, you could have been called gbẹ̀yìn, mo tún repeat ẹ̀, ó ń pàwé fún yàn ni. Esabod, mo mọ̀ pé, you know, gbogbo nǹkan tá à ń sọ yìí, a kò ń sọ story padà ni, kò ń ṣe nǹkan tí o mọ̀. O mọ̀ Anyway, ó dẹ̀ lè má tí ì dá ìgboro mọ̀ level bí tí àwa dé yẹn bọ̀ mi ò yọ ẹ́ o bọ̀ tí bó ṣe ń gbé ọjà fún ẹ́ sábọ̀dù gan tẹ́ ń fún lóúnjẹ tó ń ba ọjà ẹlòmíì jẹ ẹ̀ ń yọ̀ wá ni particularly ẹ sábọ̀dù deal with herself not me tí mo dẹ̀ mọ̀ pé lẹ́ẹ̀dá ṣẹ̀dá máa gbẹ̀sán mi lára gbogbo àwọn tó bẹ̀ àti gbogbo òun náà tó ṣiṣẹ́ náà kò sí kéèyàn máa wẹ̀ nínú àgọ́ lẹ́ẹ̀dá máa gbẹ̀sán Larity. You are sad. Nobody hates you. And me, I don't jealous people. I don't jealous people. tí ẹ sábọ̀dù bá fi ọ̀pọ̀lọpọ̀ èèyàn sílẹ̀ tí ò iṣẹ́ kékeré lọ́mọ àrùn báyìí á tún fi jáde àti ẹ̀ náà sí o because ó bì ní pé àjàjà kówó tiẹ̀ wá lọ dárúkọ ọ̀rẹ́ mi pé mo fẹ́ sọ̀rọ̀ eh, kìnínlé nígbà yẹn mo wá ń sọ̀rọ̀ ẹ̀sà mo ṣe wá ń sọ̀rọ̀ lísì yẹn tó di pé mo ti tààbò lísì báyìí mo ti sọ̀rọ̀ pé ẹnìkan jẹ́ ìyàwó láńkó kìnìkan kìnìkan báyìí lísì odidi lísì bí ẹ̀sà bọ́ọ̀dù kó ní it's a plan work ta ló close mọ́ ẹ̀sà ta ló close mọ́ lísì o wọ́n máa wá wọ́n wá ṣe iṣẹ́ yẹn bíi pé bóyá lísì ńkọ́ òǹgọ̀rọ̀ ibi tí mo ti kí fún Lizzy gangan nìyẹn but ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ ní àkọ́kọ́ rèé nípa Lizzy Anjorin òun náà ní nígbà tí tó bá gboyè aláàfin Ọ̀yọ́ máa ń wá mo kò máa rí pé wọ́n máa fi aláàfin Ọ̀yọ́ wọ́n máa ń pe aláàfin Ọ̀yọ́ kì í ṣe pé ó ṣe ń pe aláàfin Ọ̀yọ́ yẹn ní nǹkan tó ṣe mí but ní tó ṣẹlẹ̀ ní pé mo rí pé àwọn kind of people gbogbo àwọn tó wà ń bẹ̀ tí náà dẹ̀ máa ń ṣe dán mo rí pé wọ́n wọ́n ń gba idán wọ́n ń ṣe dán bàbá yẹn wọ́n ń ṣe things tó padà wáyìí tí wọ́n bá gba ẹ tó bá ṣe ìkà fún ẹ to some level in tó máa padà wá ṣe fẹ́ náà nìkan máa pa ẹ tó bá ti gba nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tán láti ìgbà tí wọ́n gba oyè tí wà sínú tó gba oyè níbẹ̀ yẹn wọ́n máa padà wá pa ẹnìyẹn náà ni tó bá ti èmi kẹ̀dẹ̀rẹ́ mi ò ní kú wọn bí ò ṣe yé ni kémi kó yẹ so wọn ò lè rí last kọ̀bọ̀ mi gbà ẹni tó bá fẹ́ ikú mi ló máa kú ìyẹn ni àkọ́kọ́ ńgbà yẹn kẹ̀dẹ̀ mi ò bá lè sìjà bóyá torí òun ni torí ẹ̀ ní Lizzy ṣe wá wò ó pé òkè o normally tí n bá lọ bóyá torí ẹ̀ ló ṣe wá ránṣẹ́ bóyá òun dẹ̀kọ́ ló ránṣẹ́ bọ̀ tòun ló ránṣẹ́ torí nọ́mbẹ̀ ẹ̀yìn ló fún mi nọ́mbẹ̀ mo dẹ̀ ní kó sọ fún pé kó pè mí ó ní kí n pè é ó lẹ́rù ń bà á pé kò fẹ́ ó láyé olóláyà ń já láti bá mi sọ ó lóun sọ pé òun mọ̀ mí pé òun mọ̀ pé mo burú bẹ́yẹn mo ní mo burú gbogbo tútó pamọ́ mi téèyàn bá ṣe tó bá sán mi you believe I cannot talk even when I go to my work my máa lọ mi nobody know that I can talk but téèyàn bá dẹ̀ ṣe dáadáa fún yàn ó ní that ṣe buruku fún. but ẹni tó wá yẹn bóyá ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn ní Lizzy Ebe wá ní o pé ó kè ó kó lọ sọ̀rọ̀ gbá mi lórí pẹ̀lú àwọn and again ó dẹ̀ lè má jẹ́ Lizzy because ọmọ yẹn náà tó ṣadé yẹn kì í ṣe ọmọ that lady she is also close to Koko Zaria very well gbogbo àwọn girlfriend tí MC bá ní tí Wàsíù náà padà ní Zaria ló máa kọ́kọ́ jẹ iṣẹ́ wọn round kó tó gbé fún wọn. I don't want to go to that level today. this gbogbo ọmọ ṣe máa ń ṣe ní láti dojú ìjà kọ àwọn èèyàn. gbogbo àwọn èèyàn tó bú mi tó bùgá mi tí wọ́n sọ pé wọ́n ní nǹkan irú ọmọ tó wà ní irú kí ló orúkọ ẹ̀ ọmọdébìyẹn nísìnyí lẹ́ni ló máa sọ pé òun eré góòlù tó ń rà rèé iye báyìí tó dẹ̀ máa kó boxes tó máa kó jáde because àwọn gbogbo náà ló ti ṣe kí ni mo ṣe ń gbà náà mi ì ṣe nǹkan kan fún irú àbíkẹ́ náà mo wọ́n mọ gbogbo nǹkan tí mo tí mo tí wọ́n ṣe fún mi àwọn èèyàn mọ̀ bọ̀ tí mo kò máa wọ bí báwọn èèyàn máa ṣe rí àwọn èèyàn burúkú ṣe máa rí support bẹ́ẹ̀ yẹn if you support evil people you are evil if you support bad person you are a bad person tó ṣe tán support bad person tó tán máa fẹ́ gbá kùrùkẹrẹ kùrùkẹrẹ pẹ̀lú bad person what do you want you want that person to initiate you to bad person o appreciate nǹkan tó wà ní ayé ni for that person to make you like that kí ni kẹ́sàbọ̀d ṣe tí tí ó sì ṣèkà gan ó ṣèkà gan. kí lèèyàn máa ṣe bàbá ọmọ mi tó máa ní kí n má sọ̀rọ̀ ẹ̀ kí n. mi ò sọ <laughs> tọ́ bá ní má sọ̀rọ̀ bó ṣe kú yẹn but you know what téèyàn bá ti kú wàá forgive whatever to bá tiẹ̀ ti ṣe ẹ sábọ̀ ló tún jáde ní ọjọ́ tí bàbá ọmọ mi kú ó jáde ó ṣe iṣẹ́ àti ó ní pẹ̀lẹ́ o wọn ló ń ṣépè o ilé ẹ̀ lè pé ti dáhùn o ṣé èpè tí mo dá èpè tí mo ṣẹ́ ṣòun ló ní kan fún poison ṣòun ló lọ di èpè òun ló fún wọn ní poison jẹ you just want to create like that pé èpè ò jà wá o. Wow a kàn fẹ́ sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń ṣépè fúnra yín tó àwa ń gba blessing gbogbo ẹni tó fún ọ̀tá mi lóúnjẹ ó máa padà ṣòfò ni tí ò bá ronúkúwàdà tó fún lóúnjẹ tó fún ní okun kì í ṣe pé àníkọ́ta máa jẹun bọ̀ tó bá fún lókun láti bá mi jà ẹ sábà ló jẹ many things. láàrin tó dẹ̀ jókòó tì í ó dẹ̀ ń fún lówó ṣèbí nígbà tí Wàsíù Àyìndé márì ni ó ṣe wá tó wá di ọ̀rẹ́ láyọ̀ tó wá ń polówó fún ìwo ló wo ni èèyàn wo ló èèyàn wo ló ti mọ̀ ẹ́ lọ́dọ̀ tó mọ ẹ́ sábọ̀ tí ò mọ̀ ẹ́ anyway agúnmọ̀wò àbí so ìyẹn bó ṣe jẹ́ jẹ́ ń gbẹ́nu kúrò ní ọ̀rọ̀ Larry èmi ò kí ń yọ̀yàn mo ti yọ̀yàn rí tí Ọlọ́run sọ fún mi wípé mo ti sọ story rí ẹni tí mo bú tó torí sí mi tí ò bímọ. mo sọ iye àdúrà tí mo gbà ńgbà tí mo wọ́n máa rìn mo bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ many times kì í ṣe mi ni mo cause but just because I mock the person if you don't be careful whatever you hate you become or whatever you mock people with ọlọ́run ò ní ṣe mí lágàn ọlọ́run ò ní ṣe lágàn ọlọ́run á ṣe nínú so just to tell you that I don't mock people that's why at times I do good instead of evil. kí leléyìí sọ kọ́lá bojú wò you say baba eti eti was killed abi baba eti five was killed abi okay ó ní baba eti five was killed abi Auto Bola fúnra rẹ̀ màmá kẹ̀ okay all right mi ìrokú sí màmá Wàsíù Àyìndé ṣe bí màmá Wàsíù Àyìndé wọ́n ló ti pé one thirteen àbí kí ni Wàsíù sọ pé ó ti pé wọn ò ṣe búlì ta ló ti gbé màmá Wàsíù Àyìndé wá sórí Facebook tó wá ń búlì ẹ̀ wọn ṣe máa ń sọ pé káwọn máa ń búlì àwọn èèyàn pa one something pé màmá Wàsíù Àyìndé ó ju Aláàfin Ọ̀yọ́ lọ àbí àbí bẹ́ẹ̀ kọ́ àbí gìtùmọ̀ kọ́ yẹn ẹ́ because you are telling me that bàbá yìí ti something so òun ló fa kán fi búlì àbí bàbá ti ní àìsàn kan torí a máa rí wọn tó máa ń gbá tó máa ń ju ẹ̀ṣẹ̀ tó máa ń ṣe oríṣiríṣi sport ṣé wọ́n sọ fún wa ṣebí ìyàwó wọn náà àwọn ìyàwó wọn sọ pé kò sí nǹkan kan tó ṣe wọn tán bá bẹ̀rẹ̀ sí ńlá lé ayé èèyàn tán bá ìfún ayé èèyàn wọlé kí ló máa ṣẹlẹ̀ sẹ́ni náà ó máa kú àbí kò ní kú tó máa fa ayé èèyàn wọlé ó máa rìdíìsì ẹ̀mí ẹ̀ ni sí ẹ bá fẹ́ kí ìyá Wàsíù Àyìndé tẹ bá fẹ́ pọ́n tètè kú ẹni kọ́ máa ẹbẹ sábọ̀dù kó máa fojú ìyá Wàsíù wọlé kó dẹ̀ máa gbé sí létí bí aláàfin ṣe wà lórí Facebook máa aláàfin torí bàbá aláàfin yẹn ńgbà tó wà láyé wọ́n wà lórí Facebook wọ́n ń gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ń gbọ́ torí ti ilé àwọn ti Ọ̀yọ́ wọ́n ti wá wọ́n ti pè mí rí many people pè mí rí wọ́n máa ní wọ́n ẹ ti yé bẹ́ẹ̀ ní kán búlì ẹ̀ de dẹ̀ gbé fọ́ọ̀nù sí màmá Wàsíù Àyìndé létí kó máa gbọ́ bọ́n ṣe kó máa sọ màmá Wàsíù Àyìndé ò gbọ́ gbogbo nǹkan tí wọ́n tó ń ṣẹlẹ̀ ni kọ́ ní kọ́ máa búlẹ̀ bó ṣe ṣe bí ẹ sábọ̀dù ṣe búlì yẹn tó ṣe búlẹ̀ aláàfin ọ̀yọ́ ti dẹ̀ bóyá ó máa kú bẹ́ẹ̀rì sùn ní àbí kò ní kú lọ́sẹ̀ kan ẹ jẹ́ ká wò láì ṣe. trouble kill people dragging people giving too much pressure and trouble e kill people. thank you god bless you jack olúṣọlá. Everybody, God bless you. Mama was saying there is only one something ní kàmáàtì ẹ̀ fi kò only one something You just want that thing. Boy, you enjoy your story. Only lè hundred last year. má tó do? yáwó tún ló ti di one four àbí one kíní kan. Ní kó máa drag bó ṣe ní kó máa drag aláàfin ẹ̀yọ́ kan ní máa drag àwọn èèyàn bóyá mi wọ́n máa bọ́ àbí kò ní bọ́. Irọ́ ò dáa ẹ má máa yẹ ká máa ṣàbòsí kò sẹ́ni tó bá sọ̀rọ̀ ìbànújẹ́ ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn tí mo sọ pé tí ní sí ẹ̀mí tí ẹ̀ Larry ti gbọ́ pé mo ní kò ti bímọ yẹn mo ló lówó pẹ̀ olówó ẹ̀kú ìṣọ̀lọ́ ọ̀bọ̀ tó sọ pé nǹkan lòun dára wọn ó máa sad now ó lè sunkún tó torí ẹ̀ because nítorí ti ṣe mí rí nítorí ti sọ fún mi rí ní tèmi lè kí kó tó wá gbé sórí Facebook it needs sympathy and it needs somebody also láti jẹ́ pé kó jáde fún mi gangan sọ pé Auto Bola why do you say that but àwọn èèyàn yẹn ò ní jáde mo fẹ́ wò pé nobody actually accuse me nobody actually come for me to tell me why do you say that màá sọ pé kí ló yẹ tẹ́ ẹ̀ sọ fúngbà tí ó gbé ọjà fún Esabod tó ní kó máa bá ọjà yẹn tọ́jà yẹn mi ò sọ pé olórí kó bá ọjà yẹn ọ̀dà sí ẹ but òun wà lára àwọn tó ń sponsor Esabod yẹn give Esabod ó fún platform ẹ̀ ní agbára ó tẹ̀ ń fún lówó dẹ̀ ń fún gbogbo ẹ̀ láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ní tó bá lè gbà má jẹ́ kí anybody fi fún ẹ̀ máa ń tó bá lè gbà má fi fẹ́ anybody. èmi ò fẹ́ kí àwọn èèyàn àwọn wà sí ẹ̀dẹ́ sí ó lọ a máa ní ọmọ wọn ó súnmọ́ tó bá yá aṣọ ẹ̀bí tó ti wà lẹ́gbẹ́ lẹ́gbẹ́ deputy governor tó wà lẹ́gbẹ́ governor kan tó wà lẹ́gbẹ́ lágbájá tó wà lẹ́gbẹ́ Fáṣọlá tó wà lẹ́gbẹ́ minister tó wà lẹ́gbẹ́ eléyìí tó wà lẹ́gbẹ́ bó Tinubu ó ní kọ́lọ́mọ àwọn ẹ̀ torí pé òun ó wà nípò yẹn ó dẹ̀ wá ń fi àwọn ọmọ ẹ̀ ó ń pèsè òun dẹ̀ lè pa bàbá òun ní ká ọmọ yẹn di aláìní bàbá kó dẹni tí ó létí ọmọ elétí kan ohun tẹ́yọ̀ bá lè gbà má máa fi fún yàn jẹ náà ìwọ ò fẹ́ dẹ̀ máa fún oníkálukú wa máa ṣe wọ́ kiri wa dẹ̀ máa fáwọn èèyàn correct yourself Esabod have described many lives Esabod have done a lot of evil havoc ẹ jẹ́ ká gbàgbé pa speak from he has she has done a lot of evil to people kì í ṣe òun nìkan o pọ̀tì tí ẹ pọ̀ gan ẹ sábọ̀dù tí ẹ pọ̀ ó máa lóun láyà bí àrá a ní ẹ sábọ̀dù undefeatable a máa ní on the throne he put herself in the place of God many times Larit, for real the Lord will give you the fruit of the womb but correct yourself ikú mo ṣe ń sọ again ikú tó ń pojú gbà èèyàn ó ń pa òwe To èèyàn. tó bá di lọ́la tí Larry mi ò sọ pé kẹ́ni èmi ò ní sọ kó dàbí pé àfẹ́ kẹ́ sábọ̀ mi jẹun ni ó ti yé. Every minister, mi ní sàgídẹ má fún mi ní fake light ọtí ẹlẹpẹlẹ lè náà thank you so much. ẹ̀ wọ́n làwọn bàbá yẹn ti dàgbà ni ìyá wa sí àìndé ó ti dàgbà. Ah. Hmm. kódà àdẹ̀gbọ́ pé anybody anyway how we do it I don't know how to do it eh when you press it it will, it will tell you it will do it I mean májèjì òyìnbó sọ Ọlámilékan Ibrahim if you press the star it will tell you how to do it sha thank you. gbogbo yín tẹ̀sí ń gbọ́jà fún tẹ́ ń polówó ọjà fún Esabod tẹ́tà tẹ́tà Esabod ń polówó ọjà fún gbogbo yín àbòsílẹ̀ fi débẹ̀ gbogbo yín pátá lẹ wà ní pati you are just a ó sọ náà ó ní kí ló rúkọ ẹ Farida is a sister to ìyàwó Wàsíù tó bá ń sọ̀rọ̀ sí ẹni ẹ ń jẹ́lọ̀ sí ẹni ṣẹ́ni ẹgbọ́n lè ṣe kíní kan fún ẹ ikú tó ń pojú gbẹ̀yàn ń pòwe fún yàn ni gbogbo yín àbòsí ni hmm, àbòsí ìkadẹlẹ́ṣe ìkànnì ìkà hmm, no problem whatever anybody know how to do continue to do it the almighty God will pay everybody back. good evening hmm, continue àbòsí ni táyé others bá fẹ́ bàjẹ́ ara bí nǹkan tá a ṣe títí títí lónìí àmì táwọn èèyàn ṣe títí títí lónìí tí nàìjíríà fi dé level tó dé táwọn èèyàn dẹ̀ complain àwọn kan dẹ̀ máa ń yọ̀ ọ́ sí náà wọn kò máa sọ tó wà tí ilé wọn bá tí ò bá ti dọ̀dọ̀ wọn tó bá dọ̀dọ̀ wọn ó ti yé má jẹ́ kó délé ẹ̀ má dẹ̀ jẹ́ kó dọ̀dọ̀ ẹ̀ kó tó ti kó prevent rẹ̀ àbí kó rí ikú tó bá ń pẹ̀lú mìíràn kó sọ pé à mi ò lè gbálẹ̀ o àgbà tí ẹ̀ṣẹ̀ mi náà ń nà tó bá kú lórí ẹ̀ ó lè bọ́ sórí ẹ̀ o so torí pé òdẹ̀ gba ẹniyẹn náà lẹ́wọ́ possible kan náà ẹ̀ pa so that's it ẹ ṣe jàre gbogbo ẹ̀ tẹ́ fún mi lọ ẹ fi stars bíi so mo tún fẹ́ quickly mo fẹ́ sọ fún yín ṣe mọ̀ pé Canada wa yìí ó lé thirty thirty seven million seven hundred and something something ni ní gbogbo Canada jẹ́ thirty seven million ìyẹn mi pé èrò tó wà lẹ́kọ̀ọ́ ó ju èrò Canada lọ Canada dẹ̀ tóbi gigantic ó be gan ju America lo. Canada gbogbo èrò tó wà nílùú ìwòlò America ni Canada yẹn thirty something million ló ń jẹ́ thirty seven million so for those of you actually tí ẹ fẹ́ máa fraud pẹ̀lú orúkọ Canada pẹ̀lú Canadian visa you better correct yourself before you are being bust you going to be bust o wọ́n máa bust gbogbo orí yín o mhm. those of you nísìnyí ò tí ì ṣe ṣáàtì fún yín specially personally pé kí n wá sọ fún yín pé those of you scamming Nigeria I mean scamming people you you guys are scamming Nigeria especially I don't know about other country you scamming you will tell some people to bring one fifty dollar I mean two hundred dollar at time sixty thousand no Nigeria especially you collect the money in Nigeria money and either you drop your account money in Nigeria account number in Nigeria so you are scamming people in Canada I mean with Canada that you want to bring them to Canada to do visa for them in Can to Canada you are scamming they are going to you are going to be bossed àbí òyìnbó yẹn ṣó correct ṣá yeah you are going to be busted very soon that is to say your secret will be open okay yeah let me tell you something Canada are one of the country tó yẹ pé wọ́n máa ń ti dẹ́tí wọ́n máa ń ṣe wọ́n máa ń wọ́n máa ń investigate gan they investigate okay so because you are a lot of people have been coming to me telling me that a lot of people they will tell them to bring money and after collecting the money that they you know They will you now block them off on Facebook. You put the advert on Facebook, scamming people that you want to do visa for them, and you after some time you block them. Stop it. I don't have much word for you. Stop it now before káyé to bàjẹ́. Stop it now. Stop scamming. Okay? We say no to scamming. We say no to fraudsters. We say no to killing. We say no to terrorists. That is it. My platform say no to drama. Orí ẹ̀ burú ni. Mo dá yín lóhùn. Kí ló dé tó èwo eh? o ti ń bú mi àjàdí ṣó ya wèrè o ní you talk too much ṣó sínwín rí ṣó sínwín rí ṣó wọ wèrè jẹ́ kó rí ìyá ẹ̀ pé o. thank you ọlálẹ́kan with the fake star i say thank you so much for the fake star also so gbogbo àyìn tẹ wà bí náà kò yọ star alright thank you. so a máa gba àdúrà mo ní ó tún ní kankan tí mo fẹ́ sọ nísìnyí àwọn kan máa ń tag mi ní Yinka TNT yeah wọ́n máa ń tag mi ní Yinka TNT wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú tó máa ń sọ yẹn I hate that words I don't like it o please those of you tag me tag me tag me ẹ jẹ́ kó rí ìyá yín pé o ẹ ti gbọ́ mi like mi ò hate Yinka àti bẹ́ẹ̀ bọ́ gbogbo ìwà program tó ń ṣe yẹn èmi hate ẹ̀ ó ń ṣiṣẹ́ fún ọ̀run àpáàdì mi ò dọ́run àpáàdì rí o mi ò dẹ̀ nílọ̀bẹ̀ bọ̀tí tó ń ṣe yẹn àpáàfọ̀pọ̀ ọ̀run àpáàdì ó máa sọ fún àwọn èèyàn pé kán lọ ṣe ṣìnà ó máa sọ fún àwọn èèyàn pé kán máa ṣe àgbèrè ó máa sọ fún àwọn èèyàn pé do anybody tó bá do able I don't like that that is why Baba ìjẹ̀jà ń sì tí wọ́n ló rèpù ọmọ àtàwọn tó rèpù tó ń ṣe gbogbo àwọn story yẹn náà máa máa gbọ́ tí gbogbo wọn rape rèpù tí wọ́n ń ba yé àwọn èèyàn jẹ́ kiri I don't like it don't tag me again if you tag me tó bá ti ń ṣe ṣáà tiẹ̀ máa sọ mo ti sọ fún rí mi ò dẹ̀ sọ púpọ̀ but don't tag me Please, I don't, don't tag me, those of you, because you want me to be coming for, I don't want to see it. If you tag me again, you are going to be in sue, and I'm, I'm also going to be in sue. Tó bá dẹ̀ ṣe é pè máa ṣe tèmi padà fún. do you know àwọn nǹkan kan wà tẹ́ pé èyí tó sọ pé mi talk too much yẹn ó lè jọ́rọ̀ tí mo sọ pé ẹnìkan sọ báyìí àwọn ti bàbá ti bàbá aláàfin ọ̀yọ́ yàtí mo sọ tòótọ́ yẹn ó máa bí wọn nínú ìwì ìbèdè will be angry pé ó sọ ẹ eh, wọ́n ti láìkọ́ tó sọ ìbọ̀ tí sì ẹ eh, ó ti sọ pé ẹ̀rọ gbogbo òun ló talk too much èyí tí o ti switch ẹnìkan máa sọ pé be talking too much ni because ó kàn án àmẹ́ni ah, tó jẹ̀bọ̀ tọ̀rọ̀ yẹn bóyá ń ta sọ ó ti kàn án sì ló ṣe bá sọ pé ah you talk too much so too much ló máa jẹ́ but bàtó lísì títí others kò ní jẹ́ too much tó bá ti jẹ́ tó bá ti concern rẹ̀ tó lè jẹ́jẹ́ tó ṣe ó lè jẹ́ ọ̀rọ̀ scamming ìyẹn lòun jẹ́ kó jẹ́ pé scammer ni so kó máa sọ pé you talk too much so ó máa jẹ́ talk too much létí ẹ because nígbà tó bá ti kàn wọ́n Eh. tó bá sọ pé ó máa pẹ́ kò tí ì kàn ẹ́ ti yé excuse me ẹ má tag mi mọ́ nìyẹn that's it. my whatsapp number kí ló fẹ́ fi ṣe òwò ọlálẹ́kọ̀ kí ni you want my whatsapp number. you want my whatsapp number eh? Tolu lọmọ mommy. why is that small phone mumbo. bọ̀ mú bọ̀ ẹ jẹ́ a máa gbàdúrà ń sìn àwọn èèyàn ò fàdúrà ẹ máa rí pé The small phone. Come and check this back for me, darling. Hmm? You saw Six percent. Six percent? Ṣé message wà lórí ẹ̀? Ẹnìkan náà send message to me. a lot of message tẹ one ń bẹ tálẹ́ léyìí tó good morning bọ́lá oh láńlọ́ọ̀dù mi tẹ̀ ti pè mí náà good afternoon ma mommy this is Temi Pretty okay I have been stable and I'm winning now. Oh, sorry. Oh. wọ́n jọ sọ mí lè jáde mi tiẹ̀ wo nọ́mbà tí wọ́n send sí mi níbẹ̀ yẹn. Hmm. Thank you. láìkè kéèyàn máa dúkúdúkú kó máa sọ̀rọ̀ okú àtòbò kó máa ṣe yàn máa no no no it's not good I don't like it. àwọn ọmọ kéékèèké oríṣiríṣi anyway and I àwọn èèyàn máa sọ pé eh, you cannot stop people for not uh, doing whatever they like it's not all things tí àwọn èèyàn bá láwọn like láti ṣe ló máa ṣe because táwọn máa sọ pé kí a fi wèrè lẹ̀ kó so òkú kó so òkú yẹ bó ṣe wò ó máa sún jẹ́ let me bring it. I'm I'm coming. hello anyway ẹ jẹ́ kí àwọn èèyàn ò fẹ́ àdúrà bọ̀ tí ẹ jẹ́ kí a gba àdúrà kan. I have a dream serious one mi ìrírò ẹ̀ rí about Dino Malayi. If we pray. The man will pray. The man should pray. <laughs> you want my phone? You want my WhatsApp number? Anyway, but I'm a criminal. Please, if you are not a good person, don't call me. Oh, uh-huh. Please, for God's sake, if you are not a good person, don't call me. Oh. <laughs> Let me give you this one. Tolu Jésù tó fún ọmọ mi Jésù tó fún mi yẹyẹyẹ Jésù tó fún mi ó ó ó mo fẹ́ fún ẹnìkan béèrè nọ́mbà mi nọ́mbà tó jẹ́ WhatsApp eléyìí àbí nọ́mbà ilé ẹ́ yẹ. Ah, Olaleko, what do you want my number for now? What is meaning of CCC? What do you want my number for actually? My number should be on the lap platform also. Just tag bring the charger. Okay, tag it down. Yeah, I'll tag it down. You know it, eh? sí e o tó fi jó ṣòwò ṣe é ni ó máa rèédí kéńké rèédí kéńké máa rèédí kéńké is love love love nothing again love love love nothing again abeg which love aboshimi hmm. you want to buy market you want to sell me to buy car for you oh sorry if you want to buy house jọ jẹ́ kí n ọjà this time around let me polówó ọjà ilé yes if you want to invest money in Canada you want to buy house in Canada okay you want to buy house you want to invest in Canada call me you want to tell me love tell me love here love that you cannot buy star kó wọlé sí kó fún mi ten thousand give me star ten thousand kó má tẹ̀ fún mi tẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ pẹ̀lú kínní love ní nọ́pẹ̀ love nìyẹn that is law when somebody is doing chat like this to monetize the account mi tó yẹ pé you can buy me star you buy star for my from in my account okay that's what they call off whatever you want my phone for thank god mi ti tag ma tag the number mi o ti tag ẹni you. if you tag it papa it's for business if you are not giving money you are not investing money in Canada you are not doing business not the business crook business yo you want to buy house you want to invest in Canada call me If you tell nonsense, you say good morning, oh love, I block your ass. Okay? Uh-huh. Those things not love, it's loss. That one you call love is loss, not love. Okay? Uh-huh. Anything without money, I don't think love come from without now, now interest, no, loss, don't send me loss. I don't want to jealous me, then loss in Russia. ó ti yé mi ò lo ọṣẹ lux ó ti yé bẹ́yẹn kì í ṣọṣẹ mi lo ọṣẹ lux rárá ní tí mò òun gbọ́ òun náà ni owó náà fi ń rà á mi lọ ṣe lux so mi ò lux mi ò dẹ̀ fẹ́ gbogbo lux tẹ́ ń pè lọ́fẹ̀ẹ́ so. Mm-hmm. people know na tó bá ti sọ pé hello ma àmì hello love mo máa sọ pé you tẹ́yàn bá ti lè send message mi hello love i love you man you crazy ọlọ́run dáríjì mi kò yẹ kí ọmọ ọlọ́run máa lo f word but those things i know they want to hear lálẹ́ fẹ́ máa tàn jẹ́ tani èmi wà ní àwọn bọ̀lọ̀ ni àbí mo wà ní àwọn òtì tí wọ́n máa sọ pé àwọn kan tẹ̀ máa ní ìfẹ́ mi adé mi orí mi ní kankan mi àwọn fẹ́ràn wọn ò fẹ́ràn anybody wọ́n á sà ẹ́ títí títí títí wọ́n máa kàn já ẹ́ sí junction Hmm. àlá tí mo lá mo lá àlá nípa mi bá lálà mi ò ń. Hmm. a gbàdúrà tó bá fẹ́ gbà tó bá dẹ̀ fẹ́ gbàdúrà ń sìn ó ní àdóni tègé good good ìwọ tó wá sí fídíò kan tẹ ẹ star tó kàn lọ ń tẹ star kan lórí ibẹ̀ yẹn tí wọ́n ra star tó yẹ kó tara star ìwọ tó pè mí sí ṣó craze tó bá fẹ́ ra lé ni kó o pè mí o tó fẹ́ invest Canada tó bá pè mí fún nonsense yóò yọ owó you will see bad side of me you have not seen it before mo lè wọlé àdúrà ìpè fún ẹ fọjọ́ méje don't dm me okay. àmọ́ mú mi ṣeré mi ò ṣe mi ò ṣe tí n bá ṣe àwọn tó ṣe clan àmì mo ṣe máa post owó ni wọ́n máa ń gbà lórí ẹ̀ ẹ̀ mi ò dẹ̀ gbọ́ṣọ tí n bá fẹ́ ṣe tí n bá ṣẹ̀fẹ̀ gan màá mọ̀ pé mò ń heart ni mi ò heart i'm a serious fellow so Sunday ní a fẹ́ gbàdúrà ẹ ó gbàdúrà <laughs> olúwa má jẹ́ n kó sí pańpẹ́ tí a dẹ fún mi mo tún fẹ́ fún Koko Zaria ní wọ́n ní àti gbogbo ẹ̀yin tí ẹ máa ń wà tẹ́ wà fetish àti ẹ̀yin kan tó yẹ pé ẹ máa ń fẹ́ kán sọ̀rọ̀ onírìṣà tẹ máa máa wí pé a máa dí pẹ̀lú ẹ̀ ní onírìṣà ò kì í mi rò pé onírìṣà jẹ́ kílẹ̀ àbí tó máa sọ pé kán máa ń sọ kìnnì kan ẹ̀ serious warning to Koko Zaria ẹ má gborúkọ mi lọ lé babaláwo ẹ má gbé tọmọ mi lọ lé babaláwo àtìlẹ aláàfà àtìlẹ wòlíìkà ẹnikẹ́ni tó bá sa oògùn kà lórí mi ó máa ṣòfò gbogbo tó ní láyé o ẹni tó bá lo àṣẹ òkú lórí mi gbogbo tó ní láyé ló máa pàdánù kó tó lọ o kò dẹ̀ ní pẹ́ mọ́ ẹ̀dá bẹ̀ ọ̀run máa reduce ayé ẹ̀ ni o so I don't want to curse you see I tell you today I promise that I'm not going even if you abuse but about love now because ṣe rí i pé mi ò sọ̀rọ̀ love mi I don't want to tell me about love There is nobody that will serious that will be telling you love about love on Facebook are you getting me? Aha. Uh-huh and level that a wà day, if somebody want to love us ṣe ló máa wá kì í ṣe àwọn quality person ni because i'm a quality person báwo ló ṣe máa quality máa ló máa máa wá quantity ní àti kíní kan ó ti yé bẹ́ẹ̀ so don't tell me love about something on facebook okay i'm not a people on facebook you don't know a lot of people good people actually watch on facebook no but that's not good i just save your number we call you okay call me if you want to invest in canada Okay? Whatever we do is legally. If you want to invest in Canada, you can see. Are you getting me? Nípa ilé ni o. You want to buy house in Canada? Call me for that. You want to invest in Canada? You want to buy house? You call me for that. All right. But about love, ẹ gbàgbé. Mm-hmm. So tó bá ti ra lé tó bá mi ṣòwò tó dẹ̀ jẹ́yàn re. I will I love those people. Okay? People who love me àwọn tó bá love mi àwọn ló máa bá ìfowó dá ẹni bá love mi òun ló máa bá mi jẹ́ kí owó mi kì í ṣẹ́ mi kó wọ ẹ̀mí ṣe pé ẹ̀wọ̀n kan wọn kàn fẹ́ máa lórí èèyàn wọn fẹ́ wọlé ìdáhùn èyí tó bá tún kù lọ́wọ́ ẹ̀ kán ba gbogbo ẹ̀jẹ̀ kán gbà lọ́wọ́ ẹ̀ ìfẹ́ jìbìtì anyway <laughs> èmi ò ń ṣe jìbìtì òṣùgbọ́n ẹni jìbìtì tó bá wá sára rà mí a máa pa ẹ́ sáyé a pa ẹ́ sọ́run màá bẹ̀ àwọn èèyàn kó pa ẹ́ sáyé màá pa ẹ́ sọ́run tá a bá pa ẹ́ sáyé náà máa pa ẹ́ sọ́run ẹnu ni mi ò fẹ́ sọ a ó gbàdúrà mo ti fún àwọn èèyàn ní serious one ẹ má gborúkọ mi àti ọmọ mi lọ ilé olóògùn ilé babaláwo ilé aláfà láti sọ pé kò ń ṣe iṣẹ́ burúkú tì mí ẹnìkan fún mi ní hundred thank you abe page god bless you o ní táwọn náà ò ní ṣẹ́kù ò ní fara gbàrúwẹ̀ ò ní ṣìṣì orí ẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ìpinnu ọ̀tá ò ní ṣe lórí ẹ̀ lágbára Kristi. ìpinnu ọ̀tá kò ní ṣe lórí ẹ̀ láṣẹ ìdùnmọ̀ a máa gbàdúrà báyìí you gave me hundred star the Lord will give you millions of stars gbogbo èso tó bá jáde láti ara ẹ̀ kọ́lọ̀mbà ẹ̀sọ́ di wọ́n sọ wọ́n di star ní gbogbo ilé la máa ti ń rí star kọ̀ọ̀kan every family has stars but ẹlòmíràn ọlọ́run á kẹ́ wọn débi pé a sọ gbogbo ọmọ rẹ̀ di star ọlọ́run kò sọ gbogbo ọmọ mi di star kò sọ yín náà di gbogbo ọmọ yín di star lágbára Kristi. ṣe ẹ̀ sí wín síkírù ṣe ẹ̀ ya wèrè don't joke with me o oh, don't play with my intelligence o oh. I no want that nonsense o. Oh. You see? you see that man that's the man that went to Nigeria tí wọ́n lọ padà nù yẹn nìyẹn man to lọ sí Nigeria tí wọ́n lọ pa ṣòtìyẹ tó ní hòtẹ́ẹ̀ tí wọ́n padà nù ó nìyẹn o be careful investing in Nigeria you are at your own on risk for now come and invest in Canada for now bẹ́ẹ̀ you cannot invest in Canada oh another person give me fifty God bless you too abe ìwọ náà ah the same person ah that's good thank you so much I appreciate you God bless you more more star in your home in your family business ẹ eh, máa di star ó máa gbòòrò ọ̀run máa da star lóyún. person who gave me this star. I'm trying to check you anyway. I'm trying to check you on, on Google. Anyway, you gave me the star. The Lord bless you. Wow, another star. God bless you too. Wow. what did that star lómi. me? ní bàjẹ́ fún yín Almighty God will give you more more star. Everything about you will be star. I said it before that all in all family there is always always a star nínú ìdílé kan a máa fún wọn ní star ó ti yé yín ṣe rí ọwọ́ yìí star kan ló wà ń bẹ̀ òun rèé lórúkọ Jésù bọ̀ tí mo pàṣẹ bí ikọ̀ ìríjú Elédùmarè tó ọ̀run á gbogbo èso yín di star gbogbo ọmọ inú mi yóò di star gbogbo ọmọ inú rẹ yóò di star ìwọ náà yóò di star ẹlẹ́dàá ṣẹ̀dá ò ní rẹ̀ wọ̀ sílẹ̀ ó ti ga ò ní jábọ́ kò sí ohun tí ọlọ́run ṣe àṣetì rẹ̀ láyé rí àṣetì òdẹ̀ kì í bọ́jọ́ kó má yọ ọ̀run yóò ṣe tiẹ̀ ní àṣẹ pé gbogbo yín wádà tẹ fún mínísítà Almighty God will surprise you give you star make you star hmm shower you with stars honor you with stars hmm. ẹ ò ní tẹ o àtẹ̀yìn náà tẹ fún mi ní fake star náà àwọn star tí wọ́n fowó rà tó fọwọ́ tẹ̀ may Almighty give you what it takes to get the real star mighty warrior great in battle the great provider ọlọ́run tó ń ṣílẹ̀kùn ọjọ́ gbogbo kó ṣílẹ̀kùn gbogbo ọjọ́ ìbùkún fún èmi àti yín ní orúkọ Jésù ohun tí ẹ ò sọ di owó ọ̀run yóò fún yín ojú owó ò kì í pọ́n dàda ni wọ́n sọ ṣùgbọ́n ẹ̀yin ò kì í ṣe dàda ojú owó ò ní pọ́n yín o ah owó ẹyọ lójú owó ní dàda ò kì í ní ò kì í pọ́n dàda lójú ojú owó tí wọ́n ná owó current owó dọ́là Canadian dollar American dollar owó euro owó páǹsì owó náírà gbogbo ìlú tẹ bá wà ojú owó ibẹ̀ ò ní pọ́n yín lórúkọ Jésù ojú owó ibẹ̀ ò ní pọ́n yín ìyà ibẹ̀ ò ní jẹ yín a máa rí ká ṣe téyẹ̀bà gbogbo ìlú tí bá wà ojú owó ibẹ̀ ò ní pọ́n yín o ìlú Canada ni èmi wá ojú owó ìlú Canada ò ní pọ́n mi ìyà ìlú Canada ò ní jẹ mí gbogbo ìlú tẹ̀yìn náà wà ojú owó ibẹ̀ ò ní pọ́n yín ìyà ìlú bẹ̀rẹ̀ ò ní jẹ yín o lórúkọ jésù ìyà ìlú tẹ̀ wà ò ní jẹ yín o ojú owó ibẹ̀ ò ní pọ́n yín o ẹ ò ní wówó ibẹ̀ tì lórúkọ jésù ìyà ò ní jẹ o lórúkọ jésù ẹ ó máa lọ sókè ṣá ẹ ò ní lọlẹ̀ ẹ ò ní tí ẹ ó tẹ́gbẹ́ ẹ ò ní rẹ̀yìn òkè òkè lẹ́ẹ̀ máa lọ ara ò ní ni yín o bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà jésù olúwa wa àmín hmm. ẹ ó gbàdúrà ẹ ó sọ fọ́lọ́run ọkọ̀ ayé mi ò ní rẹ̀ yìí ọkọ̀ ayé mi olúwa má jò rẹ̀ yìí ọlọ́run mo gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi yìí àti ara tèmi àti gbogbo àwọn olólùfẹ́ mi yìí ọlọ́run jọ àtàwọn ọmọ tá a bí olúwa má kí ọkọ̀ ayé wa rẹ̀

more star please more love for Auto don't do it now <laughs> thank you lawa lawa abijọ lawa lórúkọ Jésù gbogbo ìlú tí ẹ bá wà owó abijọ ò ní wọn yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ìlú tí ẹ wà owó òbẹ̀ ò ní wọn ìyá ibẹ̀ ò ní jẹ yín gbogbo ìlú tẹ́ ẹ wà owó ibẹ̀ ò ní wọ́n yín ìyá ibẹ̀ ò ní jẹ yín àìsàn ò ní ṣe yín o àìsàn kan lọ káàkiri àgbáyé àìsàn ẹranko ni kò ní ṣe èmi àti yín kò ní ṣe àwọn ọmọ wa orí wa ò ní gbàbọ̀dè bẹ́ẹ̀ lórí kò ní yí padà Jesus ẹ ó gbàdúrà kan gbogbo anointing anointing rẹ̀ sílẹ̀ wàá sọ fọ́lọ́run wàá ní olúwájú ó gbẹ̀dàn lórí mi agbára sọ ní jẹ́ nílẹ̀ fi ayé mi sílẹ̀ pray pańpẹ́ tí a dẹ sílẹ̀ kò ní mú mi tí ọ̀rẹ́ àtọ̀tá ń tí a pè ní pańpẹ́ láyé kò ní mú mi pray that prayer also <laughs> lórúkọ Jésù páńpẹ́ ayé ò ní mú mi kò ní má wọn mọ́ mi àmì rẹ̀ sílẹ̀ agbára rẹ̀ ní sílẹ̀ agbára tó ń ba ògo jẹ́ ó yá fi ayé mi sílẹ̀ fàyè ọmọ mi sílẹ̀ lórúkọ Jésù fi ayé mi sílẹ̀ fàyè ọmọ mi sílẹ̀ fàyè mi sílẹ̀ fàyè ọmọ mi sílẹ̀ fàyè mi sílẹ̀ fàyè ọmọ mi sílẹ̀ bẹ́ẹ̀ lórí o ànáìtì tó ń ba ògo ènìyàn jẹ́ kò ní bàlẹ̀ ayé rẹ̀ agbára tí ń pa ògo jẹ tí ń pa ògo sọnù kò ní pàdé ayé ti àti tèmi bẹ́ẹ̀ lórí o kò sì ní yí padà in Jesus name. <laughs> ẹ ó gbàdúrà kan <laughs> Olúwa má jẹ́ n dùbúlẹ̀ àìsàn Ọlọ́run má jẹ́ n dùbúlẹ̀ àìsàn Olúwa má jẹ́ n àìsàn Olúwa má jẹ́ n àìsàn ẹ wá ra lé sí Canada o hmm. ẹ wá invest owó yín sí Canada o tó bá lówó ọ̀dọ̀ àwọn èèyàn tó lówó ó ti yé wọ́n ti mọ̀ pé ibi táwọn máa invest sí rèé wọn ò lè dédé wọn ò lè tilẹ̀kùn mọ́ pé ẹ wọ́n mọ̀ pé tó bá ra lé sí àwọn ibòmíràn wọ́n lè dédé tilẹ̀kùn mọ́ ọ kó bá ra lé tán tó gbọ́ ọdún mọ́dẹ̀ ni kó má wọlé wọn kó ló fẹ́ ṣe but Canada cannot be like that because they love ilé wọn I mean wọn like um, they don't they hate cheating okay a sọ wípé kò síbi tí ìṣe òsì ò bọ̀ ti ìjọba wọn no àwọn èèyàn aráàlú lè jẹ́ kí ni bọ̀ ti got to do with ìjọba no okay so come to Canada invest money ó gbàdúrà Olúwa má jẹ́ ndùbúlẹ̀ àìsàn Ọlọ́run jọ má jẹ́ kí ọfà àìsàn bà mí ọfà àìsàn Olúwa má jẹ́ ó bà mí ọfà ikú òjijì Olúwa má jẹ́ bà mí ọfà àìsàn ọfà ikú òjijì Olúwa má jẹ́ bà mí tọmọtọmọ ọfà àìsàn ọfà ikú òjijì Olúwa má jẹ́ bà mí o Olúwa má jẹ́ bà mí o ọfà àìsàn gbàdúrà yẹn o pray that prayer for yourself I will run it up for you ọfà àìsàn Olúwa má jẹ́ ó bà mí ọfà àìsàn Olúwa má jẹ́ ó bọmọ mi ọfà àìsàn ọfà ikú òjijì Olúwa má jẹ́ ó bà mí tọmọtọmọ Olúwa má jẹ́ ó bà àwọn olólùfẹ́ mi yìí ọfà àìsàn o ò ní bá èmi àtàwọn olólùfẹ́ mi o ò ní bà mí tilétilé o ò ní bà mí tọmọtọmọ o ò ní bà àwọn olólùfẹ́ mi ọfà àìsàn àti ikú òjijì ẹ ò ní bá èmi àtàwọn olólùfẹ́ mi ẹ ò ní bá èmi àtàwọn ọmọ mi ọfà àìsàn ọfà ikú òjijì ò ní bà mí o ò ní bà ọmọ mi ò ní bà ilé mi jésù olúwa wa àmín ó gbàdúrà hmm. ẹni tó ń fẹ́ ibi fún mi olùwàjò jẹ́ fúnra rẹ̀ ẹni tó ń ṣe oúnjẹ ibi nítorí mi ó lọ feed them with those foods. bẹ́ẹ̀ ni oúnjẹ ìbànújẹ́ mi ò ní bá wọn jẹ gbàdúrà yẹn oúnjẹ ìbànújẹ́ a ò ní bá wọn jẹ o èmi Bọ́lá Fọláṣadé mi ò ní bá wọn jẹ oúnjẹ ẹkún àti òṣè oúnjẹ ìbànújẹ́ kò ní tọ́ sí èmi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi a ò ní jẹ oúnjẹ ìbànújẹ́ lórúkọ Jésù a ò ní jẹ oúnjẹ ìbànújẹ́ lórúkọ Jésù a ò ní jẹ oúnjẹ ìbànújẹ́ lórúkọ Jésù a ò ní jẹ oúnjẹ ìbànújẹ́ lórúkọ Jésù a ò ní jẹ oúnjẹ ìbànújẹ́ lórúkọ Jésù bẹ́ẹ̀ lórí o kò sì ní padà jésù olúwa wa thank you father. tó bá jẹ́ obìnrin tó bá jẹ́ ọkùnrin lábẹ́ tó bá jẹ́ ọkùnrin lábẹ́ ohùn mi páńpẹ́ obìnrin ò ní mú mi. It's a very good prayer. Hmm, oúnjẹ ìbànújẹ́. Mm mi ò mọ rísìn wọn ní ká gbà. Hmm. tó bá jẹ́ ọkùnrin lábẹ́ omi wà nípa pé obìnrin ò ní mú mi olùwàjọ má jẹ́ páńpẹ́ obìnrin mú mi tó bá jẹ́ obìnrin páńpẹ́ ọkùnrin ò ní mú mi páńpẹ́ abo ò ní mú mi páńpẹ́ akọ ò ní mú mi páńpẹ́ abo àti akọ ò ní mú ọmọ mi páńpẹ́ abo kò ní mú mi olùwàjọ má jẹ́ páńpẹ́ abo mú mi páńpẹ́ ayé olùwàmájò mú mi páńpẹ́ ìkà olùwàmájò mú mi pápẹ́ ọkùnrin àti obìnrin ọlámájò mú èmi àtọmọ mi pápẹ́ ayé ò ní mú wa pápẹ́ ayé ò ní mú wa pápẹ́ ayé ò ní mú wa pápẹ́ ayé ò ní mú wa pápẹ́ ayé ò ní mú wa pápẹ́ ayé ò ní mú wa tọmọtọmọ ni pápẹ́ ayé kò ní mú èmi àtọmọ mi kò ní mú mi o kò ní máa mọ mi o kò ní mú ilé mi pápẹ́ ayé kò ní mú wa o kò ní mú wa o kò ní mú wa o kò ní mú wa o kò ní mú wa o pápẹ́ ayé ò ní mú mi tọmọtọmọ kò ní mú mi o pápẹ́ ayé pápẹ́ akọ pàǹpẹ́ abo kò ní mẹ́mí àtàwọn ọmọ mi kò ní máa olólùfẹ́ mi pàǹpẹ́ abo kò ní mú wa o pàǹpẹ́ akọ kò ní mú wa o pàǹpẹ́ kò ní mú àwọn tó ra star fún mi gbogbo ẹ̀yin tẹ́ ra star fún pàǹpẹ́ ayé ò mú yín but má ṣe é pé má ra star fún mi kò ṣe mí ní ibi o because some people they can do that when they give you something at time they give you ìṣó tó bá fún ẹ ní tó bá fún ẹ lóúnjẹ wọn fún ẹ lóògùn àgbẹ̀sí bá ṣe wọnú ẹ bá àrùn ẹ nínú pàràràràrà wàá bẹ̀rẹ̀ sí lọ ọmọ àtọ̀ tó o bá ṣọ́ra ń gbà mí <laughs> ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ sí iṣu tó bá bẹ̀rẹ̀ sí iṣu tó ń tọ̀ tó lọ tọ́lẹ̀ dédé ó lè má survive that will not be our portion in Jesus name pàǹpẹ́ ayé ò ní mú mi pray it once again pàǹpẹ́ ayé gbọ́rọ̀ olúwa ò ní mú mi ò ní mọ́mọ́ mi pàǹpẹ́ akọ pàǹpẹ́ abo kò ní mú èmi àtàwọn ọmọ mi kò ní mú wa o lórúkọ Jésù kò ní mú àwọn olólùfẹ́ mi gbogbo ẹni ra staff mi pàǹpẹ́ akọ àtàbò ò ní mú yín lórúkọ Jésù tó bá ti gbàdúrà má fọ commonize ẹ o. ẹni tó ń target mi ẹni tó dúró láti máa bari èmi jẹ́ eré mi ò ní bàjẹ́ bọ̀ tí wọ́n ní kò gbà á. <laughs> Olúwa dá dúró sack them ẹnikẹ́ni tó dúró láti máa bàrẹ èmi jẹ́ ó lọ sack them bàbá dá wọn dúró ẹni tó dúró láti máa bàrẹ èmi jẹ́ Lord terminate them ó lọ sack them ó lọ sack them ó lọ sack them ó lọ sack them bẹ́ẹ̀ lórí kò ní yí padà àwọn tó ń fojú ayé mọ́nítọ̀ mi ojú ìkà olójú ibi ọ̀run ṣí wọn kúrò lọ́nà mi ṣí wọn kúrò lára mi gbogbo lójú ìkà tó wo some people dey wọ́n máa ń ṣe ní ìfẹ́ sọ mo ti rí rí but I don't want to tell story no time again gbogbo lójú ìkà tó ń fojú wo ẹlòmíì tó bá wo èèyàn bá fojú inú wò pa ẹni tó ń fojú ibi mọ́nítọ̀ mi ojú ìkà náà ọ̀run ṣí kúrò lára mi ń ṣí kó lára àwọn ọmọ mi ṣí ojú ìkà kó lára mi ṣí ojú ìkà kó lára mi tọmọtọmọ ṣí ojú ìkà kó lára àwọn ọmọ tó fún mi ọlọ́run gbogbo ojú ìkà olúwa ṣí kúrò tójú ibi bá ń wo àwọn ọmọ tó bí ó dangerous fún ọ ó léwu gan-an. ojú ìkà ọ̀run ṣí kúrò lára mi ta tọmọtọmọ olúwa ṣí gbogbo ojú ìkà kúrò lára tèmi àtàwọn ọmọ mi olúwa ṣe ojú ìkà kúrò olúwa ṣe ojú ìkà kúrò lára èmi àtàwọn ọmọ mi olúwa ṣe ojú ìkà kúrò olúwa ṣe ojú ìkà kúrò olúwa ṣe ojú ìkà kúrò olúwa ṣe ojú ìkà kúrò olúwa ṣe ojú ìkà kúrò olúwa ṣe ojú ìkà kúrò olúwa ṣe ojú ìkà kúrò olúwa ṣe ojú ìkà kúrò bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù olúwa wa àmín. This week, O Lord, build my feet on a solid rock. wọ́n ní fọ́ ojú wọn dànù ni. <laughs> ẹnìkan rẹ́rìn síbẹ̀ ẹ ṣe ìkàlẹ̀ yìí nígbà tẹ rẹ́rìn bí wọ́n ṣe fẹ́ kí ojú kárí nìyẹn wọ́n fẹ́ kó fọ́ ni ẹni tí kàbá ti ṣèkà fún ni wọ́n máa fẹ́ ẹlòmíì ò ní tó bá ti gbà ọlọ́run àbí tó bá wà relief àti pé kò wà directed o lè sọ pé kẹ́ni tó lójú náà kan kú yeah that's it because wàá kàn wí pé ìkà o because kò dìgbà tó bá ṣèkà fún àbí tó bá ṣe ìkà kó tó ṣèkà fún ẹ nítorí ẹ̀dá ṣe ń pè wọ́n ní ìkà o ní láti ṣe wọ́n kí wọ́n tó ṣèkà fún ẹ so wàá máa béèrè pé kí lè ṣe fún wọn it's their duty níta bẹ̀ wọ́n láti ṣe nínú ayé nìyí ìkà ni wọ́n rán wọn láti wá ṣe olùwàṣẹ ojú ìkà lẹ́ẹ̀kan sí kò lára mi lọ́sẹ̀ yìí build put my feet on the solid rock orí àpáta ayérayé ibi tó ní agbára àpáta tí ò ṣeé ṣí àpáta tí ò kì í rì àpáta tí ò lè jì mọ́yàn lẹ́sẹ̀ ibẹ̀ ni kò fi ẹsẹ̀ mi sí ní ọ̀sẹ̀ yìí ó lọ máa tọ́ ìṣísẹ̀ mi ní ọ̀sẹ̀ tí mo bọ́ sí yìí má jẹ́ kó èmi àtàwọn ọmọ mi gbàbọ̀dè ohun tí ò ní yan ọlọ́run lógo ó lọ má jò ó ṣẹlẹ̀ sí mi if you cannot pray they will tell you to fìtọ̀ bọ́jú wàá fi bọ́jú o wọ́n á ní kó fìgbẹ́ para lọ́jọ́ kan oríṣiríṣi prophecy ló wà o wọ́n lè ní kó fìgbẹ́ para lọ́jọ́ kan wọ́n lè ló ń ṣiṣẹ́ ìṣẹ́gun fún ẹ wàá kàn fi wọn wọ́n lè ní tó bá ti ń lọ sọ́fíìsì tó fẹ́ lọ gbaṣẹ́ yẹn wọ́n á ní kó lọ mú ìgbẹ́ tó bá yà ń dàjí kùtùkùtù kó o fi ṣe cream àbí kó o fi ṣe mask ó lù ú lọ bí ẹbẹ̀ yẹn ìyẹn ló máa fi rí ẹ tó máa fi gbà ẹ síbi iṣẹ́ tó bá dẹ̀ débẹ̀ tó máa ní what is this smelling here wọ́n á notice pé wọ́n ló fìgbẹ́ para ṣé wọ́n máa fún ẹ níṣẹ́ yẹn so don't be foolish okay ó ní àwọn èèyàn mi ṣègbè nítorí kò ní ìmọ̀ ó fẹ́ lọ gba iṣẹ́ wọn máa ní kó fìtọ̀ sínú omi ìtọ̀ àdájú tó rùn tó máa rùn bàjẹ́ bàjẹ́ wọn ní kó fi bọ́ra kó fi wẹ̀ látòkè nísàlẹ̀ torí pé ó máa ṣẹ́gun kó máa mú ìkórìíra kó láyé ẹ̀ àwọn èèyàn ìjọsìn <laughs> wo you better be careful tó bá lọ rùn bí ìtọ̀ tó lọ ní wọn lọ ń ṣe tábìlì fẹ́ lọ́wọ́ tó ara wa lọ rùn tó wọn máa nà ṣé lè tó fẹ́ kó kùtà bá mi wọ́n máa sá ni o so yára ẹ̀ ń brain okay primary a mọ̀ pé there is a spiritual thing má gentle anything that get to do with spiritual physical thing cannot do it only prayer can solve spiritual problem. àwọn àlùjọ̀nú ènìyàn àwọn àlùjọ̀nú tí a bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọn ò tì mí o wọ́n máa ń bẹ̀ tìyàn òwúdọ̀ ṣórí tó bá tó bá jókòó tó bá déédéé láàlà àbí tó bá tó bá déédéé láàlà tí wọ́n tó bá ẹ̀ àwọn ẹranko tí ò dá bóyá orí ìgbín bóyá orí ẹnìkan tó ti kú àlùjọ̀nú ni wọ́n bẹ̀ sí ẹ tó bá rẹ tó ti kú yẹn wọ́n fẹ́ kó kú kó òjijì wọ́n fẹ́ kó ṣàìsàn àbí nǹkan tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n fẹ́ kó kú àbí kó gò rẹ kú àbí kó má lè tẹ̀síwájú mọ́ tó bá rí ìgbín bíi pé kí nǹkan kó fà sẹ́yìn fún ọ kó má lè kó má lè bá kó má rí téré téré téré téré dísògùn ẹ̀ ó gbàdúrà gbogbo ẹni tó bẹ àlùjọ̀rún tì mí olúwa jẹ́ kí ó kúkú ìyà bẹ́rẹ̀ sùn àwọn èèyàn máa ń ṣe hmm, but àwọn èèyàn ò kì í fẹ́ ká gbàdúrà ikú fáwọn èèyàn bíi pé ọ̀tá ẹ má jẹ́ kú anyway èyí tó bá ń wá ikú fún ẹ àbí tó fẹ́ máa fojú ẹ̀ ráre olúwa jó kú o nǹkan tó máa fojú èèyàn ráre wọ́n fẹ́ kó o kú ni o tó máa fojú ẹ̀ ráre pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n fẹ́ kó o kú ni o wọ́n fẹ́ terminate ẹ̀ appointment ẹ̀ láyé ni o don't be ignorant of the truth ẹ̀ tó bá fojú ẹ̀ ráre pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n fẹ́ kó o kú ni òun ọ̀rọ̀ rèrò ẹ̀ o so mo ń gbọ́ so don't be ignorant of the kini o tó bá rí màálù àlùjọ̀nù kan náà ni wọ́n bẹ̀ tìyà yẹn ògbólógbòó àwọn ìkànnì òtíyé kí ló wí o abe page ó ní miss Otobola. pray for our father who is our father. I don't understand what you are saying. Pray for father, for your father. Which father? Yes, daddy. Daddy who? I should pray for my daddy. For what? What kind of prayer? Tell me. We led by the Spirit of God. Maybe you are, maybe there's some, some spirit is, or maybe the Spirit of God is directing you. I'm not saying some bad spirit. Which, uh, for what? Which, what type of prayer? tó ti ṣaláìsí wọn ò kí gbàdúrà fún òkú ní ṣọ́ọ̀ṣì mi ò mọ bọ́n ṣe máa ń gbà wọn ní ronúkú wa ń da kò sí mọ́ nínú ìsà òkú ara ẹ jẹ́ ká ronú òòlù ká tú ọ̀nà wa ṣe ni àti ìbò àdúró àti ìdúró gbọ̀nyìn àti ìdúró gbọ̀nyìn gbọ̀nyìn gbọ̀nyìn muslim lẹ́yìn ni ọmọ ní kàn ṣàdúrà fáwọn òkú tó ti kú wọn kì í ṣe ní ṣọ́ọ̀ṣì wa ni àmì mi ò i'm not led. pàtẹ́sù. irú àdúrà wo ni wọ́n máa ń gbà fún un seriously I don't know mo ti bò olúwa dúró mo dúró gbọ̀nyìn mo dúró gbọ̀nyìn gbọ̀nyìn gbọ̀nyìn gbọ̀nyìn gbọ̀nyìn gbọ̀nyìn gbọ̀nyìn àti ìrò olúwa fẹ̀yìntì ẹ̀rù ayé kò bà wá mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí láyé ifá la ti gbẹ́kẹ̀lé. mo ti pakukọ́ pakukọ́ don't let me block you you that guy Olalekan, if you let me block you I'll block you for real okay. àti pakukọ pakukọ àti jẹbọ títí o káyé má bà mú wa o síbẹ̀síbẹ̀ lójoojúmọ́ ẹ̀rù wáyé sàǹbà wá sáà nílé ní lóko ẹ̀rù tọ̀sán tóru o ẹ̀rù ẹ̀jẹ̀ àkùkọ kò lè lẹ̀rù lọ. ó ti sú wa o òjìjẹ́ ẹ̀ ẹbọ ti sú wa o òjíjẹ jésù jọ̀wọ́ tẹ́wọ́ gbà wá. mo gbọ́ orúkọ jésù tó wí pé kẹlẹ́ṣẹ̀ máa bọ̀ wá gba ìyè ìlọ́fẹ́ mo wá sáré lọ sọ́dọ̀ jésù ó gbà mí tọwọ́ tẹsẹ̀ ó wá fún mi ní ìṣẹ́gun lórí gbogbo èrò ayé ayé o hallelujah tọba ògo èmi ò màdúrà tó máa ń gbà fáwọn tó ti kú to be You gave me star anyway. You gave me star. But to God who made me, according to my Bible, ẹni tó bá you kú, what ti lọ. Ó ti yé. Many things we are asking from God when we are alive that we are using the spirit to do is to please the body. The star you gave me is free. Anyway. Okay, you are the one that is giving me the star free. The star is free. I don't know. I thought they said it's the They do buy it. I don't know. I thought they say they do buy stars. But uh, let me tell you. They I want to kú gbogbo tí a máa ń béèrè pé olúwa gbogbo àwọn tó gbógun tì mí àwọn tí ò fẹ́ kí n rí nǹkan ara mi fẹ́ ni maria shekepo àwọn tí ò fẹ́ kí n rí nǹkan ara mi fẹ́ owó ara fẹ́ tó bá jọmọ ni wọ́n bí láyé ara fẹ́ ilé tí wọ́n ń kọ́ láyé ara fẹ́ ọkọ nígbà mìíràn tí wọ́n bá ti understand gbogbo nǹkan tó wà láyé mọ́tò ara fẹ́ you understand so all those things that we are using the spirit to do at times to do in ti ara fẹ́ ni à ń fi ẹ̀mí béèrè ẹ̀mí wa kò kí ń jẹun àwọn tó lọ sí sàárè òkú tó máa lọ bẹ̀rùn síbẹ̀ tó lọ mú pẹ̀lú wọn kàn lọ ń fún àlùjọ ní lóúnjẹ ibi tó bá dẹ̀ ti ń bẹ̀rùn sí tó ń bẹ̀rùn sí tó ń bẹ̀rùn sí tó ń bẹ̀rùn sí tó ń bẹ̀dìyẹ sí tó ń ṣe àwọn spirit a kò fojú rí mọ́ máa lọ bẹ̀ lọ jẹun kì í ṣe ìyá tó ń bí ẹyẹn ló ń ṣàdúrà fún àbí bàbá yẹn tó lọ yẹn ló ń ṣàdúrà fún ló ń wá láti ràn lọ́wọ́ àwọn àlùjọ yín ló ń pè pé wá ràn mí lọ́mọ fún yín ló ń jẹ o. àyùjẹ tí mi àwọn àlùjọ nílẹ̀ pé pé mò ń fún yín lóúnjẹ ẹ wá ràn mí lọ́wọ́ that is why you see tó bá ti tó àkókò tó yẹ kó o fún wọn tó o bá ti fún wọn ọ̀nà ẹ tó bá yẹ pé a tún dí because o máa lọ ń pè wọ́n ni wọ́n á wò pé tó o bá ti wá fún wa lóúnjẹ àwọn náà dàbí àwọn fọ́ wọn náà àbí àwọn ẹtí ọ̀ntí time tó o bá ti lọ fún wọn lóúnjẹ yẹn wọn ò ní wá mọ́ tó bá tó ti lọ fún wa tún padà wá ó ti yé èyí tó ti kú ti lọ that's why you see a lot of diabolic things in Nigeria a lot of things is actually happening ẹlòmíà máa ní ogun ayé wọ́rì wọ́n ní lọ pa ẹran fún bàbá ẹ̀ tó ti kú bàbá tó ti kú kò lè jẹran mọ́ o ó lè ní kó lọ kó ẹ̀jẹ̀ ibi bẹ́ẹ̀rì yẹn ní kó lọ kó sí for real there is a spirit maria bó ṣó tayé that's why ṣe máa ń rẹ̀ sùn nígbà mi tó má dẹ̀ sọ pé wọ́n sọ̀rọ̀ yín kú bọ́ọ̀sì báwọn spiritual husbands spiritual wives maria bó ṣe kété bàyà àwọn ènìyàn tó yẹ pé àwọn àlùjọ̀nú ni spirit ohun ti yé táwọn èèyàn bá ń sọ fún ẹ pé wọ́n dára níbi o ti gbàbì kan kọjá kó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀ sí ẹ nígbà kan rán sí ẹ bí àṣàsí ò ń gbọ́ kan rán sí ẹ bí àṣàsí àbí kó jẹ́ pé o gbàbì kan kọjá tó yẹ pé o ti ń ṣe nǹkan kan tẹ́lẹ̀ àbí kó jẹ́ pé wọ́n ti ń ṣe nǹkan kan ọ̀yọ̀ bí àfitẹ́lẹ̀ tó wọ́n ṣe mọ́ he will be coming because he believe that òun ní legal right lórí ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ God only. okay so like me i don't believe that. It, yeah? táwọn èèyàn bá wà láyé tí wọn bá tí wọn bá ti rí oúnjẹ jẹ tí nǹkan bá tí wọn need ìrànlọ́wọ́ do it when you have power but tí wọn bá ti kú yẹn àwọn èèyàn má ṣe máa ṣáájú wọn ṣe máa ní wọn ń ṣe ẹlòmíì máa dídì lọ pa ìyá ẹ̀ dànù á pa bàbá ẹ̀ dànù á pa ẹnìkan dànù wọn bá ní kó lọ máa ṣe sàráà nígbà tí ó lè jẹun mọ́ wọn ní kó máa ṣùkú kó máa ṣe sàráà nígbà tó dẹ̀ wà láyé kẹ̀dẹ̀ kò ló ń jẹjẹ ẹnìyẹn ọmọ mi gan tún pa ìyá ẹ̀ pa bàbá ẹ̀ tó bá ti wá kú tán máa ló ń fẹ́ lọ ṣe sàrà foolishness ó láwọn èèyàn mi ṣègbè nítorí wọn kò ní ìmọ̀. let me tell you something àǹtí mi ó ní iṣu kan nígbà tí ayé fẹ́ mu ẹ̀gbọ́n mi kan tó jẹ́ half brother mi tó jẹ́ àfa bóyá wọ́n lọ ẹ̀gbọ́n gbogbo àwọn orogún màmá mi gbà tí bàbá mi kú bàbá mi ló fẹ́ obìnrin yẹn òun ló fẹ́ tẹ̀lé màmá mi gbà tí màmá bàbá mi kú òun lọ fẹ́ àfa ó ti gbé àwọn ọmọ tó pọ̀ síbẹ̀ màmí náà lọ́wọ́ síbẹ̀ wọ́n jẹ́ ọ̀rẹ́ wọ́n jẹ́ ọ̀rẹ́ títí títí di jẹ́ ọ̀rẹ́ kó tó di pé àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí Facebook àti nǹkan báyẹn ṣẹlẹ̀ ó wá di níjọ́ kan agbóhàfà tó wà nílé wọn yẹn torí pé yàrá pé màmí dẹ̀ wà lẹ́kọ̀ọ́ so òun rọ́wọ́ mú ju ìyàwó yẹn lọ ju àwọn tó wà ní ìlú lọ so normally they will be looking for way many people lie to people because they are looking for way to get out of your money tó bá fún wọn ní owó tó dáṣì wọn kò ní tó wọn ju pé kó wá parọ́ kó sọ pé kó ṣe nǹkan kan so by the time tó bá ń lie tó máa ń purọ́ mọ́ ẹ fún ẹ yẹn they will be getting money from you so systematically that's why lè ṣe rí pé wọ́n pe àwọn àfáà ní òpùrọ́ majority of them wọ́n pè wọ́n ní òpùrọ́ wọ́n pe àwọn pastor majority of them ní òpùrọ́ because they will tell you to do something wọ́n máa sọ pé tó bá ṣe báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí ẹ ẹni tó ń sọ pé òkè lọ ṣe sàrà tó yẹ pé ó ń dẹ́ṣẹ̀ lójoojúmọ́ wọn tó bá ti ṣe báyìí ọlọ́run máa yọ́nú sí ẹ ṣé sàrà tó fẹ́ lọ gbé síbi ipò òkú yẹn ṣọ́lọ́run lo owó sọlọ́run di òkú tó fẹ́ lọ jẹ àkùkọ ẹ̀dìyẹ níbi ipò òkú àbí ọ̀run ti sàn bẹ́yẹn ẹ get me so they they they, they lies because of her eh, so and eh, ọmọ ẹ̀gbọ́n mi i mean ẹ̀gbọ́n mi yẹn àwọn family ti step brother mi yẹn ṣá wọ́n ṣáà kó sí mọ́mì ni pé àkàn sọ fún àǹtí mi kó wá ṣe sàárà fún bàbá wa ní bẹ́rẹ̀ wọn ní èkó dẹ̀ ni mọ́mì àǹtí mi yẹn wà èkó ni àǹtí mi wà mọ́mì mi náà èkó so àwọn máa ń lọ sílé wọn máa lọ rajà kọ́sì gbogbo nǹkan tí wọ́n máa ń lò ń gbà yẹn láti fi ṣiṣẹ́ wọn láti gbogbo oúnjẹ ṣá gàrí gbogbo èlùbọ́ gbogbo iṣu wọ́n máa lọ sí Ondo State èsì wọ́n mọ̀ chipa wọ́n máa lọ kó in bulk pẹ̀lú mọ́tò ńlá tó máa kó wá sí èkó ṣó ti yẹ ẹ̀ tí ó ní gbogbo àyẹ̀wò tó bá pa ó ti wọ́n bílé pé ó ti ó dà mọ́mì ó dà fún mọ́mì jù wọ́n lọ so they will surely that's why tó bá ti dá fún ẹ tó bá dé nàìjíríà náà tó bá kì í ṣe pé wọ́n á introduce nǹkan kan sí ẹ̀ṣá tí wọ́n bá introduce babaláwo wọ́n á introduce pastor tí wọ́n bá introduce uh, pastor wọ́n á introduce àfa so and all these things tí wọ́n máa ní wọ́n ṣe fún ẹ you can actually do it yourself just tell yourself don't do bad thing and pray to God you can do it yourself and God will bless you all these people tó wà nílùú òyìnbó tìlú wọn da tó ń rówó tí wọn tí wọn tó ṣe kò sí kò sí méjèèjì tó wà nílùú òyìnbó tó bá ti jọmọ olóyìnbó tó yẹ ṣe dáadáa tí lẹ́kọ̀ọ́ dáadáa kó lè tó ṣíkú ó ti yé bẹ́yẹn wọn lọ so majority wọn lọ church but they don't deceive themselves like that come and do this come and do that ọ̀dọ̀ àwọn ẹlẹ́tàn náà wà nílùú òyìnbó àti gbé wọn ti gbé mọ́ra wọn gbé lọ sí Africa wọn gbé lọ lóyìnbó wà mọ́ra wọn bẹ́ẹ̀ ni o àṣà àti àwọn òyìnbó náà tí wọ́n sọ pé àwọn náà fẹ́ lọ máa ṣe ifá tán fẹ́ lọ máa dùbú yẹn wọ́n jẹ́ wọn ẹ ti understand. Mhm. so ṣá wọ́n ní kó lọ ṣe sàárà fún bàbá ẹ̀ wọ́n lọ wọ́n lọ ràgbò owó wọn náà sì owó wọn náà tún fi ra nǹkan tó fi tán dáná tán fi dáná tán fi dáná ogun tiwọn ó lọ síbẹ̀ tó lóun fẹ́ lọ ṣe sàárà fún bàbá mi wọn kúkú sọ fún mi tẹ́ńkọ̀ tó mọ̀ pé ó láwọn nǹkan kan wà tó yẹ pé tó ń bá fẹ́ ṣe tí mọ́ mi wọ́n tẹ̀ wọ́n tẹ̀ ní fi gbogbo yẹn lọ mí ẹ ti understand ẹ máa gbọ́ pé má fi lọ̀kú lọ lọ mí má fi lọ̀kú lọ lọ mí má fi lọ̀kú lọ lọ mí wọ́n ti mọ̀ mí ó ti yé yín ibẹ̀ ló lọ ìgbà tó máa ṣe ń gbà yẹn yẹ mọ̀ pé hmm, hmm. bó ṣe dé padà sí kò ó níná mú un láṣọ ni ó lálàá pé iná jó un láṣọ ni ibi ẹran tó lọ pa yẹn gangan ó níṣẹ́ kan tó mọ the spirit of God now said to me interpret to me that iṣẹ́ kan wà tó máa ṣe fún iṣẹ́ burúkú tó ń ṣe fún wọ́n tún gbúdọ̀ pa ẹran kíṣẹ́ yẹn ba lè mú òun gangan lára dáadáa so wọ́n gbúdọ̀ dẹ̀ ríran fún pé kó wá ṣe sàrà so that pé kí ọ̀nà ẹ̀ ba lè là wọ́n dẹ̀ ń complain pé owó ò tó tẹ́lẹ̀ ó tóró tóró tóró so kó dẹ̀ máa ṣe dáadáa kó tẹra mọ́ṣẹ́ kó wá stable lórí nǹkan tó bá ń ṣe kó focus kó dẹ̀ máa bẹ ọlọ́run àwa ló fẹ́ gba ọ̀nà ìbùrú kó lọ ṣe sàrà fún bàbá ṣé bàbá gan tó bá lè ṣe fara ṣó máa kú ni ṣó kò ní escape ikú yẹn iṣẹ́ burúkú tó fẹ́ dáná iná burúkú tó fẹ́ dá tí tó bá dá iná yẹn wọ́n gbúdọ̀ pa ẹ̀jẹ̀ kan pa ìta ẹ̀jẹ̀ sílẹ̀ báwo náà ṣe máa lè ṣe àwọn òdẹ̀ tún lówó tó máa fi ṣe the the best thing is for to tell them that kọ́ máa ṣe sàrà fún bàbá ẹ̀ o kó lè ta ẹ̀jẹ̀ sílẹ̀ so iná tó fẹ́ kóbó yẹn tó bá ti sa àlùjọ̀nú yẹn tó ti sa àlùjọ̀nú yẹn ó gbúdọ̀ mú ẹ̀jẹ̀ ọ̀rẹ́ ẹ̀ kó padà lọ bá wọn ó ti yé so they need it wọ́n fúnra rẹ̀ ló máa tún padà lọ fowó ẹ̀rà that's why lèmi ṣe máa lóun lọ nàìjíríà nígbà tó padà dé báyìí ogun bò mọ́lẹ̀ níbi ìdùnnú tó wà ní because wọ́n ti ó ti wọ́n ti lọ ẹsẹ̀ ló fi rìn lọ many people wọ́n sọ wọ́n di ọ̀kẹ́rẹ́ ni tó fẹnu ìrara ìpẹ́kú uh, you get to a stage eh? you don't miss them again like in me okay you get to a stage tó bá ṣe miss wọn something is missing in your you will remember but like when you really cry and it's tensing you giving you nightmare and trouble so much something a lot of things is missing in your life that's why you even remember some people even remember their father their mother that don't even care for them even when they are alive because àwọn dàbí pé ìgbà tí wọ́n wà láyé wọn ò tẹ̀ care fóun òun kàn ríyàn tó kàn tẹ̀ máa ṣe sorry fóun your position kàn kàn máa ṣe sorry yẹn sorry yẹn you know like me i i i don't. i miss my father when i was young i suffer so much. When you look at me, everything I turn it to God. My name, my heavenly Father. Okay, I turn it to God every day. My heavenly Father, King of Glory, my Daddy. It's no longer there, and it's, uh, it has never been there, so I forget about it. So, ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yẹn, ọ̀tá ni ẹ́. Mm, ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí you are enemy. ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí òun ṣọ̀rẹ́ mi ọ̀tá mi nìyẹn. because o hama ẹnu mọ́rọ̀ yẹn you like you want to spoil my mind you like mocking people. Is it okay? Is everything okay? You want to do what? Oh, you want to do something? Hmm. You get to a time you don't you just happy. You're a bad person. <laughs> you are a bad person. You are not a good person. You have a rikiriki. You know, when people are giving me star, even when mo ti fún mi star, mo máa ń gbàdúrà fún mi. Kì í ṣe owó tí mo fẹ́ for some people what they want you to do you know, ṣe mọ pé mo wà tí mo fi ń yẹn they don't want me to talk nígbà tí mo sọ pé mo wá fẹ́ gbàdúrà people sa decide to start giving me star because they will tell me they are giving me sign that àdúrà la fẹ́ kó máa gbà you can't be telling me to be praying when money is not coming out from from the money from the prayer you can't be telling me to be doing that some people want you to be praying ṣé o mọ̀ pé tèmi bá ń gbàdúrà fún ẹ tó bá rí mi like a fool tí o ṣe nǹkan tó yẹ kó o ṣe tó mọ nǹkan tí mo ní tó ṣe you can pray mo lè pray yẹn kó di nǹkan mi you know God cannot be mock God cannot be cheat you understand me some people dey just wo pé a kò mọ máa ní kó máa gbàdúrà ni wọn kò máa jẹ́ kó ṣiṣẹ́ that's no good at times tó bá dìde tó bá mọ̀ pé òkè òkè ní tí ẹni yìí ṣe ó kúrò fún you must not take the person for granted if you know what that what this person what this person is doing is actually good for me is actually sweeting me do you know what you don't take the person for granted you make sure you do things that will make that person to be doing more of those things so that you will get more results and you will be getting results not that the person will just be doing it alone ok báwo lèyàn ṣe bá máa gbàdúrà people love it they want it to bless and àdúrà dẹ̀ máa ń jẹ́ bí iná <laughs> God is good but ìwọ tó sọ̀rọ̀ yẹn o kì í ṣe abe page you are not a good person Ohama, hama o ní àwọn èèyàn àtàwọn kinní kan àtàwọn kinní you want to you want to talk you're a bad person well ẹni tó wà ń bẹ̀ may Almighty pay you yóò mọ̀ pé mo ti gbàdúrà fún ẹ gbogbo nǹkan tí mo tí mo iṣẹ́ tí mo ṣe olówó fún mínísítà mo san padà fún ẹ you know pẹ̀lú àdúrà in tó bá fẹ́ ṣe fún mi kọ́lọ́n bá mi san padà fún ẹ àti tó bá ti ṣe fún mi àdúrà ṣe mọ̀ pé two prayer now again may Almighty also help me to pay you back whatever you have done physically and spiritually at this junction. May Almighty pay you back for it. Thanks so much. Okay? So gbogbo nǹkan tó ń try láti ṣe nǹkan tó kàn ń try láti ṣe ni. And let me tell you kò sẹ́ni tí ò ní tó wáyé yìí ó lè dàgbà tí ò ní tí ò ní kò sẹ́ni tí ò ní kú. Tẹ́lómi bá dàgbà jù tó bá dàgbà jù ojú ẹ̀ á rí ikú sí àwọn ọmọ ọmọ ẹ̀ á máa yọ kú mọ lójú. Á sin ọmọ ẹlòmíì Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí ojú má jẹ́ rí bí o má lè jẹ́ kú lọ́mọdé o ẹlòmíì gbogbo ọmọ ẹ̀ ló kú lójú ẹ̀ what is the destiny àwọn ọmọ tó yẹ kó bu yẹ̀pẹ̀ sí lórí tó yẹ kó sí tó yẹ kó ṣe pé òkè ó máa wọ́n ti kó mìsì ẹ̀ gan lásán it's feelings tó jẹ́ pé òun náà máa wò tó máa fi wà kọ́ díà pẹ̀lú àwọn ọmọ títí ẹ̀ so that ọmọ tí ẹ̀gbọ́n tó bá tóun bá dàgbà tó bá lọ wọ́n lè mìsì ẹ̀ it's a natural thing for somebody to love somebody and kó bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ kó kàn mí sẹ́ nígbà tí ó bá sí mọ́ it's a natural thing okay so don't don't use it like ẹ eh, eh, kìnnì kan ó kọ́kọ́ wọlé bí èèyàn gidi but you are not a woman being you are a bad person It mo mean by way you are not a woman being you are just like bí ọ̀bọ you are not a good person ẹ irú àwọn ọmọ tó bá fi sílẹ̀ àwọn ọmọ tó bá fi sílẹ̀ ṣé ìwọ nígbà tí wọ́n ń gbàdúrà nísìnyí bàbá tèmi ti kú ọmọ tó fi eh, ó fi mí sílẹ̀ mo gbàdúrà fún ara mi. Are you okay? Eh? Eh? Eh? mo sọ fún ẹ pé kò sí sílẹ̀ come come and give me kiss come and give me kiss. disturb me, báwo o disturb me? nígbà tá à ń gbàdúrà mú bọ̀ o torí mo ń gbàdúrà kan mo fẹ́ sọ fún ẹni o pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹ́ sọ̀kòsọ̀kò ni ẹ́ ìkà ni ẹ́ òótọ́ ọ̀rọ̀ ní pé kó má sanwó o adimata tẹ́bi stage kan wá ní àwọn ọmọ tí wọ́n bá fi sílẹ̀ wọ́n gbàdúrà fún wọn àwọn ọmọ mi wà láyé gangan àwọn òbí mi wà láyé do you know they are they they they are like they are the, like dead people like àwọn èèyàn tó wà ní orílẹ̀-èdè kan tó ń ṣẹ̀dọ̀ wọn lọ sí orílẹ̀-èdè bòmíràn tí pé ọmọ yẹn gangan kò jẹ́ ìgbádùn wọn wọn ò tọ́jú ọmọ yẹn wọ́n wà láyé bọ̀tún wọn ò ṣe anything wọn let me tell you téèyàn bá ní bàbá àwọn róò tó máa ń play rèé When you have a father or a mother, when it's time for your school, he will pay to what you need the whole school, buy you whatever you need to go to school, pay your bill, everything to buy gbé ẹ jáde á ra nǹkan fún ẹ tó bá lè gbé ẹ jáde á ra nǹkan fún ẹ á fi ṣe shopping á ra aṣọ á at times ó máa dẹ̀ jókòó nù abẹ́ sọ̀rọ̀ á show all those love kí kàn ṣe kí bàbá máa ti ọmọ ẹ̀ nìkan náà fi ń pè tó bá jókòó gan tó bá wà bẹ́ẹ̀ tí ò bá wúlò kí ló ṣẹlẹ̀ ó ti ó ti kú are you getting what i'm saying ó ti kú so gbogbo ìgbà tó bá sọ pé àwọn tó bá ti kú àtàwọn ọmọ tó bá fi sílẹ̀ fún gbàdúrà fún wọn nígbà tí mi gbàdúrà ń sìn even gan kí bàbá ọmọ mi tó kú ni mò ń gbàdúrà fún ọmọ mi mò ń gbàdúrà fún ara mi because àwọn situation kan wà nínú ayé ìfẹ́ pé àwọn èèyàn ò lè kọ́ńká ò lè ṣe fúnra rẹ̀ gan kó ní bàbá gan àbí kó ní ìyá we see a lot of people who have father who have mother they are useless a lot of them Imi ìyá wèrè ó wà ní títì ìmí dédé ṣókú ìmí wọn yìnbọn fún ìyá àti bàbá ẹ wà what could father and mother do for that area for that one ọmọ mi dede sun, nǹkan mi dédé ṣẹlẹ̀ àìsàn mi dédé kọlù bàbá àti ìyá wà helpless to do things for them they now wọn máa fi ọmọ náà sílẹ̀ sí hospital àwọn ọ̀dà tí ò ṣe bàbá àti ìyá wọn wọn máa tọ́jú ọmọ yẹn tó bá wá tọ́jú ọmọ yẹn ní gbogbo ìgbà tó wà nínú ilé náà wọ́n ti wà helpless míì ti sọ ìrètí nù lórí ọmọ náà gan lákàn fi sílẹ̀ síbẹ̀ èmi ò tiẹ̀ bọ́dà láti lọ ọmọ because kò ó ti ó ti wà ó ti right ẹ̀ ọ́ ṣe bàbá àtìyá náà wà láyé so that's what we are doing what we are saying now we are trying to be like you are you are talking mo dẹ̀ máa get ìwọ tó wà ń bẹ̀ o ṣé wọ́n pé mo dẹ̀ gbàdúrà fún ẹ torí ẹ̀ mo máa ń sọ pé ẹni tí n bá gbàdúrà fún láyé tó bá ní bad mission sí mi àdúrà tí n bá gbà fún máa padà di ègún lórí ẹ ṣé wọ́n pé mi ìbínú so bó ṣe mo ti pè ẹ fún ẹ padà pẹ̀lú àgbogbo àdúrà ẹ gbogbo sáà tó fún mi mo gbàdúrà fún ẹ pẹ̀lú tinú mi kó ṣe owó àbówó ẹ ni mo fi wọṣọ tí mo fi ni mo fi gẹrun ṣé owó ẹ mo fi ra kọ́lọ̀ tí mo fi sírun lipstick tó wà lẹ́nu mi ṣé owó ẹ mo fi rà á yàrá ìtọ́wà yẹn tí mo ṣòwò ẹ̀ mo fi rà aṣọ tí mo wọ̀ ṣòwò ẹ̀ mo fi rà oúnjẹ tí mo jẹ lónìí ṣòwò ẹ̀ mo fi rà iyàrá tí mo jókòó sí ṣòwò ẹ̀ mo fi sanwó ẹ̀ èyí mo ti san lówó oṣù iṣẹ́ owó ẹ̀ mo fi san èyí máa tún san ṣé wọ́n ló máa san fún mi so you are not the one okay but mo kàn ń sọ fún ẹ ní pé you are you are just evil okay you are evil alright mẹ́rin so ìyẹn bó ṣe jẹ́ ẹni tó wà ní ayé tó ní ìyá ó ní ìdí àdúrà ẹni tí ò ní àwọn tó wà láyé gangan tí òbí wọn kú wọn ní ìdí àdúrà gan etí ò dẹ̀ nínú wọn ní ìdí àdúrà ọ̀pọ̀lọpọ̀ ló wà láyé tó yẹ pé ìyá wọn wà ń bẹ bàbá wọn wà ń bẹ wọn useless láyé wọ́n kàwé ìgbà tó máa ṣe tó máa ní wọ́n yí lórí ìmí ìkẹ̀dẹ̀rẹ́ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ayé ó ti yé so don't be too much believe that you can hunt somebody you can talk anything or you are we don't at times you get to a stage you don't remember when I was small tẹ́bí bá pa mí àbí tí wọ́n bá fi àjẹ mí nílé stepfather mi I will remember my father if ah, my father is alive it won't happen like that well let me tell you if my father is alive it can happen like that what of if my father also chased my mother away divorced my mother and my mother now went to marry another person and another person yẹn wá wò pé kì í ṣe mi mo bí ẹ náà pé kí ló dé tó wọn máa ṣe bó ní bàbá tiẹ̀ tó wá ń treat ẹ náà even when my father is there he can still what happen then can still happen but because of the mentality of ọmọ kékeré àti pé the solution i find myself i be thinking like this oh if it happen like this maybe a ti jẹ́ pé bóyá ìbámadẹ̀rí báyìí but anything kan ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó tẹ̀ tún jẹ́ pé ó tún wọ́ọ̀sì gan kò sí bẹ́ẹ̀ we see people that have father that um, a lot of things terrible things happen to them their father even have money their mother have money they will eventually leave them in the hospital or leave them in the home or leave them with some people because they cannot their capacity cannot carry the capacity of fatherly love cannot carry the motherly love cannot carry because of the situation warrant it so bó ṣe jẹ́ nìyẹn ó ṣe wá bẹ́ẹ̀ thanks so much so àdúrà ni nítorí ẹ̀ nígbà mìíràn tá a bá gbàdúrà lórí Facebook a kàn ń gbàdúrà torí ẹ̀ nígbà mi kò ń wù mí láti máa gbàdúrà fáwọn èèyàn honestly because lórí Facebook yẹn àkàìmọye àwọn terrorist tó ń lọ káàkiri kì í ṣe terrorist nìkan àkàìmọye àwọn àjẹ́ àti mèrè àtàwọn ìka abatẹnijẹ́ irú àwọn tí a ń sọ yẹn tó ń rìn káàkiri tó ń ṣèkà fún wa yẹn wọ́n rìn kiri ìgboro èmi wà nínú wọn iṣẹ́ sáré àwọn oníwásábẹ́ platform ni ìlú kọ̀ọ̀m wọ́n kàn lọ gbàṣẹ́ gúwọ̀ ní tàtiwá wọ́n dẹ̀ máa lísìn sí wa èmi máa máa lu iṣẹ́ rẹ́ bá ṣe ń sọ̀rọ̀ báyìí láti ní ìdèmà ṣépè ń gbà mí pé gbogbo ẹnikẹ́ni tó bá borí porí wa níbi kó ṣòfò tọmọtọmọ ẹni bá porí wa níbi kó gbọ́mọ sí kó gbọ́mọ sọnù kó gbọ́mọ lọ gbó kó mọ ìṣàn kó mọ lọ́wọ́ many people wọ́n máa pariwo wọ́n máa ń ṣépè fún àwọn níbi because wọ́n fẹ́ ṣèkà fún ẹ wọn ò dẹ̀ fẹ́ kó o retaliate padà o ti yé bẹ́yẹn so tá a bá ti ń gbàdúrà lórí facebook tẹ́ni tó bá wà lórí facebook especially tó bá mọ̀ pé òkè o èmi ni mo wà lábẹ́ bí èmi mo wà lábẹ́ bí o most of àwọn èèyàn tó wà níbi báyìí sí many people ni ló jẹ́ àwọn tó máa ń wò mí sẹ́lẹ̀ náà wọ́n ti lọ gbàṣọ mí wọ̀ náà máa wà lórí platform láti máa ṣe búburú láti máa sọ̀rọ̀ so lónìí a ti fẹ́ máa fi léèṣì lọ ó ti yé ayọ̀ ní títí wá o ó ti yé ọlọ́run tó dá ayé àti òun ní baba láì ní baba olùgbèjà ọmọ òrukàn ó ti yé bẹ́yẹn ohun tí bàbá rẹ̀ láyé ò lè ṣe fún ọlọ́run lè ṣe ohun tí ìyá rẹ̀ láyé ò lè ṣe fún ọlọ́run lè ṣe ẹlòmíì nígbà tí ìyá rẹ̀ wà láyé a rí àwọn ènìyàn tí ọlọ́run lo àwọn ẹlòmíràn fún láti gbé sókè láti gbé wọn sókè lójú ìyá wọn àti bàbá wọn báyìí ìyá wọn bàbá wọn useless ọlọ́run sì lo ẹlòmíràn bàbá mìíràn àti ìyá mìíràn láti gbé wọn sókè ó ti yé bẹ́ẹ̀ yẹn so ìgbésókè àti nǹkan tí wọn bá ṣe nínú ayé ó ti yé bẹ́ẹ̀ yẹn náà ni ẹni tó bá ràn ọ́ lọ́wọ́ tó bá play role kan nínú ayé rẹ̀ ó náà ni bàbá àti ìyá rẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ní àkókò yẹn tó bá rí láti ọ̀dọ̀ ẹnìkan wá ẹni náà ni bàbá àti ìyá rẹ̀ ní àkókò yìí o ọlọ́run ṣeun àdúgbò pé little things a ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ọlọ́run lo Canada bíi bàbá wa àti ìyá wa àti olùrànlọ́wọ́ wa tọ́tọ̀ ọlọ́run sì wà nínú Canada kò sì ní fi sílẹ̀ kò sì ní kúrò kò sì ní gbàgbé wa láéláé kò sì yé bẹ́yẹn that is it ẹ ṣe ẹ mọ̀ pé a tún sọ lẹ́ẹ̀kan sí pé gbogbo nǹkan tí ẹ bá ti rò àti tí ẹ bá ṣe kọ́lọ́run kó san gbogbo ẹ̀san fún oníkálukú ilé tí ìtàbà bá dẹ̀ ti ṣe kọ́lọ́run kó sẹ̀san fún wa ìyẹn bó ṣe jẹ́ lónìí lónìí a sọ̀rọ̀ laris a sọ̀rọ̀ àwọn tí ó ń scam a dẹ̀ sọ pé ẹyẹ tàgbà mọ́ ní àwọn tó bá ń sọ ìsọkúsọ nínú ayé yìí wọ́n lè ní èrò wọ́n lè ní oríṣiríṣi àwọn èèyàn tó láìkẹ́ tó rí tó àwọn èèyàn tó fẹ́ corruption nìyẹn but all these things tí àwọn resort nǹkan burúkú burúkú tẹ́ bá fetí gbọ́ àti tí wọ́n bá sọ fún yín tí bá ṣe yẹn tó bá padà dé sí yín ẹ máa ké so tí wọ́n bá dẹ̀ sọ sí ẹ máa ní kan sọ sí ìyẹn bó ṣe jẹ́ àtẹ̀ tún sọ nípa àwọn èèyàn tó jẹ́ pé wọ́n sọ fún wa pé ẹ àwọn wọ orí adé nílẹ̀ orí adé àbú kábíyèsí o àdẹ̀fẹ́ kan wọ orí adé lẹ̀ àdẹ̀fẹ́ kẹ́ anybody máa fi kábíyèsí ọ̀nà ìṣà kọ́ máa fi jascos wọn in the sense pé káwọn kan máa pretend pé wọ́n ń pọ́n kábíyèsí lé tó sì jẹ́ ìkà gbogbo ni wọ́n ṣe fún kábíyèsí à ń lọ báyìí lónìí a tún máa padà wá ẹni tó bá ní ká má dé nìkan náà lànà dé báwo ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ tiwa a ó máa wá a sì máa bá yín láyọ̀ àti àlàáfíà bẹ́ẹ̀ ni a sì máa ṣe ṣáàtì kan kọ́lọ́n ṣọ́ wájú ọ̀la bẹ́ẹ̀ ni kọ́lọ́n kó ṣọ́ wájú ọ̀la a ó hmm, page o ò sọ̀rọ̀ mọ́ mo ti lọ wo orí péèjì ẹ mo ti lọ wo platform ẹ to know the kind of person I don't really kò ṣó ẹni yẹn jáde ṣó ṣó abe page kò ṣó ẹ mi ò rí abe page yẹn kí tó máa lọ ẹ wá invest sílùú Canada you make money you cannot regret it okay when you invest in Canada early today ẹ wá invest ìlú Canada come and invest in Canada Canada come and invest in Canada ó ti yé ẹ yòó. ẹ̀yin tẹ́ bá rí owó ní ìlú nàìjíríà àwọn wèrè genge genge genge genge genge Hmm. so ẹ wá ra mọ́tò oríṣiríṣi mọ́tò ṣọmọ pé oríṣiríṣi mọ́tò tẹ bá fẹ́ ẹ pè mí Auto Bola lórúkọ tèmi ń jẹ́ if want to buy car i'm still on the car business so ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ pè mí lórí ọ̀rọ̀ mọ́tò Auto Bola a máa bá yín rà á a máa bá yín ṣìpẹ̀ lọ sí orílẹ̀-èdè nàìjíríà ẹ ti gbọ́ ẹ wá patronize wa ọlọ́run á patronize ẹ̀yin náà ọlọ́run á ṣàánú fẹ́yìn náà ẹ ṣé o bye for now love you guys. kí ló tún kù tá a ṣe kí ló yẹ tó wá dúró rọ tó dákẹ́ rọ́rọ́rọ́rọ́ bí omi kànga ó wá dákẹ́ bí omi tí a lọ fi òwúrọ̀ pọ́n tó kò wá dákẹ́ tó dúró sí i what happen you are not talking again.